bless you ṣé ó dàgbé ibì kan dàkí bíbà àbí èmi mo àgbẹ̀ mo ń wọ ọ̀kan bẹ́ẹ̀ ni ṣé ó dàgbé ibì kan dàkí bíbà iná kò tọ̀ àbí níbi tó jókòó sí ẹ̀. kí ló dé tó pa kò tán àbí bọ́ọ̀bù ẹ ti kú few days ago try it maybe the bulb is finished. Yeah. yeah. The bulb is finished, yeah? We have bulb now. I know where's I know. I need bulb be a bit. The bulb is much as big, but they are dark back on. You do you know. Mo ṣe mo ṣe notice ẹ ni o. Mo ṣe I ẹ say. Only fẹ́ good oníjẹkújẹ. some people tó bá lọ kí wọ́n lé báyìí wọ́n máa lọ ń dákàjẹ́ ní adákàjẹ́ olójú àánú adákàjẹ́ tí olójú àánú àwọn fẹ́ ṣe bẹ̀ àwọn fẹ́ ṣe bẹ̀ you know àbáyé yes how are you yes how are you guys we are fine we are we are okay. nothing is burning. Oh. I use everything. Ó ti yẹ epo yẹn pọ̀ bọ̀ máa lò ó. Mi ò fẹ́ sómi kó mi wà ń bẹ̀. Ṣé bó ti ṣe kíní yẹn dáadáa? Yes. <coughs> Gbogbo kan tó ṣe sílẹ̀ yẹn. <coughs> Ó dẹ̀ pàtàkì ń fi hàn o. Yẹ́ ẹ̀jẹ̀ káàbọ̀ sórí ètò yìí. Bọ́lá Fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ so ti eyin Bọ́lá local kitchen so ó yẹ kí n lo apron wọ tòkò sí wà lámì ìrẹ́lẹ̀ a fẹ́ ṣe ẹ̀fọ́ la fẹ́ ṣe iṣẹ́ tírí ẹ̀fọ́ mi èmi ò fẹ́ bọ̀ ilẹ̀ ah, omi sì wà nílẹ̀ òtún wà nílẹ̀ máa fò oh ó ti gbóná kí ni ẹ̀ ti gbóná ṣá ẹ̀fọ́ ni we are cooking different type of ẹ̀fọ́ yẹn méjì ni wọ́n bọ̀ má ti pọ̀ ọlọ́run afẹ́sẹ̀ bẹ̀ jẹ́ kó dùn o aha yes àti òkè jẹ́ ìpanú ìná mi ìfẹ́ kó gbanú mi ìfẹ́ kó ṣe blabla ṣe mọ̀ torí inú ilé máa pariwo ń sìn mí so epo tí mo gbé sínú ń sìn òun nìyẹn mo ti gbé epo pupa ni mo gbé sínú epo yẹn ẹ̀ náà fẹ́ epo. palm oil <coughs> palm oil that red oil and this is um, gbogbo sauce ta fẹ́ lò láti blend síbí fat pepper the small one um, onions uh, tomato i think i little tomato sha so um, orin tí mo fẹ́ lò fún ọbẹ̀ tí mo fẹ́ sè yìí it's not too much um, please watch your weight. Okay, I should watch my weight. I'm watching my weight. I'm not so big as you think. All right, I'm not big as you think. Eh? Watch your weight, watch your weight. I'm watching it, yo. Màá tún gbé lọ sọ́dọ̀ lọ wẹ̀ níjọ́ wo ni? Watch it now. Abeg leave me. Don't spoil my mood o. Is everybody that want to be thin? You want to <laughs> you want to gbajà sí? You want to change the topic here? Yeah it's not everybody that like ìlẹ̀pa please this is i can't kill myself tó bá jẹ́ pé problem tí ó kù sí ní pé kéèyàn ó wash weight be doing home He go fi. tó bá jẹ́ pé wash weight ló kù tó bá jẹ́ pé problem sí no problem any longer only to wash my weight one month just give me one more tìbí tó bá fẹ́ kí n wọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ yẹn ẹ̀ tó bí mọ̀ nǹkan tó yẹ nǹkan tá máa ṣe tán to please you tẹ̀ kàn ń wò wá ẹnìkan ní oúnjẹ náà ni ó ti gbé ó ti gbé Bọ́lá Tinubu fọ́tò wá oúnjẹ náà ni oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ àgbà tí òun yọkù àwọn ló ní bẹ́ẹ̀ ni àgbà tí ti yọkù àwọn ló ní so i'm thirty kí ló yẹ jẹ flag mi mo fẹ́ <laughs> onions àti irú ni mo kọ́kọ́ fẹ́ ni mo kọ́kọ́ fẹ́ dà sí ẹ ti rí ẹ jẹ́ nǹkan sí ìdákẹ́rẹ́ irú lélẹ̀ ṣe ti rí irú irú yẹn dẹ̀ mo like irú yẹn fresh irú ni fresh irú so mo ti pa iná fún wọn náà látẹ̀kọ́ yẹ kó ti ṣe. bright padà ó tún ti tèlè dark náà this five o'clock ilẹ̀ rẹ̀ ti ṣú bíi pé eight ti crazy weather ní ṣá. so òun là ń dín yẹn o ẹ̀hẹ́ òun là ń dín a ti ń di báyìí o a ti ń di o so ẹ mọ̀ kọ́ta tó fẹ́ ṣe ń sìn ẹ̀hẹ́ ṣẹ́ẹ́rí ẹ̀sìn rí ẹran yìí mo kàn pa bọ́ọ̀lù mo kàn fomi gbóná ṣe àwọn intestine lélẹ̀ mo like intestine ọmọ mi like beef àti ẹja tí mo fẹ́ lò ní ẹrin mo dá ìzẹ̀ mi <clears throat> ẹran yẹn náà mo ṣe bí cube eléyìí náà ó tẹ̀ sí tóbi ó lè lóhùn orí torí ẹ̀ mo ṣe jẹ́ kó rí bí eléyìí èmi máa ń dá ìṣe ìrántí ni so that ẹ bá ti fẹ́ mú solid yẹn àbí tó bá yẹ pé rice pẹ̀lú efficiency ẹ máa fi spoon gbé ó ti yé bẹ́ẹ̀ mo dá ìṣe tẹ́tírí ṣe rí pé nínú kíní yẹn ẹ ti rí ẹ ti rí mo di irú yẹn mo wá dà sí ẹ ti rí so creator ni o <clears throat> creator wọ́n lè ní kò mọ oúnjẹ ṣe that's my i'm creating okay creativities ni wọ́n máa ń pe orúkọ báyẹn ẹ ti rí so bí mo ṣe dà sínú epo yìí sìn ó ti ẹyin tí mo dà <clears throat> gbogbo àsọtẹ̀ díẹ̀ <clears throat> excuse me epo yẹn ti gbá mi ó wá sí mi ẹ̀rí liver saki àti gbogbo ní gbogbo nǹkan ló ṣá. ní o máa gbé tó ra yẹn kọ́dà ó kè mo ti rí náà mo máa lo mo fẹ́ lo náà magi àti chicken àti crayfish maggi. The three of them, this is no, crayfish and chicken. So, I start like this. Ṣé rí pé mi ò tí ì da anything sí sí? Ẹran yìí sì ṣe rí, mi ò tí ì da anything sí. Ẹgbẹ́ mi tí ì dàtà sí. Gbogbo tí mo máa gí. So, ẹran yẹn ó máa ní tèsì irú àti irú àti onions ó máa wọnú ẹ̀ gbogbo spice tá a bá fi sí tá a bá fi sí ó máa jiná dáadáa. Thank you. torí tolú omi ẹranko báyìí tó wà tí omi ẹran tá a bọ̀ yẹn ń kọ́ náà ó ṣàtìsí rice kódà kódà fi ṣe jọ̀lọ́ fún yìí so eléyìí gbogbo ẹran yẹn ẹ máa wò ó mi ò bọ mi ò bọ ilẹ̀ ní ẹ̀rọ kankan mo kàn fi omi gbóná tí mo kàn fi kó sínú bá tí mo kó sí orí stove tí mo fi ṣe dáadáa. ẹ̀rí àbọ̀ìlì ẹran o mi ò bọ ẹran kankan o ṣẹ́rí ẹran tí mo fẹ́ beef tí mo fẹ́ lò lélẹ̀ ẹran tí mo fẹ́ lò àwọn intestines yẹn àwọn ẹja tí mo fẹ́ lò lélẹ̀ mo ti yọ egungun kankan bẹ̀ so mo dẹ̀ ti ẹja smoking fish mo ti smoke ẹ̀ titus àti kìnnìkan. so a sì ń ṣe ẹran yẹn lọ́wọ́ excuse me ẹran ilé ìyá àdín o kò ń ṣe dídín o it's not fried meat oh sorry epo yẹn ti gbájú ni ṣe ló dàgbé wọn gba epo yẹn gan epo gbígbà ni wọn tà fún wa. so òun ẹ̀fọ́ lélẹ̀ this one mi ò mọ eléyìí dà pé ó dà pé ó máa ń ẹ̀fọ́ rísì tí mo fi ń kó ẹran yẹn sí epo ń sì wo kámẹ́rà bó ti jẹ́ kójú mi dúdú that's good kí ló dé ṣé mo dúdú tó ìmí màá dúdú báyìí that's good mo tún fine nígbà tí mo tún dúdú black is beautiful ọdún láti lẹ̀ mi èèyàn chocolate ni mímí ò ṣe dúdú wá àzì. ẹ ti vegetable mi ó lóun fọ ilé ìdáda náà kó tó dá ìjẹ ó ti fọ dáadáa ẹ ó fọ yẹ torí mi ò fẹ́ kó omi tún wà ń bẹ̀ mọ́ torí omi wà ń bẹ̀ gan omi wà mo fìlì omi ń bẹ̀ torí omi yẹn omi ọ̀dọ́ kíní ẹ̀ ni àwọn fítámì ẹ̀ nìyẹn tó wà lè gbé kó kúrò torí ẹ̀ mo ṣe mi ò fẹ́ kó mi pọ̀ wà níbẹ̀ atayẹ ṣe ń pa àti ṣe é àti ṣe atatẹ́yẹ tẹ́lẹ̀ o sorry da mo ní kó síbẹ̀ yẹn náà okay ó kì í ǹda ilé ìsìn. ṣe rí. coco, kòkó coco. kòkó ṣebí mo sọ French now ṣẹ̀rí coco is French now ẹ́ Aha. Why they kimi pe mo ku iṣẹ́ pé mo sọ French well done no sọ me mẹ́mí French for me. Eh? That's it. Bravo. Clement, bravo, yeah, bravo, yeah, merci. Ça va, I mean, s'il vous plaît. Hey, mo ti sọ French pa. Ah, Ọlọ́run gbọ́. Eh? You are tired? I have to say I'm tired. Um, Patuge. Patuge! Mo ti gbọ́ French. Ah, èmi. Owó nìkan ni mi ò tí mọ̀ pa ní French kí ni wọ́n fowó ná ẹ́ àjọ àjọ ok bí pé èèyàn fẹ́ dájọ. yes we are still frying it dídí ni o àdín ẹran yẹn o àbọ̀ tẹ́lẹ̀ o so omi iṣẹ́ lọ pé tẹ́ bá da ẹran sínú ọbẹ̀ ó lè máa mú omi jáde so a fẹ́ kó mú gbogbo omi yẹn kó ṣe kí ni kó fà á kúrò sí i. Mm. now ṣé wá rí lè ṣe rí beef ẹdínwá ó là ń kó sí yẹn o àti ìdàtà sí o àkọ́kọ́ ń sè é pẹ̀lú ẹ̀ yeah a tún ti ń ṣe o a máa jẹ́ kó sè ní fún two minutes ó ti yé ń sì instead of kéèyàn fi omi bọ̀ èèyàn ń bọ̀ ilẹ̀ náà ni pẹ̀lú epo so tẹ bá jẹ ẹ̀fọ́ yẹn so tẹ bá ti gbé sẹ́nu epo máa jáde ńbẹ̀ ok omi wà ńbẹ̀ dẹ̀dẹ̀ pọ̀ kò dẹ́kun mi má síbẹ̀ rárá nà torí ataya ti dín amẹ́wọ́lá ti dín á ti sè tẹ́lẹ̀tẹ́lẹ̀. ó dẹ̀ kí máa ó yẹ kí máa jó ni o forí tọ́ sí fún mi bá mi wo ìjà ọ̀dọ́là ń bẹ̀ orí yẹn wo bóyá ṣé o lè táìpù ìjà ọ̀dọ́là ìjà ọ̀dọ́là ó ṣàmọ Yorùbá díẹ̀ díẹ̀ ṣé kí n spẹ́lẹ̀ ok bàtàbárì ká play ìjà ọ̀dọ́là orúkọ ló máa ń sọ yìí bọ̀gbọ́tọ̀ ọ̀rọ̀ ní ká má sọ̀rọ̀. mo ti ẹ̀ rí ìkọ̀kan nísìnyí nígbà tí mò ń sọ̀rọ̀ tí mò ń lọ bí mo ṣe ṣí fóònù mi sìn mo rí ìkọ̀kan tó wọlé sórí fóònù mi mo rí pé pásọ wíkẹ́ thirty seven forty seven mo rí pé wọ́n ṣépè fún ìjọba nàìjíríà <laughs> wọ́n ṣépè wọ́n ní wọ́n ti gbàgbé pé <laughs> christian ní vice president wọ́n ṣépè fún wọn mo ní ẹgbà mí o wọ́n dẹ̀ yẹ láti ṣépè bọ̀ kí ni arúgbó soup ok arúgbó sùpù mo fẹ́ sè ọ́. Yeah. Oh. ọkọ mi ẹ bá fi mọ mi o.

Only just like Nigeria. Yeah, I want to feel at home. Nígbà tó bá sọ pé you cannot come to Nigeria, ṣé o tún lè ṣe nǹkan tó bá jẹ́ Nàìjíríà mi? Connected successfully. Ah, ABC, no go area mi o.

ṣe jẹ́. ọjọ́ ò bá balẹ̀ ẹ̀rọ ẹ̀jú. ọjọ́ ò bá balẹ̀ ẹ̀rọ ọjọ́ ò bá balẹ̀ ẹ̀rọ ìgbàjú ìgbàmú lò. ok ìgbàjú ìgbàmú. ìgbàjú ìgbàmú lò so mú ni. oníyẹyẹmọ ìyàwó rẹ̀ ẹ bá lè tí o oníyẹyẹmọ ìyàwó rẹ̀ ẹ bá lè tí. ṣèbí wọn náà jí ìtẹ̀lé kábí tó ṣe mú bí àjẹ́ ìmọ̀lẹ́ o oníyẹyẹmọ ìyàwó rẹ̀ ẹ bá lè tí. kò lè fún mi torí owó kò lè fún mi torí owó kò lè fún mi torí owó olébù mi tèmi ewu. èyí tó ṣe pọ́ǹpù. ẹnu bí igi kẹ̀kẹ́. wọ́n á jẹ sí láyà bí tòun. adìyẹ olébù mi tó rí owu. àdùkú èèyàn tí mò ń pọ́lé o. àdùkú èèyàn tí mò ń pọ́lé.

sí bóyá ẹ ò ṣe é fẹ́ sílé. bàbá ti lọ́wọ́ mi ò ṣe mọ́ o. ha ọkọ mi ò ọlọ́run ló má jẹ́ kọ́kọ́ mi lóhùn ṣe o. wọ́n mi tó ṣá ìṣẹ́jẹ̀ pọ̀ yú ni wọ́n mi tó yáká pọ̀ yú ni. ọlọ́kọ̀ tó ń kọ́ ọlọ́kọ̀ tó ń pọ́ òrìn ọlọ́kọ̀ tó ń pọ́ ojú aṣẹ́wó jòjú òkú ọlọ́kọ̀ tó ń pọ́ òrìn o. mi náà dàálẹ̀. Adé mi adé mi náà dàálẹ̀ o. A ò ríra. A ò ríra ọlọ́jà kọ̀ọ̀kan pàdé. Ìlọ ọjà alẹ́ làwọn onílọ́. Please don't break your phone with Nigerian music ó lè jẹ́ fifty three o. bàjẹ́ o èyí ọkọ lè jẹ́.

èmi ti lè tà ní ẹbí tí mo lè tà ní. èmi ti lè tà ní ọ̀ọ́ kúrádà o. kúrádà o ní àgùrèdè èmi ti lè tà ní. ṣé ìwọ ti ẹ tó dúró dédé. ìjà tí yóò lá kí ló ṣe. Láàtọ̀ láàrin ìgbà tí o lá kí ló ṣe ìyàwó tí yóò kọ̀ọ̀kan yálà ọpọlọ ìgbà tí ò máa kú lóṣù. ìgbà tí ò máa kú lóṣù. wọ́n lè lẹ́wà o. ìwé lè lè wà ìwé lè lè wà ìfọ̀ kù lálẹ́ bẹ́ẹ̀ni mo ṣe rá. Stop this music to Onola. What is this? You see anybody in my house? Mo lẹ́kọ̀ọ́ orin yẹn ni. Yéè dáàdi àfẹ́. Èmi ò yẹ dáàdi àfẹ́ o. Ìmọ̀lọ́kọ̀ ìmọ̀lọ́kọ̀ mi ò gbọ́ tèmi ó yànda ẹ̀jẹ̀. orí sí làwọn ọmọ. bẹ́ẹ̀ ni oríṣiríṣi ni wọ́n o. orí làwọn ọmọ tèmi ìkan rí mi láàkà ó dàbí ìpàṣán ìkan fèyí kọ́ mi ní. eléyìí sábúgọ̀dù. orí làwọn ọmọ. bẹ́ẹ̀ ni eléyìí sábúgọ̀dù fún wa bẹ́ẹ̀. wọ́n ṣe ọbẹ̀ àbòdí ti ti o tó ta tó ń tàtẹ́ kan jẹ́ jẹ́ jẹ́ tó ń tàtẹ́ kan lọ o. Súùpù ti kọ́ sọ́ọ̀pù ìsọ̀tọ̀mọ́lá. Thank you àlébídógún gerere àlébídógún oníyìkúni. wọ́n ní kẹ́ ní sùúrù ẹ ní sùúrù. odù wọ́n lórí odù wọ́n ní kọ́ni. End of PDP. Yeah, I devoted PDP. Yeah. Yeah, I love my husband. Tani. Ha! Tolu. No! That's why it stopped. Kí ni ló fọ síbẹ̀ yẹn? Jẹ́ nǹkan bẹ̀rẹ̀ tán ibi èèyàn jẹ́ ìwà báwọn kọ bẹ̀yẹn. Dàlímì máa mà bínú yéyéyé ọ̀gán mi máa mà bínú o pídìpídì mo bẹ́ o pídìpídì o the bible ètò rádaràdá apc Dàlímì máa mà bínú pídìpì ha Dàlímì máa mà bínú ló ló ná ló ná jẹ́ kọ́ yé nu just be as full. just be as full as okay òyìnbó wo lẹ́kọ́ just be as full okay Eh, ẹ̀ẹ̀kan tó ṣe the food is okay àbí kí lẹ fẹ́ kọ́ you no understand o. <laughs> I want to taste this thing. Draw my deep there. Níparí orin yẹn ní. Dàlímì wọ́n wá sẹ́tù ẹ̀ ajóbi wọ́n sẹ́tù ẹ̀ fún wọn. ó ní Dàlímì máa mà bínú yé ọkọ mi máa mà bínú yé Dàlímì máa mà bínú Dàlímì máa mà bínú èèyàn ló fa APC ló fa ń tó wà nílẹ̀ yìí ọkọ mi máa mà bínú yé ọkọ mi máa mà bínú ó yá. ọkọ mi ebi ni ló pa tó wà nílẹ̀ yìí ọkọ mi máa máa bínú. ó ní afàlẹ̀wọ́n kọ́ orí yìí ó pé o kọ́ orí yìí ó pé o bọ̀kọ́ dàbí ọ̀dà ọkọ ni ń jẹ kọ́ orí yìí ó pé o bọ̀kọ́ ló bí òní ni ọkọ ń jẹ. abalẹ̀ wọn kọ́. wọ́n ní i'm trying to warn warn what for what why you warning me what is it biko don't warn you. o. bọ́kọ́ lówó bí o ní ọkọ́ ní ọkọ́ jẹ́ ó ti dùn ṣé kí n fi ẹ̀fọ́ tí wọ́n fi wọ́n fi lè so that a lè wọ ọbẹ̀ tẹ bá rí bó ṣe dùn ẹ mo ti rí tèsí mo fẹ́ mẹ́ tí Oh bá fi anything at all at all na go ó ti yé. Ah, ọmọ mi dẹ̀ ó dẹ̀ sí ìdìbò lé lónìí ó ti ta sí gbogbo rẹ̀ mi ò fẹ́ dé i don't want to cover because mi ò fẹ́ kó jó mi ò fẹ́ kó ní taste kankan tó yàtọ̀ sí nǹkan tí mo fẹ́ you see you dey see so mo ń bọ̀ ìparí orin yẹn ṣe pé afàlẹ̀ wọn kan orí yìí ó pé o afàlẹ̀ wọn kan orí yìí ó pé o gbọ́kọ́ dàbí ọ̀dà ọ̀kọ́ ni ọ̀kọ́ jẹ́ afàlẹ̀ wọn kan orí yìí ó pé o mọ̀kọ́ lówó bí òní ọkọ ní ọkọ jẹ́ afàlẹ̀ wọn ọkọ orí yìí ò pé o làlẹ́ mi máa mà bínú olówó orí mi máa mà bínú o èèyàn ló fa apc ló fa tó wà nílẹ̀ yìí ọkọ mi máa mà bínú ó yá fìyẹn sí fi sẹ́kàn sí fi ja ọdọ́la sí bọ̀ kò ní ká má sọ tòótọ́ ọ̀rọ̀ ìjà ọdọ́la o orúkọ Oya. kò sí nǹkan kan tẹ bá bímọ epo wálé a ní tẹ́sí children níbi tírédé tó yẹ ní kíkí sábẹ̀ lẹ́ẹ̀kan náà ká bò bá gbogbo jẹ yẹn ká jẹ tó ká tún tèmi lọ́la. Níbi bíbí fẹ́ tó bẹ́ẹ̀. ara mo kàn yóò kọ̀ọ̀kan. Àdàgbà yan àtàgbà yàn kọ́ wá gbọ́njọ kọ́ ọkọ̀ ṣe bí bẹ́ẹ̀ ló bá ti ṣe bẹ́ẹ̀ mẹ́sì yálé. àtàgbà yàn kọ́ ẹ wá gbọ́njọ kọ́ ọkọ̀. àtàgbà odò tẹ́lú bọ́ kájọ́gùn odò tẹ́lú bọ́ kájọ́gùn èmi mẹ́la ó jẹ́ Ohun tó kíra ó ti ohun tó fìrà ó ti àmì ah, bọ́ngọ́ eléegun nìyẹn ò bọ́ngọ́ lẹ́ẹ̀kẹ́. ó fẹ́ dọ́gba wèrè ọ̀nà òjì àwọ̀ rẹ̀. ló bá mi ò pè mí ní ìwádé o ìdílé ló bá mi ò pè mí ní ìwádé o mo bá àgùn mẹ́tì olóyè délé ọkọ mẹ́tì olóyè délé ọkọ o ìdílé ló bá mi ò pè mí ní ìwádé o. wọn ò máa gbà bẹ́ẹ̀ àwọn ọmọ onítíátà ò máa gbà ìyáálé báwo wọn máa gbà. ẹ má fi jẹ̀yà ẹgbẹ́ o ẹ̀yà rà mí èyí tí o bá sọ òde ẹ má fi tẹ̀yà jẹ́. bí mo bá lè tẹ̀yà jẹ́ o èmi ní tèmi aṣọ tó dá wà lórí nǹkan tí mo bá lè tẹ̀yà jẹ́. èmi èsì àjọṣe wo léyìí o. máa ṣe kí takodowó èmi ní tèmi. ọ̀gá kí n kọ́kọ̀ ẹ̀gbin máa ṣe kí takodowó. lórí ọmọ lèmi ṣe wá o èmi ní tèmi èmi kí n kọ́kọ̀ ẹ̀gbin.

ṣé iwájú sàbàdàn ọlọ́pọ̀ ṣé aláyàbíbẹ. ṣé irú tàbí tẹ̀lẹ̀. òṣòwò nìyẹn ṣé ọkùnrin yẹn máa dá wàhálà lẹ. Thank you.

It's going to be good in there. Actually, you see? tó gbọ́n ni àwọn polówó you have the phone with you right tó bá ti ṣe tó máa bá mi polówó cream.

ẹ̀ṣẹ̀ mi ọkọ ló máa fi yọ ọkùnrin yẹn jẹ́ lọ́tún. àpèrè lẹ́ni tó fi àlè ẹ̀fọ́ tìyẹ ṣá lédi ẹ̀fọ́ èdè ọdún èrè ni wọ́n ṣe. Oh my God. mi tí àlè bá mi mẹ́ta kó fẹ́ tẹ́lẹ̀ yìí yẹn ọkọ mi tí àlè mi mẹ́ta kó fẹ́ tẹ́lẹ̀ yìí I promise. wọ́n ṣe fẹ̀ tó o. ti ní àwọn ọkọ ẹlòmíì wọ́n ti ní ọkọ mi ò ní ní láyé kí àpà. jẹ́ ọlọ́run jẹ́ kọ́kọ́ mi ní àná ọlọ́run jẹ́ ó kátọ̀ sí lórúkọ jésù. pẹ̀lú gbà tó bá ti kó kiri nígbà tó bá ti lọ tó bá ti lọ kó nǹkan. omi Homem criminoso. I don't need too much salt. Ó ti You yín. Bí òbí dára fún ilé ẹ̀rí tó. Ó ní tètè tí mo Oh, nice. ó hmm. inú ilé yẹn rọ̀ fún mo lè fi wọ̀nyí o ẹ mo kọ mo kọ kọrin mi o mo ti ní wọn tẹ̀ mo máa ń kọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o I just love you in fact for our time please o oh, I just do for you okay you just do for me o. tolu mo ni kini wa ibi báyìí ha mi ṣe lè má máa fẹ̀gbẹ̀gbẹ̀ rìn lẹ́yọ̀ kọ̀ọ̀kan you know that ọmọ pé kò jẹ́ kí èèyàn rìn straight you have to bend Abi. you know that. máa ń láì pilé tó bá ní space kí ẹ máa rìn tó bá ju apá jẹsẹ̀ fún mi ní stand yẹn kékeré yẹn fún mi ní stand kékeré jọ. are playing cold? I was just asked. Like me, I'm just hot. My Lord, where is Isha? And then, then, Expire. somebody say you like food eh mo wo comment. I want to see somebody was warning me seriously that oúnjẹ yìí náà ni oúnjẹ yìí náà ni <laughs> ehm, onídàáfẹ́ tí ò ń jẹun hmm. tó bá gbàgbé ó máa break náà ni. Please watch your way. Thank you for that. I'm watching it. Látàárọ̀ ń sìn, mo ti lọ látàárọ̀ yẹn. Mo jẹ only apple mo jẹ lẹ́ẹ̀kan yẹn. Ọbẹ̀ tí mo wá sè. Okay, tí má fi kọ́kọ́ wọ̀nyí sìn, will you believe it? Ṣé máa believe it? Ọbẹ̀ tí mo sè ní December twenty five. December twenty five, talking about tí mo sè tí mo kọ̀ lọ yájú ṣáá ó wà nínú fridge ó sì kù ṣé kí n gbé jáde kẹrin turkey tí mo dín báyìí ń tí mo sọ pé ta ló ṣe birthday tí mo sọ pé our ah, prime minister Trudeau pé ó ń ṣe birthday tí mo ní ah, ó tó wá jẹjọ Christmas turkey yẹn sì wà nínú fridge mo máa dànù sí kó ṣe gbogbo ẹ o ah. ẹ̀fọ́ tá a sè yìí sìn we don't eat like that we don't eat like that but tí n bá tí n bá gbóúnjẹ tí n bá sóúnjẹ pé mò ń sè Eh? ẹ ṣe rí mi bí mo kàn ti bó oúnjẹ rà pàtà tí mo jẹ tí n bá ṣe oúnjẹ tí mo bá prepare ingredient tó bá da tí mo kàn fẹ́ jẹ kò mí pé bóyá mo ń jẹun gan-an ṣé yóò kí ń jẹun ni kò sẹ́ni tó wà láyé tí ò ń jẹun ẹni tó bá sọ̀rọ̀ ò ń jẹun àwọn tó gbẹ chikan chikan ló máa ń jẹun jù tó bá lọ bèrè dáadáa ẹni tó bá ti gbẹ tí ò ní bọ́ dìde kan yìí ọlọ́run má jẹ́ orí jẹ́ ẹni tó gbẹ tó bá rí jẹ́ ẹni tó gbẹ àwọn tó gbẹ wọ́n máa ń jẹun tó yẹ pé àwọn tó sọ̀rọ̀ ò ń jẹun mi lè sọ ẹni tó bá sanra tó bá ń jẹun ó sickness tó ń gbóúnjẹ nínú ẹ̀ but on a neutral i mean neutral ground bí àwa ṣe rí we have a wide bone ni mo ní bone mi wide mo ní wide bone mo ridge kì í ṣe pé bóyá mo kàn ṣe jẹ̀kẹ̀dẹ̀ ó ti yé kí ni mi ìdẹ̀fi ṣakọ́ pé mo lọ́yàn mo lọ́yàn mo nídìí so ibi tí mo kò ṣe kò ṣe sísọra ibi tí mo ti máa fẹ́ trim down ti máa fẹ́ trim down ibi tí mo lè trim down ẹ eh? máa trim arms mi díẹ̀ because mo ti ṣiṣẹ́ dáadáa mo wá ń build bí ọkùnrin ó ti yé yín ṣọ́mì mi ok kó flat dáadáa ó ti yé yín mẹ́ẹ̀ bóyá mo kàn fẹ́ wọ̀ ọ̀kan tó bá wà sẹ́sì ká fẹ́ ṣe bí ọmọdé ṣó ti yé ó tán ṣé tí èèyàn bá lọ mi àti ẹ ti yé yín mẹ́yẹ kò ó ti yẹ ibi tí a lè slim down yẹ àbí kẹ́yọ̀ ti lọ slim down kẹ́yẹ̀kẹ́ tó wá pakó irú sí tí mo ní ṣìkì ń sí tí àwa lọ slim down kẹ́yẹ̀kẹ́ wa máa sọ̀kalẹ̀ ẹ mọ̀ pé tí ọba ti ó da kéèyàn lose weight ó ti yẹ yín àbò kó kínú ẹ flat kó dẹ̀ lè gbé ara bọ̀ kó ṣe pé kó tún wá papò bí ìdájọ́ kó téèyàn bá tún lọ papò tó kàn lọ papò ẹni àwọn kó tún ní fine téèyàn kàn lọ papò bí ìdájọ́ kó ti yẹ yín it's not going to be okay ó ti yé ẹ̀hẹ́ tí ọkùnrin bá tọ̀ tó bá slim tó bá ṣe ó dábọ̀ tì kóbìnrin kàn tiẹ̀ kàn gbẹ ṣíkóṣíkó tí gbogbo èèyàn ló láì díkóṣíkó tó ti yẹ iná yẹn nígbà tí ẹ̀ka ẹ̀ máa ṣe bone to bone kó má lè fi kó má lè sọ pé ókè o ókè mi ò fẹ́ lo pílò mo kàn fẹ́ lo mo fẹ́ lo kúchìn ìyàwó mi kúchìn ni mo fẹ́ lo kúchìn ó ti yẹ pé kúchìn ìyàwó mi mo fẹ́ lo ó yá itan gbórí sí wàá sùn ni ògbórun ni kò nídìí ó ti yé bẹ́yẹn ó hmm, yẹ pé òní lè gbórí sí ẹ̀lẹ́ á tó bá jẹ́ pòkè apá ló fẹ́ gbórí tiwa àwọn èpo gbé ó sọ́kúlẹ̀tì bó dẹ́ ibi ìbàdàn náà ló fẹ́ gbórí tiwa àwọn èpo ẹ̀rọ wà ń bẹ̀ ó ti yé bẹ́ẹ̀ wàá gbé kó dẹ́ ṣe pé bóyá ó ti rọ̀ pàtẹ́pẹ́tẹ́ gan ẹ ṣáà rí pé tí n bá fẹ́ jù dì gan kò ń fẹ́ jù torí ó sì lè gírí ó ti yé bẹ́ẹ̀ wàá gbé sí kò ní kún ẹ lára òkàn ní máa fi pé something dey chook me something dey chook ó ti yé bẹ́ẹ̀ wàá feel ẹ̀ wọ́n máa wọ ọkọ̀ bọ̀gìnì lọ́kọ̀ mi àwọn tí lórí rẹ̀ ilé yóò pé méjì gbogbo àwọn tó máa ń lo tírín tó máa ń lo oríṣiríṣi láti rí ṣùgbọ́n wàá tiẹ̀ wàá gbé nǹkan sí àwọn ó ti yé bẹ́ẹ̀ yẹn so it's good ó ti yé mm-hmm. kò ṣe gbogbo pé ká pọ̀ máa ń gbà tí ṣe pé a fẹ́ lọ fún slim competition wọ́n máa sọ pé táwa ti lọ àwọn tó bá slim a fẹ́ lọ sí ẹ̀hẹ́ àwọn wújà míì kí ló máa ń pe big and bold competition yẹn náà mo tiẹ̀ ti ó ti ìkọ̀kọ̀ ti wá sí máìlú mi ò fẹ́ sọ síta ń sìn torí tábà tún sọ ń sìn wọ́n máa jáàkì ẹ̀ ni time is going to do what eh mo ti paná fọ́ bẹ̀yẹn àbí mi ti paná fún ni i think i have off ó ti ready the something is ready inú ilé ìṣe ló ń ta sọ́sọ́ fún irú torí ẹ̀mí ìṣílẹ̀kùn tó máa jẹ́ kó jáde síbẹ̀ báńkò ni mo ṣí ó ń ó ń sè dáadáa ó ti yẹ kí n ti ẹ̀kún yàrá ni ó bá kó bá ọdún márùn tó ń sìn ó ti yé it's good ṣó ti rí let me tell you something everybody apart from pé everybody come ma sọ pé go and slim down everybody have tell um, tẹ́lómi bá slim ibẹ̀ ló máa beautiful ló máa ṣe wà beautiful ẹlòmíì tó bá dẹ̀ lọ slim ó máa ugly ni wọn kò ní kò ní àmàlẹ́ kò ń fine kò ní fine mọ́ ti yé ẹlòmíì kedere jẹ́ ìran sàn kankan fún yín nípa tí o bá ní flesh díẹ̀ ó ti yé you can reduce your flesh if you are getting old àtọkùnrin àtobìnrin ni I, I mean especially àwọn tó bá jẹ́ kó jẹ́ problem fún ọ tó yẹ pé they are gaining weight for nothing for no reason because àwọn kan wà tó máa ń gain weight láìsí reason ó dàbí àwọn tó máa ń kíní kan tó máa ń tíga àwọn èèyàn kókàn máa ga mo rí ẹnìkan lánàá <laughs> mo ti rí èèyàn tó ga ẹni yẹn gbà tí mo níbi iṣẹ́ ńgbà tí mo débi iṣẹ́ là mo rí bí mo ṣe rí báyìí orí ẹ̀ orí ẹ̀ kan sílẹ̀ orí ẹ̀ máa kọjá sílẹ̀ yìí o I didn't tell you yesterday I saw man, somebody yesterday Tolu mo tún wò mo wá wò pé àbò ó dúró sórí nǹkan mú mú báyìí ní pé á ah, mi kọjá ibi báyìí ibi waste báyìí ibi waste báyìí mo kọ kọjá ibi waste dé báyìí everybody gbogbo àwọn èèyàn six kìíní yẹn six eh, six foot six foot nine foot gbogbo wọn dàbí ibi wọn débi ṣó dàgbọn ọkùnrin yẹn máa tó nine or nine plus bẹ́ẹ̀ ni mo sọ yesterday mo rí ní general hospital di mo tẹ́ general hospital ó ti yé irú àwọn yẹn ń sìn àwọn kọ̀ọ̀kan ló máa ń trigger wọn àwọn kan wà tẹ́ pé wọ́n máa ń sanra tẹ́ pé nǹkan ló trigger wọn ó ti yé èmi láti lẹ̀ mí nígbà tó ti bí mi ọmọ tó bá máa ga láti kékeré lẹ́ máa ti mọ̀ wọ́n lẹ́sẹ̀ máa ti rìn ó ti yé yín àgbà tó ti bí èmi sílẹ̀ ni wọ́n ti sọ wọ́n ti bí mi báyìí <laughs> ẹ lọ bèrè lọ́mọ sí mi ìgbà tí wọ́n ti bí mi báyìí lọ́jọ́ yẹn àwọn àwọn family bàbá mi kan báyìí tó máa ń ranjú mọ́yàn tó máa náà lọ ń wo àkọsẹ̀jẹ́ èèyàn báyìí náà sọ pa ah, mo ló ti rọ́mọ mo ló ti rọ́mọ <laughs> àdàgbà lóyún ọdún ti rẹ ibrahim bèrè lọ́mọ sí mi wo ajọ́ tó ti bí mi báyìí <laughs> mo tó ọmọ mẹ́ta yẹ mọ̀ pé wọ́n jẹun bóyá wọ́n dẹ̀ jẹun dáadáa nínú oyún but ah, mo tóbi ah, tó bá rí báyìí wọ́n máa lanu ni pé ẹ́ẹ́. Eh, lọ́jọ́ tó ń bí mi so àtìgbà tó ti bí mi ni mo ti mo ti gbé white bone wá látọ̀run di èyí mo ti ànínúlé wa ètò ọmọ ẹ̀ irú ẹni tó bá jọ grandmother kìíní mi paternal mother kìíní mi sí ó máa tínrín ni torí màmá tó tó bí bàbá mi ó ga gan ìbèrè ó wá pupa ó tínrín bọ̀bọ̀ ọkọ wọn that's the aládìjúgbe wọ́n ga báyìí ni wọ́n ga wọ́n fè gbọ̀ wálẹ̀ so anybody tó bá ti jọ bàbá yẹn they are tall my daddy is tall and rich, you know so some people is just just their bone they ó ti wà bíi ó ti wà nínú gene wọn gene wọn tẹ́ bá wo ọmọ mi sìn bọ́mọ mi ò ṣe ń jẹun tó tá a máa ń ṣe ọmọ mi ń ṣe exercise gan ṣe bẹ́ẹ̀ ẹ má ọmọ àrọ́ ọmọ mi wọ́n ṣe gym ó ṣe exercise kò lè tí rí kò yẹ kó máa sanra bẹ́ẹ̀ mi o bọ̀ kì í yẹ èmi náà kì í bọ̀ mọ́ ẹ̀ torí irú kéèyàn wà bọ́sì yẹn mi ní jẹ́ kó wà bọ́sì tó là mi ò mọ́kàn tó fa èmi ṣá tí ọlọ́run kọ̀ ẹ̀dá ọmọ mi ò wà bọ́sì là because gbà tẹ́mi wà ní èjì ẹ̀yẹ tí mi ti fẹ́ pé tì yẹn mo wà bọ́sì ti yé bọ́tọ́ ọmọ mi wà bọ́sì so bọ́tọ́ ọmọ mi ní white bone náà like me so ó ti ní gene bóyá irú nǹkan tí ó bá yàtọ̀ díẹ̀díẹ̀ lára mi ó lè jẹ́ lára family àwọn ti. Eh, father side but èmi èyí tó bá gbé lára mi ó máa wújù ó máa straight bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa straight náà ilé wọ̀ ṣe so kò ń ṣe pé bóyá mo jẹun látàárọ̀ ń sí ẹlòmíì kò lè àwọn èèyàn mọ̀ náà tí bá lọ fi iṣẹ́ wọ́n lè tí bá jẹ́ pé mo dé lóru ọ̀gànjọ́ mi ní jẹun tí máa fi wálé tí má kàn fẹ́ kọjá àyè mi ni máa lọ jẹun ta máa kàn ra ọ̀kọ̀jẹ́ mi ní fẹ́ jẹun ta bí ṣe wà ó tí máa ń jẹ ó ti yé because mo máa believe pé mi ó ti yé yín mẹ́ẹ̀ because mo wà sensitive gan-an tí n bá jẹun sì mo lè máa feel somehow tí n bá ẹ̀ eh. so àfi tó bá yẹ pé mo ti clean ara mi mo ti ṣe má ṣáà máa feel somehow ṣá so àwọn tó bá mọ̀ mí dáadáa tó ti bá mi jẹ wọ́n máa mọ̀ pé mi ò ń jẹun ẹni tó bá ń jẹun kò lè wà ní ojú kan látàárọ̀ kó lọ ibiṣẹ́ kó má jẹun ó máa lọ break gbogbo èèyàn máa ń lọ break wọ́n máa sọ pé kí ló ti mi lọ break i'm not used to it ó ti yé tí n bá wà nílé náà tí n bá jẹun láàárọ̀ bóyá ọmọ mi tí àbádẹ́ lọ bí kankan tó yẹ pé ọmọ mi dẹ̀ wà nílé a lè má jẹun until twelve o'clock tí n bá wà lórí live chat ń gbà mí máa sọ fún ọmọ pé have you eaten go and eat you can see ẹ máa rí pé mo máa ń bèrè pé mo máa ń bèrè lọ́wọ́ ọmọ mi wà lórí live ní àárọ̀ ń gbà mí tó pé láti tó bí eleven twelve máa ní sarah have you eaten and then i will eat later máa ní go and eat ten ní àárọ̀ kò tí ì jẹ breakfast oúnjẹ bẹ́ẹ̀ a ah, kì í tètè jẹun mo dẹ̀ máa ń sọ fún náà pé it's good for you pàápàá torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo tẹ̀ máa ń wò pa ah, don't let me eat because i don't want to put on weight tó o bá jẹun gan wà tó wà máa put on weight tẹ́mi ò bá jẹun bí mo ṣe wà máa máa put on weight tí mi ò bá jẹun like kí má jẹun kí n sọ pé mo fẹ́ má jẹun because mo máa ní a lot of gas lára mi ó ti yẹ yín bẹ́ẹ̀ so kò ń ṣe oúnjẹ ló ń jẹ́ kí èèyàn sanra àwọn tó ń jẹun gan wọn ò sanra mo ti rí àwọn tó ń jẹun àwọn tó jẹun wọn gbẹ báyìí wọn máa tó bá bu ẹ̀ bàbá wọn máa jẹ màá ní bó ló fẹ́ jẹ́ sí hmm, mi ò ń jẹun àwọn tó wà nílé mi àwọn tó ti bá mi gbélé mọ̀ pé mi ò ń jẹun bọ̀ tí bá fẹ́ jẹun lẹ́ẹ̀kan mo kàn lè lójú èèyàn mo kàn lè kàrámọ̀ ẹ̀ kò sóúnjẹ kan tí mo gbé sáwò orí tí mo jẹ tán fúnra mi mi ò kí ń jẹun bẹ́ẹ̀ torí oúnjẹ máa ń tètè sú mi bí ọbẹ̀ yìí ṣe ń wù mí sìn tó bá jẹ́ pé ẹ̀fọ́ ṣọkọ ni mo rí sìn tí mo fún un mẹ́ dáadáa tó yẹ pé kò ní lómi kankan nínú ọ̀tẹ́lẹ̀ ẹ̀fọ́ spinach máa ń lómi kò tó ṣe ṣe ó ti ṣe ilẹ̀ wọ́n tó mi ẹ̀yẹn náà dẹ̀ ló dáa lára so ìyẹn bó ṣe jẹ́ kò ń ṣe oúnjẹ ló máa ń jẹ́ kéèyàn sọ̀rọ̀ àti gbọ́n kò ń ṣe oúnjẹ mo ń try best yẹn tí n bá rí i pé mo ò fẹ́ tí n ṣe too much tí n bá hard mo ti lọ rí dókítà nígbà kan mo lọ rí dókítà dókítà sọ fún mi pé because èmi fúnra ara mi náà kò ṣe apart from pé àwọn èèyàn ń sọ̀rọ̀ wàá kàn rí àwọn aṣọ míì gbà míì wàá fẹ́ wọ̀ ọ́ wọ́n náà máa fẹ́ wọ́n náà wàá fẹ́ ṣe bí ọmọ twenty five years ọ̀bí thirty nígbà yẹn tí tó bá di summer time wàá fẹ́ ṣe wọ́n náà fẹ́ flaunt wọ́n náà ó ṣe yé bẹ́ẹ̀ kò ń ṣe torí àwọn èèyàn ń sọ̀rọ̀ nìkan ó yẹ tó pa àwọn èèyàn ń sọ̀rọ̀ wàá fẹ́ flaunt ìwọ náà wàá fẹ́ sọ pé ó ti yé bẹ́ẹ̀ wàá fẹ́ kàn ìnú mo máa ń wo aṣọ tó ṣe mo máa ń wo àwọn aṣọ tó mo láìka aṣọ tó bẹ́ẹ̀ ọlọ́run ló kàn ní pé kọ́ńkàn fi kí mọ́mì mi náà mi dáadáa kékeré kó dẹ̀ fún mi lápá os <laughs> wo mo máa wo nǹkan tó bad nígbà tí mi ti bọ́n lè gbìyànjú so torí máa fẹ́ flaunt ẹ ti understand bẹ́ẹ̀ mo kàn láìkí ẹ ní o so kò ń ṣe oúnjẹ ló jẹ́ kéèyàn sanra lẹ́ẹ̀kan nísìnyí mọ́tò yẹn mo kàn wípé mo ò tí ì jẹun látàárọ̀ ó dẹ̀ kí n jẹ nǹkan mo gbé app mo ní kọ́ mo mi ra app nínú bẹ̀ ó fọ̀ fún mi mo jẹ́ yóò jẹ́ ọkàn yẹn mi ò jẹ́ tí wọ́n ṣáà bí mo ṣe mo dání ẹni tó bá ń jẹun gan á mú app yẹn dání á jẹ́ yám á dùnú á mú another one bébí bá ṣe pa ẹ̀ẹ̀mí àwọn tó ń jẹun ni so tí ọba kan ṣe oúnjẹ tó wá jẹ yẹn yẹn tí mi pé ó kàn jẹun oúnjẹun ọ ẹ má máa sọ bẹ́ẹ̀ mọ́ tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ kí n wá ṣe oúnjẹ ni ẹ̀kọ́ kan náà dẹ̀ ni kò ń ṣe pé ṣé gbogbo àdé máa ń ṣe oúnjẹ máa ń ṣù ẹ̀ gbà mí ìbá kan fẹ́ sọ̀rọ̀ tí mo kọ̀ wípé let me don't waste that time tí mo ń lò láti ṣe oúnjẹ yẹn let me just be saying something you know that's it ẹ kò ń ṣe tó torí ẹ̀ ni you understand me so orin tí mo dẹ̀ kọ lẹ́ẹ̀kan yẹn ẹjọ́ mo kàn fi ṣeré ni o orin yẹn ó máa ń fọ́ nísìnyí ẹni tí mo dẹ̀ gbọ́ lẹ́nu ẹ̀ náà ni mo sọ yẹn ó ti yé yín Fatai mo gbọ́ aláàjì yẹn ehm, albab ní ṣáwà ní Dubai àwọn tó bá wà ní Dubai tó bá mọ̀ Dubai dáadáa wọ́n máa mọ nǹkan tí mò ń sọ òun lọ́wọ́ wọ́n ẹ̀ mo ti kọ́kọ́ rí níjọ́ náà lọ́hùn ó rà báyìí ó ní kó máa rà wá láti Nàìjíríà ó máa ń gbé gbà yẹn wọn àtìyàwó ẹ̀ eh, àbọ̀là mo máa ń sẹ́tù ọ̀rọ̀ gan fáwọn èèyàn mi ò kí ń fẹ́ kí léèyàn bàjẹ́ nígbà yẹn máa yẹn ní home ó ní crisis nínú home ẹ̀ because obìnrin kan ọmọ kó dìbò àkáǹtì fẹ́ àwọn obìnrin máa ń gbọ́kọ ara wọn wọ́n dẹ̀ máa ń ṣògùn gan obìnrin máa ń ṣògùn àwọn obìnrin obìnrin jẹ́ àmàdẹ̀ ti fògùn ṣe ó máa ń bàjẹ́ kò ń last so kò ń last bẹ́ẹ̀ ni alájì rẹ̀ àfàtà ìmọ̀ máa wò mí náà ìgbà tí mo ti dárúkọ wọn dáadáa táwọn ará Dubai máa ń wò mí dáadáa ó máa mọ̀ pé mi ò parọ́ ẹni tó bá mọ̀ mi máa mọ̀ pé mi I no dey lie so ìyàwó wọn ní problem pẹ̀lú ìyàwó wọn gbà yẹn torí mo máa ń preach fún wọn ó máa ní òun fẹ́ẹ́ fìyàwó ẹ̀ sí wọn náà ah, kò dẹ̀ dá o I used to beg for the woman o woman yẹn ò ní mọ̀ pé mo máa ń bá òun bẹ̀bẹ̀ ó ti wá ní woman kan báyìí lady kan báyìí tó ń fẹ́ fẹ́ ó tún ti lẹ́nìkan báyìí náà mo Bulgaria torí àfáà yẹn ó ń ṣe ìṣìnà bàjẹ́ so ọwọ́ wọn tí mo ti késẹ̀tì yẹn níjọ́ yẹn wọ́n wá ní àwọn náà bá ti fi sínú ilé báyìí <laughs> wọ́n ṣe ọmọ abẹ́òkúta ni wọ́n kò claim abẹ́òkúta bíi kútọ̀nù náà máa ń claim thank you so wọ́n máa ń claim ọmọ abẹ́òkúta ni wọ́n bọ̀ kútọ̀nù i mean togo ni wọ́n máa ń claim ìlú ìyàwó so wọ́n máa ń sọ̀rọ̀ bíi àwọn kọ́ ẹ̀ máa wọn yorùbá kọ̀ọ̀kan bíi àwọn tí ò gbọ́ yorùbá yẹn bíi àwọn ẹ ṣáà ti mọ àwọn lo àwọn bíi ẹ wò ó kọ́kọ́rọ́ mọ́tò ló jábọ́ ara nǹkan tá à ń sọ nìyẹn ẹ rí i pé nǹkan kan jábọ́ ń sìn kọ́kọ́rọ́ mọ́tò ló kàn jábọ́ gbójú síbẹ̀ ẹ̀ ń sìn ẹ ti understand ẹlòmíì wọn máa yìnbọn nínú ṣáàtì ẹ ó dẹ̀ máa ṣe bí á lè dúró pa bí pé kò rí wọn máa fẹ́ máa bá wa you talking to me? Eh? Okay, for what I said, okay. Uh-huh you see kọ́kọ́rọ́ jábọ́ ń sí ẹnìkan wá yìnbọn gbòòlà nínú kí náà dẹ̀ ṣojú pawú wọn ni ká má sọ̀rọ̀ wọn náà fẹ́ bú wa bùnmi kò gbà pé àwọn orin kíṣẹ̀ tí oríṣiríṣi tó lè ṣe kínní àwọn kíṣẹ̀ tí mo fẹ́ lọ wo orí Google mo máa ń ní àwọn kíṣẹ̀ tí lọ́wọ́ àwọn kan wà tẹ́ pé wọ́n láìkì àwọn ọkùnrin kan wà wọ́n mi láìkì ẹ̀ ìtí mi ò láìkì mi ò láìkì ẹ̀ o mi ò kí ń láìkì honestly speaking if I have a problem with my husband I don't like talk I mean mi ò kí ń láìkí àwọn outsider kó máa third party kó máa prognose to my you know if i if if if i'm wrong if i wrong you eh if i wrong you let me know and um, i'm a set way you know i dey argue for that moment and i will realize it tó bá ti for as a husband eh bẹ́ẹ̀ mi ṣe rò pé ó máa bẹ́ẹ̀ mi ṣe like lifestyle mi lèmi kàn sọ bẹ́ẹ̀ mi ṣe like mi ṣe bá. Mommy, me more. i don't i don't report i don't report my my partner to my family i've never done it àwọn tí n bá ń mọ̀ rí náà máa ń fẹjọ́ sùn i no dey do am in fact ìgbà tí mo sọ̀rọ̀ kan gbà yẹn tí mo sọ̀rọ̀ fún mọ́mì mi bí wọ́n ṣe dé nǹkan tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí mọ́mì mi ṣé mo sọ lé ní mo ah, náà kí ni mo fẹ́ máa sọ mọ́mì mi ti sọ fún mi pé ah mi ti tó yín gbà tí ìyá òun ti kú pé ìyá òun ti kú gbà tó òun ti tó pé so try to you know and I love that so for that mo ti fọkàn mi sí pé anything tell me àtọkọ mi just tell me talk about my what I like about my relationship is this I don't want any kí ọkọ mi kó máa fẹjọ́ mi sùn èèyàn àbí kó bẹ̀yàn kan dì pẹ̀lú mi tí ọkọ mi bá bẹ̀yàn kan kan dì pẹ̀lú mi. mi ní láìkẹ́ ó máa ń dalérú ó máa ń jẹ́ káwọn èèyàn hate ara wọn tí n bá ṣe ọkọ mi kó dì pẹ̀lú ẹ̀ kó dì pẹ̀lú mi fúnra rẹ̀ tó bá ṣẹ̀ mi máa handle ọkọ mi by myself yàtọ̀ sáwọn ọmọ mi àwọn ọmọ wa ẹ any other person i don't i don't like it àti tẹ́ pé mo ti fẹ́ relationship yẹn lọ ó ti fẹ́ kí relationship yẹn kó bàjẹ́ àwọn kan máa sọ pé ẹ̀wọ̀n mẹ́tẹ́ ò lè fẹjọ́ sùn tó bá ṣe nǹkan kan mo láìkẹ́ ewo laburo pé kò fẹ́ márì mi àmọ́ mo fẹ́ márì afẹ́ ṣe ìyàwó abọ́mú mi kó a sọ pé o fẹ́ wá tí ò bá kúkú ti ń ṣe ìyá mi àní ìyá mi gan àti ah, at this age tí ò bá ti dàgbà tó ti mature kó tó ti pọ́ márì you may be able to do some things tí ò ń ṣe pé bóyá ọ̀rọ̀ dùn ọ̀dà ẹ pé àwọn èèyàn èèyàn pààyàn àbí nǹkan kan ẹ̀sán ti sáàbà àbí èèyàn èèyàn lọ dáràn bọ̀ ti pé ọkọ àtìyàwó ní misunderstanding bóyá ọkùnrin o àbí kòkó ọkùnrin you know mílè nǹkan tó máa ń fà tọkùnrin máa fi tóbìnrin máa fi ń bọ́kùnrin jà majority most of the time ni ọkọ I mean bóyá obìnrin ọkùnrin yẹn obìnrin yẹn ká ọkọ ẹ̀ bóyá ó máa ń ó shit gbogbo ọkùnrin wọn náà máa ń shit but èmi for security purpose nígbà míì wọ́n ní ọkùnrin ò lè ṣe no problem ṣùgbọ́n <laughs> problem dẹ̀ tún wà because majority of marriage tó yẹ pé ó last torí pé wọn ò cheat wọn ò expose ilé wọn fún àwọn strange people because ẹlòmíì tó bá ti lọ bá ọkùnrin yẹn tó bá lọ ọkàn try ẹ̀ wò tó bá ti sweet ẹ̀ ó lè lágbára jù ẹ lọ kó mọwọ́ padà lámì kó mọwọ́ change ẹlòmíì á change ọwọ́ tó ọkùnrin yẹn tó bá change ọwọ́ tó ọkùnrin yẹn ọkùnrin yẹn á kọ̀ bẹ̀rẹ̀ sí misbehave at that moment gbogbo ilé lè dàrú gbogbo nǹkan lè dàrú gbogbo nǹkan lè dàrú gbogbo nǹkan lè dàrú á focus tí ò bá wà careful a ti rí a lot of things lórí Facebook yìí irú lady bọ̀bọ́ kan báyìí tán ló ń ta mọ́tò ń gbà yẹn tí lady yẹn ti kú sí tán ti gbàgbé ẹ̀ o tọrọ yẹn lọ kiri tán ní bọ̀bọ́ yẹn fẹ́ nìkan àwọn ọmọ mm, celebrity kan ní ó ra mọ́tò fún ó wà lórí Instagram pé bọ̀bọ́ lady yẹn ṣá wọn wá já ó ṣá ló kú ó ṣe kíríkan kirikan you know lady yẹn ti kó ti lọ sìn obìnrin ló máa ń fàjà most of the time láàrin ọkọ àti ìyàwó ọkọ tí wọn bá rí lì tọkọ òun àti ìyàwó tán bá love ara wọn tó ti yé ìgbà tó bá jẹ mi ò lè sọ ẹni ọ̀dà pẹ̀sì tó jẹ́ pé go àwọn kan tó jẹ́ pé go digger ni wọ́n tẹ́ pé wọ́n fẹ́ lọ ṣá ọkùnrin jẹ ni wọ́n fẹ́ lọ fẹ́ ọkùnrin yẹn because of kinní kan tó ṣe yín mẹ́yẹn but èmi bìrì pé marriage is for better for good for better for worse God forbid ọlọ́run ní fi worse sọ́dọ̀ wa but ilé ayé up and down ni but nǹkan tí mo kàn ń sọ náà lélẹ́yìn pé most of the time nǹkan tó máa ń dìjà lọ́dọ̀ tèmi o n tó máa ń fa ìjà tèmi ní ọjọ́ tí mo ti wà láyé tó bá ní ẹnìkan ó wá fẹjọ́ ẹnìkan kò fún mi lówó nǹkan sáfẹ́rẹ́ ó wà òkè kò wá òkè. Okay àwọn màá dúró tì ó ti yẹ yín màá dúró tì í nǹkan wà òkè kò wà òkè màá dúró tì tá a ti lọ́ọ̀fù ara wa nǹkan máa padà wà òkè torí two is better than one ṣé anybody ẹni third party bá ti dá sí but tèmi bá tí ẹnìkan ní tó máa ń jẹ́ tèmi àti èèyàn bá ní tá a máa fi ní issue yàtọ̀ sí torí ẹ̀ mo máa ń avoid ẹni tó yẹ pé kò ní tí ò wà man enough mo ti ṣe rí àwọn tí ò ọkùnrin tí ò jẹ́ ọkùnrin tán àwọn tó ń pera wọn boys tó máa ń pera wọn lọ́kùnrin àwọn kan wà boys ni wọn wọn máa ń pera wọn lọ́kùnrin they are not man, man, man enough so ah, wọn ò mọ bó ṣe ń handle obìnrin wọn ò mọ bó ṣe ń handle ilé wọn ìmí ìtẹ̀ tó máa ma sọ̀rọ̀ ìyàwó ẹ̀ fún aráàta so that obìnrin yẹn á lè máa pity ẹ̀ bí irú nǹkan tí àbùfàtà ìṣe fún mi gbà yẹn ó máa ń sọ̀rọ̀ ìyàwó ẹ̀yẹ fún mi ó bàjẹ́ ó máa bí ṣe pé ó bàjẹ́ nǹkan tó lè ṣe ni pọ̀ tí gbogbo àyè ó fẹ́ ó fẹ́ ṣe ìdáwó ti lóbìnrin kan tó tún ti fẹ́ fẹ́ tó wá wò pé tòun bá bẹ́lẹ̀ ìjà tẹ́lẹ̀ bá kọ̀ fóun òun á kàn fọgbọ́n bàjà ni this word ọkùnrin máa ń ṣe èmi kẹ̀dẹ̀rẹ́ èmi ò like ọkùnrin obìnrin ló máa ń díjà èmi àti ọkùnrin tó lè jẹ́ kó rí mi gbóná jù ju pé kí ọkùnrin kó má respect mi tó bá lọ ṣe nǹkan mi ti ní bèrè lọ́wọ́ ẹ̀ tó bá dé stage kan ó ti yé àjàjà kọkùnrin yẹn kó jẹ́ ọkùnrin tó yẹ pé mi ò kì í ṣe mi ò mi ò gbé mi ò mi ò mi èmi kọ́ mo tó ẹ dàgbà àjọ bẹ̀rẹ̀ from scratch ó ti yé like àjọ bẹ̀rẹ̀ from scratch like àwọn relationship tí mo ti ní mo máa ń bìrì pé àjọ bẹ̀rẹ̀ from scratch èyí tí ò bá ní mọ́tò mọ́tò tèmi àti ẹni tí mo kọ́kọ́ mo kò sọ ní kí n ṣe pé bóyá mo fi oppress anybody but ẹni tí mo kọ́kọ́ fẹ́ rí tó yẹ pé tó ṣe wedding fún mi mọ́tò mi èmi mo ra mọ́tò tá a jọjọ ń gùn èmi mo ní owó tó ń ná ó ti yé bẹ́ẹ̀ àzìn mọ́tò tí èmi tèmi rà lájọgùn so ọdún oníbìgínì kò ẹ̀hẹ́ so irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá gbé obìnrin let me tell you something àwọn èèyàn máa ròyìn mi pé mo burú gan àwọn kan tó mọ̀ mí dáadáa mo dẹ̀ fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kàn sìn ẹ má bínú o mo kàn ń sọ fún yín pé ní tó máa ń díje mi àtọkùnrin ẹ tó lè díje mi àtọkùnrin tó bá lówó tó bá tí ì fún mi lówó tó bá sọ fún mi don't worry i will help i will i will, I will give you money i know you need it kí n má tiẹ̀ bèrè gan kó mọ̀ ó ti yé bẹ́ẹ̀ màá wò pé okay no problem we don't fight because of money ó ti yé because mo believe pé if i have problem you have if you have problem i have if you have blessing i'm also partaker if anything also good to happen to me we are both in it you know i don't fight because of that bọ̀ tí obìnrin èèyàn bá lọ gbé mi sọ́wọ́ torí obìnrin kan tó wá wò pé à torí àwọn kan wà tó yẹ pé mo ti rí lórí Facebook yìí ẹ mọ tó wọn ṣe wọn gbé ìyàwó wọn sọ́wọ́ àwọn èèyàn lórí Facebook wọn ní kó máa wọn dì pẹ̀lú ẹ̀ wọn ni wọn ba obìnrin wọn ni wọn sọ wọn fẹ́ suspend obìnrin yẹn ó kàn ba marriage ẹ̀ jẹ́ ni irú ọkùnrin bẹ́ẹ̀ kẹ̀rẹ́ tí ò bá wà òkè ọlọ́run jọ ọlọ́run jọ ọlọ́run jọ báwa dáríjà àwọn tí ò mọ̀ aláìmọ̀kan yẹn o àti tó dẹ̀ máa ń gbé ẹ̀gò sókè ọlọ́run má jẹ́ kó kú jalajala. It's not a good thing. When you marry your wife, you don't marry for third people to help you to stay with you. You are one actually. In tó bá lè ti ọwọ́ yìí tó bá lè ṣe fẹ́lẹ̀ yìí ẹ́ tí eléyìí bá ṣe eléyìí tó bá gba eléyìí báyìí bí kò kàn wá eléyìí kò ní sọ pé kò ń ṣe ara bọ́dì yẹn mọ́. You treat yourself the same thing mi ò sọ pé you take equal even when you want to tó bá fẹ́ sọ̀rọ̀ bí orí as a leader as a, the king of the house and the ruler of the home and the key that open the kirikok because you know you have to do everything with love don't don't just humble your wife like eh, bí ẹrú tó bá ti humble ìyàwó ẹ bí ẹrú tíyàwó ẹ o kì í ṣe ọ̀rẹ́ ẹ tíyàwó ẹ ò lè bá ẹ sọ̀rọ̀ tíyàwó ẹ anybody le bá ẹ treat ìyàwó ẹ tó lè bá ẹ tọ́jú ìyàwó wọn lè bá ẹ nà ìyàwó ẹ wọn lè bá ẹ bá ìyàwó ẹ wí it's not your wife you should be in charge nígbà tó bá wù ẹ́ láti báyàwó ẹ̀ wí bá wí dáadáa kì í ṣe nínà o báyàwó ẹ̀ wí bóyá nínú ilé àbí lórí bẹ́ẹ̀dì àbí nínú kitchen àbí anywhere tó bá tó wá jẹ́ pé kò sọ̀rọ̀ àbí kẹjọ sọ̀rọ̀ you can get angry o lè sọ̀rọ̀ tó you know first of all wàá wo nǹkan tí ẹni yẹn tó máa ń like èmi tí mo hate jù ni pé when you are doing things just keep it away from me just keep your things torí pé èmi bí ṣe wà yìí I dedicate my life everything ni máa fi sínú nǹkan tí bá ṣe gbogbo ayé mi àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ like eh, wọ́n máa ń wò mí pé àbẹ́lẹ̀ craze ni ó ti yé bẹ́ẹ̀ in fact tó bá wù mí tí n bá like tí n bá ní oore ọ̀fẹ́ mo lè sọ ọlọ́run mi ní rírú ẹ̀ mọ́ mo lè sọ pé kí ọkọ mi jókòó gbogbo wàhálà tó bá tí ọ̀tá ẹ̀ bá ní kémi ṣe ó ti yé ó ti wà nínú ẹ̀jẹ̀ mi ó ti yé ọlọ́run ò ní jẹ́ kọ́kọ́ mi ní wàhálà ọlọ́run ní kémi náà ní wàhálà so mi like ọkùnrin kó máa kó máa gbé ìyàwó ẹ̀ mú hate ẹ̀ bàjẹ́ ah tí wọ́n bá ti kọ́kọ́ sọ̀rọ̀ yẹn pé wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ yẹn yéé kókó lọ pè ọ́n a máa inú máa bí mi bàjẹ́ bàjẹ́ inú máa bí mi because àwọn tẹ bá sọ̀rọ̀ fún yẹn nígbà tí wọ́n bá tó bá tán nínú ẹ̀ tẹ bá settle wọ́n máa sọ fún àwọn èèyàn ní pé ọ̀ wọ́n ṣe wà yẹn wọ́n lè jà kù wọn máa láìka ara wọn ọ oh. ó ì sọ fún mi níjẹta nǹkan tíyàwó ń ṣe so ìyàwó yẹn náà ọjọ́ tó bá gbọ́ báyà máa wò pé so ọkùnrin yóò láìkùn because ẹni tó bá láìkẹ́ kò ní gbẹ́jọ́ ẹ̀ kó lọ máa rò fún yàn bẹ́ẹ̀ ni kò ní máa lọ rò fún ọ̀tá aláròká ni àwọn tó bá fẹ́ pa ẹ́ ló máa ń rojọ́ ẹ̀ fún tọ́ pé ha àròjọ́ ẹ̀ á tún jẹ́ kí ẹni tóun fẹ́ gan á tún jẹ́ kó gbọ́ nǹkan tó ṣe fóun ẹni tóun fẹ́ yẹn tó ti fẹ́ tẹ́lẹ̀ àrò ẹjọ́ ẹ̀ fún débi pé á jẹ́ kó o gbọ́ kó o gbọ́ àròjọ́ ẹ̀ fún ẹni tó súnmọ́ ẹni tó ti fẹ́ rí tí yẹn máa fi mọ̀ gbọ́ kí ni ó ní ká bá mú dáadáa ẹ bú tó ṣe ń bu yẹn ẹ kò sẹ́ni tó lè bá mi bú ọkọ mi ọlọ́run gbọ́. mo dẹ̀ ni mo fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kan. bí n bá ṣe láìkè èèyàn sí tí n bá fẹ́ bàjà bí n ṣe máa bàjà nìyẹn <laughs> mi ò ń báyọ̀ jà torí owó but mo need owó but at the same time mi fẹ́ kí èèyàn máa take me for granted kó olówó kó sọ pé ò ní kí n wá rí pé o transfer owó fún girlfriend káwa dẹ̀ need owó kó má lè fà wá ẹ́. Eh? <laughs> tí n bá kọ́kọ́ bínú sókè báyìí jeez kì í ṣe nínà o inú mi ò gbúdọ̀ ru yé iṣẹ́ rí bí mo ṣe wà mi gbúdọ̀ bínú kì í bínú kéèyàn tí bá mi ò gbúdọ̀ bínú kínú mi kàn ru sókè kì í ṣe pé kí n ru sókè mi ní gbọ́wọ́ mi ní já o ṣé ló máa dà pé ogun ọ̀run á dà pé ọ̀run fẹ́ parẹ́ tí ẹni yóò bá wà òkè gbogbo ẹ̀mù gbogbo nǹkan máa seize by ah god mo máa ń bẹ̀ ni i used to beg my daughter pé ah ó ti yé bẹ́ẹ̀ yẹn so mi ò kò not even me alone don't submit your woman to somebody pé bá mi bá wí mo fẹ́ jẹ́ kó humble ni ó fẹ́ bà relationship jẹ́ ni ó fẹ́ bà in fact ìwọ́gbọ́n ò tó bá ti yá deal with your wife yourself a lot of marriage tó wà okay a lot of marriage tó dúró títí dòní mi ò fẹ́ máa sọ story àwọn bàbá àgbàlagbà yẹn ni ó ní ìwé kan tí mo kà nípa bàbá kan nísọ àwọn bàbá pásítọ̀ ńlá láwọn àwọn bàbá kan ṣá wọ́n sì wà títí dòní because wọn ò kí ń gba third party láàyè ṣé rí mo dẹ̀ tó wá mọ̀ pé tòótọ́ ni tó bá gba third party láàyè nínú relationship ẹ ọjọ́ kan tí àbúrò mi máa kọ́kọ́ sọ̀rọ̀ fún mi kò bá mi sọ̀rọ̀ with passion ẹ ẹ mọ̀ pé wọ́n ti ẹ̀nà mí gbà ẹ̀ ni kó bá mi sọ̀rọ̀ ní ọjọ́ náà lọ́hùn ẹ mọ̀ nǹkan tó sọ̀ sọ̀ nígbà tó máa gbé tó máa gbé fóònù jáde fún mi pé gbogbo nǹkan báyìí tán ti ń plan against mi tán ti ń plan against mi mi ò fẹ́ dárúkọ ẹni náà so àbúrò mi yẹn last born màmá mi tó wà lọ́dọ̀ mi tó ti wọ́n ní nǹkan tó ti ń plan against mi tó gbé jáde fún mi lórí fóònù kò kọ́kọ́ gbé jáde fún mi ó kàn ní nǹkan tó nǹkan máa sọ fún yín ni pé ẹ get ready relationship yìí máa break bó ṣe kọ́kọ́ sọ̀rọ̀ sí lórí àpé kí n fọ etí ẹ̀ bí tesla ìpójú mi wú wọ́n ti bá wọ́n ti ojú mi dàbí ojú Mayweather ó ti yé bẹ́ẹ̀ inú bí mi despite that ṣé ni mo believe pé ó yẹ kí solution ṣì wà ó ti yé bóun ṣe máa wò ó yẹ báyìí bó ṣe wò ó nìyẹn o kò béèrè kò bá wọn jà kò dẹ̀ nà anybody torí mi ò kò dẹ̀ gbèjà mi gbàgbọ́n náà mi bó ṣe sọ báyìí pé ó máa break ìyẹn mi pé bó ṣe ti wà nínú ẹ̀ ní pé ó ti yé bẹ́ẹ̀ pọ̀ nínú tèmi bó ṣe wà yẹn bó ṣe máa nà padà tí nǹkan máa wà òkè padà ní obìnrin míì máa wá but ẹni tó bá ti fẹ́ to me ṣá i don't like people má hand over mi sọ́wọ́ èèyàn tó bá hand over mi sọ́wọ́ èèyàn when you hand over me tó sọ́wọ́ èèyàn. let me tell you this story ah Ọlọ́run bẹ́ẹ̀ ni mo fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi o ah Ọlọ́run ẹ ṣáà pé mò ń fọwọ́ sórí mi honestly ó ní gẹ̀ẹ́kan àwọn èèyàn tó bá mọ̀ mí dáadáa tó mọ̀ mí délé ó ní ẹnìkan tó wọ́n máa sọ fáwọn pé àwọn tó mọ̀ mí <laughs> tí wọ́n mọ̀ mí nígbà tí ní gọ́mẹ̀ college wọ́n máa sọ pé princess burú gan mo nice gan mo lè gentle but tí n bá bínú mo lè máa ń pẹ́ kí n tó bínú tó bá dẹ̀ ti ń bínú àwọn èèyàn máa ń tọ́yàn sùúrù ó ní wọ́n ń gẹ ẹ̀kan ó wà ní London sí ó ń wò mí náà London àṣẹ ẹni tí mo ẹni tí mo mọ̀ ń gbà yẹn ti fẹ́ rí so bẹ́ẹ̀mi ẹ̀dẹ̀ mọ́ pé mi parent lèmi ní school yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó wá di ẹni tí mo ẹnìkan mẹ́ ṣe ti yẹn ọmọ mi ṣọlá yẹn mo gbé lọ sí government college yẹn ẹ ti understand mo ti sọ story yẹn rí so normally as a parent tó bá wá síbẹ̀ yẹn wọ́n respect as a parent because mo ń sanwó ni nínú owó tí mo dẹ̀ tó bá dẹ̀ débẹ̀ ń gbà mí wàá tip àwọn ẹlòmíì you know they got that part of nǹkan tán kọ́ wọn náà pé they have to respect parents coming to the school all those things first they won't respect me gba tí mo máa ń gbọ́ mo wá wọ́n respect mo tó wá yá o tó wá bẹ̀rẹ̀ sí rí mi pẹ̀lú wá ní this particular girl ṣé táyé lorúkọ ẹ̀ táyé lorúkọ ẹ̀ ń jẹ́ this táyé ó wá ó wá gba tó ti wá rí mi later tó ti wá rí mi pẹ̀lú ẹnìkan tó ti wá rí pé wọ́n ní wọ́n fẹ́ wed at wed wọ́n ní ìgbà tó tún yá àtúnwá ó ṣàtúnwá máa rí wọ́n gbogbo ẹ̀mí ìdẹ́mọ̀ ó dẹ̀ ṣó wá sí wẹ́ẹ̀dì gan-an ìṣàmọ̀ṣà so tábà ti wá lọ sí wọ́n máa ń ní party end of the year nínú school yẹn wọ́n máa ń ṣe party every year wọ́n máa ń ṣe gbogbo nǹkan every time ṣá wọ́n máa ń ní program torí ọbájìmí mhm, bàbá yẹn mr ọbájìmí la máa ń pè mr ọbájìmí wọn ṣe bàbá náà náà lọ títí bàbá náà ni wọ́n ti dàgbà ń sìn wọ́n ti wọ bíi something going to seventy àbí àbí kan ti wọ seventy something ṣáà wọn sì máa ti dàgbà bàbá yìí ti so wọn ṣàmì ìṣàmọ ìjòwò ìjà wọn máa ń ní activities so tó bá ti ní patí wọn máa ń ní patí ẹ̀mí pé ọmọ ìjẹ̀bú ni wọn ọmọ gọ́wèé ọmọ àgọ́wèé so wọ́n máa ń ní activity ẹ̀mọ́ pé ìjẹ̀bú máa ń ṣe party so activities máa yẹn máa ń ní activities kan a máa lọ party máa lọ party náà ní but àwọn ṣe ti understand so this lady mo tún wá ní observe nítorí pé ṣe mo kójú mi mo máa ń jókòó jẹ́jẹ́ ojú mi dẹ̀ jojú gentle person wọ́n lè jẹ́ pé àwọn ẹlòmíì tó bá dẹ̀ ti wà nínú surrounding ní facility wọn tó bá débẹ̀ wọ́n á fẹ́ máa gbówó lẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣá wọ́n á fẹ́ máa show so èmi ò dẹ̀ mọ̀ pẹ́ni tí amòmòrí yẹn ó ti fẹ́ rí nínú ó ti jìtẹ̀ mi kọ́ ni mo ní kó jìtẹ̀ bọ́n mo wá kàn ló ti pé tá a bá ti lọ pàtí àwọn kẹ̀lẹ́ náà máa pósìdì oúnjẹ gbogbo nǹkan bẹ́ẹ̀ kan máa serve kan ṣe wá yẹ́mọ̀ wọ́n serve everybody tó pé obìnrin ni wọ́n wọ́n wà nípa àwọn ló wà nípa ẹ kí lorúkọ ẹ̀ àwọn activities yẹn ṣá láti you know tábà dé pati nìyẹn tó bá ń ṣàfù láti bí débì kan àwọn olùkẹ̀dẹ̀ wọn ti sọ fúnra wọn torí pé group ni wọn tó bá ń ṣàfù láti bí wọ́n ṣà máa mess up tó bá ti di ọ̀rọ̀ títí wa mo ṣáà rí i pé ẹni tó wà ní tí mo mú báyìí á ṣe bákan olùkẹ̀dẹ̀ máa ń ṣe bí ó máa ń ṣe bí odi kò ń tètè bínú bọ̀ tó bá bínú ó máa ń ṣe bí odi tó ti yẹ ó máa ń ṣe bí iye eh, tó ti bí odi so masha ikú ṣáà miss babe but ẹ mọ̀ normally a máa sọ pé akíndúdé ah, tó ń ṣe báyìí fún wa wọ́n á fi wálẹ̀ wọ́n á ṣáà máa ṣe kí yàmàyà máa fún àwọn èèyàn tó wá ní pàtíkúlà wọn kan tó wá ṣe ní ọjọ́ yìí end of the year party wá ní lọ́jọ́ náà lọ́hùn àti lọ ẹnìkan kúlómù wọ́n lọ ṣe patí ń bẹ̀ wọ́n ṣe the same thing wọ́n ṣe patí ń bí wọ́n ṣe the same thing wọ́n ṣe ń bíbà wọ́n ṣe ń bíbà tó bá ṣe nu school kan ṣe the same thing wọ́n ṣà máa rí dínkù mi mo dẹ̀ á wò pé ẹni eléyìí à ìwọ yóò máa jẹ sọ́nọ́bà lọ́jọ́ tó rí mi bá tọ́nà sí ẹ o ò ní wò tán honestly mo máa ń jẹ́tù gan o honestly speaking gbogbo àwọn tó rí mi gbòòrò yẹn tí bá kọ́kọ́ rí mi báyìí kú ni bá kọ́kọ́ bèrè pé ẹ fi mí lẹ̀ o wọn ṣì tì mí o jẹ́jẹ́ mi máa ń lọ o tẹ́ bá ṣe èrèwèrè máa ṣe yí o ẹ wò ó àṣà <laughs> continue so bá ṣe tún ti dé ní ọjọ́ end of the year party mo ti jókòó mi jẹ́jẹ́ wọ́n ti ń gbóúnjẹ wọ̀ fún wa lóúnjẹ tí gbogbo àjọjọ ní ní ráìtì mi <laughs> god ah, wọ́n ṣà ń ṣe wọ́n mọ̀ ó wá di ń jọyọ̀ gbọ̀gbọ́n ni wá ní ó dà kó ti tó time láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún mi wọ́n àwọn òwe àwa ṣà ń sọ ìgbà kí la ṣe fún àwọn pípù yìí this eh, táyé this particular táyé yẹn ó rẹ̀ pò ní kí ni ṣé secretary ni to the vp vice principal Kúkọ̀yí ṣé Kọ̀yí lórúkọ mr Kọ̀yí so ok kí la ṣe bí yẹn ṣe ṣẹnu fóró nìyẹn pé má dà lówó orí ẹ̀ ló burú pé òun fẹ́ sọ fún mi lónìí mọ̀nà sọ fún mi o mo fẹ́ gbọ́ o ó ní ẹ níjọ́ kan wọ́n pe àwọn ṣe patí ní ìgboro pé so àwọn gbà tí ó dà pé ńgbà tán ṣẹ̀ṣẹ̀ dé àti kọ́pà wọ́n ṣe ṣáàbù dé pé àti kọ́pà tí ó ti yẹ yín mẹ́rin ẹ mọ̀ pé wọ́n sọ ó dẹ̀ pé wọ́n wá ṣáàbù ń bẹ̀ náà ni àdónú yá so wọ́n ṣàpín gbogbo wọn lọ àwọn youth kọ́pà tó wá ṣáàbù gbà yẹn wọ́n ṣàpín àwọn gẹ́ẹ̀sì yẹn dání so ó ní àwọn patí làwọn ti lọ pé àwọn ò rí lè mọ̀ dáadáa pé bàbá àwọn ṣe dé patí lálẹ́ ọjọ́ yìí pé gbogbo wọn ti mú nǹkan sára ṣó ti yé ọmọ kọ́pà so bọ́ ṣe ó ní ohun gbogbo wọn ṣàjókòó báwọn ṣe àwọn sọwọ́ ní ìkọ̀kan nìyẹn nígbà tó wá di ní ọjọ́ kejì gbọ́wọ́ ẹ̀mọ̀ kan ti lọ lọ lára wọn ṣàti ṣe yamayama wọ́n ti wá ṣe so gbogbo wọn ti wá clinch mọ́ wọn bíi pé boyfriend ló gbúdọ̀ jẹ́ ó ti yé bẹ́ẹ̀ so ìyẹn wá ní gbà tó wá yá ṣá lòun wá wò pé ó ló dọ̀tí mo ló dọ̀tí ẹ̀. Eh ó lóun rí gbogbo ara ẹ̀ nígbà tó máa bọ́ gbogbo ara ẹ̀ bó ṣe sọ fún mi ṣe pé àwọn ọkùnrin burú gan torí bẹ́ẹ̀ kó tó súnmọ́kùnrin kó tó mọkùnrin ṣe rí nǹkan míì tá a máa ń sọ níbí báyìí táwọn èèyàn míì máa sọ pé you are too open you are too ṣe kiri kan it's better you open yourself to your husband ẹni tó fẹ́ fẹ́ àtìyàwó ẹ̀ á mọ̀ ẹ̀ ní tó bá tó máa sọ fún yín àbí tó bá rí kó níjọ́ lójúmọ́ because tó bá sọ pé o jẹ́ báyìí tó wá lọ síbẹ̀ tó wá lọ bá nǹkan míì ó kàn máa tẹ́ni lọ́jọ́ ẹ̀ ló ti máa lose value bọ̀ lọ́jọ́ yẹn tó bá ṣe pé o jẹ́ báyìí o tiẹ̀ jẹ́ nǹkankan gbogbo ara mi bàjẹ́ ó wá rí ó wá rárá yóò máa fresh á wá máa pọn ẹ pé ara ìyàwó mi tó bá sọ pé kiri mo lè lápá ó ti yé ó lóun ṣàwárí ara ẹ̀ olówó ara ẹ̀ wá ọmọ yẹn ní chicken pox nígbà tó wà kékeré ẹ ti understand nǹkan tó ṣe bèbí yẹn nìyẹn ẹ mọ̀ kọ́ wọn ní measles so ó ní kiri yẹn bíi ṣàmṣàlà ẹ mọ̀ ní àwọn èdè. E Iléṣà bẹ̀ wọ́n ní ṣàmṣàlà ṣàmṣàlà bí ìgbóná báyìí tí ẹ tún yàtọ̀ sí music ó ṣà ó chronic one so ó fi dot dot dot dot sí ojú àti ẹsẹ̀ gbogbo ààrẹ látara délé oníṣòwò nígbà tó rìn ó níjọ́ yẹn nígbà tó òun bàtó lòun mọ́ nígbà tó wá di níjọ́ kejì ìgbà tó wá yá tóun wá tún rin continuously pé orí tètè nǹkan tó sọ fún mi yẹn ní tó sọ fún mi yẹn tí ìbá pé lédì yẹn ṣe bí olórí burúkú àníṣọ lónìí ẹ máa gbọ́ ó wá lò ó wá ń dọ̀jẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yẹn ọ̀rọ̀ yẹn ti pẹ́ o kò ń ṣe ọ̀rọ̀ ọdún méjì kì í ṣe mẹ́ta o mi ò wọ́n ti lálàárín mi o èmi kọ́ ni mo sọ pé kí wọ́n jì tiẹ̀ o àbí kí wọ́n ṣe kankan fún o so lady wa ń fi ìyá bọ̀bọ̀ yẹn jẹ mí bó ṣe wò mí lady yẹn kò ń ṣe pé bóyá kò ń ṣe pé kò ga tó mi but kì í ṣe pé ó jẹ́ ọmọdé as such náà but ó kàn ó kàn rí mi báyẹn ọ̀dọ́ a kàn máa wò pé torójú mi máa jọjú bọ̀tí ó ti yé bẹ́ẹ̀ ojú mi láwọn èèyàn bá rí mi máa pé bọ̀tí lélẹ̀ bó ṣe sọ fún mi níjọ́ yẹn báyìí ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi torí lédì yẹn ó ti bọ̀bọ̀ yẹn ó ti nà mí tó torí ẹ̀ rí nígbà tí mo ra mọ́tò ẹ èmi àti ẹ̀ la lọ ra mọ́tò yẹn bọ̀tẹ̀ mi mo ní bá a ṣe gbé mọ́tò dé báyìí torí ngbà yẹn kò tí ì sẹ́ni tó lo mọ́tò nínú àwọn tíṣà yẹn yàtọ̀ sí vp DP ń lo mọ́tò kan do mọ́tò tó kàn sọ̀kan báyìí tó máa kọ̀ yí ọ́ lo mọ́tò jíìpù kan àmì mọ́tò kan báyìí to máa fi wọ́ mọ́tò báyìí ni bàbá bá jì mí nìkan ló lówó ẹ ti ọ̀sẹ̀ sáà bàbá bá jì mí ni lówó àti ìyàwó wọn ìyàwó wọn lo pelud gold àwọn náà ló ṣá so bá ṣe gbé mọ́tò yẹn dé níjọ́ náà lọ táwa la lọ patí mr shireke mr shireke ẹ̀yin lẹ́wọ́n gbé mi ẹ̀yin lẹ́wọ́n gbé mi ó ṣàrọ̀ sí mọ́tò ń gbọ́ tó wọn pé ó máa ń ṣe yàmàyàmá sí wa àwa gbé wọ́n pé tó bá ti lọ́ba tó bá ti wọn nínú tí tó bá ti parí skul tó ń gbé tí ẹ̀ gbé mọ́tò tó ẹ̀ ẹ máa gbé mi mísítà bọ̀ ṣíṣẹ́ mísítà bọ̀ aṣáà dárúkọ ẹni yẹn prince prince prince prince a máa gbé òun a ti kó sínú mọ́tò fóró ṣé mo pé mi ò mọ̀ pé bóyá o ti fẹ́ rí but èmi náà kò dẹ̀ sí kankan tó kàn mí gbà mí báyìí tó bá tiẹ̀ jókòó síwájú gan màá tún jókòó sẹ́yìn ṣé ti ọ̀run sàn ẹnìyàn wa mọ́tò a máa lọ ọjọ́ kan tá a tún gbé àwa a ti fẹ́ lọ ṣe bá tí ó dé òun kò ó wá gbóúnjẹ fún prince kò fún mi lóúnjẹ ẹ tó ń tíṣà kò ní fún mi drink ó yà máa rí dínkù mi ṣé lọ́jọ́ tó ń sọ fún mi yẹn <laughs> ó ti dín pẹ̀lú mi long time wọ́n ṣe lọ ó wá ó wá ṣáàdìjà nìyẹn so normally o ti fẹ́ bèbí rí mo dẹ̀ ti máa ń fẹjọ́ sùn pé ó máa ń ṣe bàbá bákanbákan sí ṣọlá tó bá ní ṣọlá báyìí náà ló máa ṣe kíní mọ́ tó bá rèmi náà ló máa máa halẹ̀ mọ́ mi mi fẹ́ tẹ́ like ẹ mọ̀ àní a máa ẹ máa fi ìwé iṣẹ́ tó ń sísá bẹ́yẹn kó ti sọ fún mi pé ṣọ́ra fún o nǹkan bá báyìí ní láti bìgínì má ti rò pé ara ló ta wèrè èmi tí bá ti dé wọ́n bí ọ́fíìsì afẹ́ lọ sanwó skul tí mo dẹ̀ mọ̀ pé torí ẹ máa kàn án níwájú kẹ́ tó débi tẹ́ ti fẹ́ lọ sanwó skul má ti gbójú sókè tó pẹ́pẹ́ ti sọ fún mi tẹ́lẹ̀ ala agáàdẹ wọ bàtà tó gáàdẹ máa ń múra máa ń wọṣọ àti máa kó sílẹ̀ èsì àmà ti ṣe ìyẹ̀wé kò mo ti wá a máa rọjú mọ́ ni tátí máa tó nǹkan máa mọ̀ tó máa ṣe ẹ̀rú máa bà á but kò sọ fún mi ṣe lọ́mọ yẹn ń ṣẹ̀rù bà mí ó nígbà tó ṣàdìjà lọ́jọ́ yẹn ó dìjà rẹpẹtẹ <laughs> ìjà yẹn seven days la fi jà bí òjò ọjọ́ méje <laughs> no stop ni o marathon fight <laughs> eh, ọlọ́run dáríjì mi o ọlọ́run jọ má jẹ́ ẹranjọ́ burúkú mọ́ láyé mi o torí ẹ̀ you have to be a man of your a man you must be a man lórí ìyàwó ẹ kò sí bó ṣe wù tó kò sí bó ṣe tó is your wife handle your wife sọ̀rọ̀ fún pé i want you to see that mi ìfẹ́ kò ṣe nǹkan yẹn tó bá ti wá sọ fún tó wá padà ṣe mi ò ni i don't like it please má dẹ̀ sọ pé ó mojú obìnrin mi ò mojú when it come to area of love ánìbọ̀ tó sọ fún mi ìwọ sọ fún náà tí o bá ti gbọ́ wàá ti wá ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn pé mo sọ fún kò gbọ́ ni bọ́ sọ fún lo authority torí bí mi ṣe wà mo máa ń fẹ́ kọ́kùnrin lo authority lórí mi mo fẹ́ fún ẹ lọ mo fún ẹ ní authority ẹ pé wo mo tún fún ẹ fún authority ẹ lórí mi kò ṣe bí ọkọ mi ní kò máa treat mi o bọ̀ kó wá gbé mi sọ́wọ́ èèyàn kan máa treat mi yẹn wàá jẹ pátì mi ní bẹ́ẹ̀ jà mi kódà níbi tá a dé mi ní sọ kankan mo kàn lè tí n bá bínú lásán kí n ṣe oríkodò báyìí kó mi jáde lójú mi ṣe lórógo tí n bá bínú bínú rú ṣe ló wà wàhálà so bọ̀ tó bá kàn bá mi sọ̀rọ̀ tó bá má bí ẹ nínú gọ̀mà sídà má bínú i'm sorry má bínú ò ní rí bínú ọlọ́run ò ní rí i'll cool you down even nǹkan kó jẹ́wọ́ ló ṣe mí kó sọ pé kì mo sorry mo ti bẹ́ẹ̀ náà má bínú òkè sorry sorry sorry i'm sorry kò tó bá ti bá ti wá repeat ẹ̀ mo ti bẹ́ẹ̀ náà forget about this thing tí mi bá ti wá forget ẹ̀ ní tó bá ti nu rọ̀ nínú mi ó ti wọ́ pọ́n ó ti tán so ṣáàyẹ̀ sọ̀rọ̀ gẹ́ẹ̀ wọ́n á ní kọ́ lọ pè wá wọ́n ní kí ni máa gbà kó tó di pé ó tán ọ̀rọ̀ yìí tán gbogbo àwọn èèyàn ti dá sí i wọ́n ti pe kíní vp yẹn náà gbogbo àwọn èèyàn àgbàlagbà wọn yẹn tinubu yẹn ah, látọdún yìí ni gèbè bíi ti máa ń yọ mí lẹ́nu a máa bú mi tá a bá lọ bìkan mi ìdẹ̀ nífẹ̀ẹ́jọ́ sùn one thing about me that is me for you i won't tell you i won't report anybody ọlọ́run gbọ́ tolú ọmọ tó máa ń búlì ẹ yẹn láti tó ti ń búlì ẹ tó ti máa ń sọ fún mi yẹn tí mo ní kò report tó report ó búlì ọ̀rẹ́ ẹ lọ́jọ́ kan ṣoṣo ọ̀rẹ́ ẹ lọ report ẹ wọ́n wá suspend ẹ àbí abi you see you this boy have been bullying you for life four to five times Omo mi ò report ẹ that is me for you people used to do that to me long time i be looking pé kí ni mo ṣe fún lọ́jọ́ tọ́dún sáà máa tẹ́ nígbà tí ọwọ́ ẹni yẹn wá sọ fún mi báyìí múna ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ ọ máa lọ pè wá ó ti yẹ yín kẹ wá sọ lójú mi padà pé ẹlẹ́ẹ̀fẹ́ rí okurọ̀kurọ̀ wà lára ẹ o wọ́n ní kí ni mo fẹ́ gbà mo ní ẹ máa pè padà wá síwájú mi látọ̀dún tó ti ń bú mi tó dẹ̀ ti máa ń fìyà jẹ mí ní káàkiri ẹ máa sọ nísìnyí pé àbí mo ti ẹ ti mọ̀ mí rí mà ẹ àbí mi mo dà yín rú wọ́n nínú ẹ máa pè padà wá sí ẹ máa sọ ohun tẹ́ ẹ sọ lẹ́yìn mi àmì tẹ́ ẹ sọ nígbà tí àwọn èèyàn jókòó yìí wọn àwọn èèyàn wá ń gbè mí àwọn tó jẹ́ colleagues ẹ̀ wọ́n nílò pé kí n má sọ bẹ́ẹ̀ pé embarrassment ló máa jẹ́ fún mi but this lady have been embarrassing me for a long time pé so that this thing can be okay once and for all mo ti dúró dè mi ìfẹ́ sọ nǹkan tí mo ṣe lady bu pẹrẹgẹdẹ sí mi lára tó máa fojú mi rí ọ̀rọ̀ tí mo sọ kì í ṣe bó ṣe ríre o bó ṣe lọ pé bàbá mi ṣàwípé ẹ̀ tòtórí ẹ̀ náà ti máa ń nà mí láti jọ yìí ẹ̀yẹn tó torí ẹ̀ náà ti máa ń ṣe báyìí fún mi àṣeṣe ló ti fẹ́ ni yìí rí tẹ́lẹ̀ ti disappoint ẹ èmi kọ́ ni mo disappoint ẹ ó tó bá dẹ̀ rẹ́ nìyẹn wàá máa bá ṣe rí tó bá lẹ́nu yẹn wọ́n bá gbé mọ́tò mi sí ẹ̀ wàá máa wọnú ẹ̀ ẹ máa ṣe ó dẹ̀ ń bú mi èmi dẹ̀ dùnú máma fìyà jẹ́ tí mi dẹ̀ mọ ẹ́ rí tí mi dẹ̀ ṣe kọ́kọ́ fún ẹ́ mo ní èmi máa gba mi mo ṣáà ń wòrò lọ́kàn mi pé èmi náà máa etí mi tán ti fọ́ many times i'm going to beat this girl back this order my ìdájọ́ mi ni mo ti mú ẹ gbà bó ṣe wọlé tó jókòó báyìí wọ́n wá ní kémi máa kọ́ wọ́n gbé sún wọ́n ní kó dúró sí mídù pàtó wàhálà yẹn ti wá pọ̀ ọ̀gbẹ́ni yẹn dẹ̀ ni pé ó mọ̀ pé mi ò jẹ̀bi òun ló ń jẹ̀bi ó lókè òun máa sọ lójú ẹ̀ kálàáfíà lè jọba bẹ́ẹ̀ ló ti tán bìkọ́ ní ọjọ́ yẹn náà bá ṣe ń sọ báyìí àfi bí pọ́ọ̀ létí mi ọlọ́run dájú mi o ọlọ́run má jẹ́ rírú ẹ̀ mọ́ láyé mi o ọlọ́run má jẹ́ rírú gbogbo àwọn relationship yẹn mọ́ láyé mi o àwọn ọkùnrin tí ò tọkùnrin àwọn ọkùnrin many relationship tí àwọn èèyàn fail tó ń fail láyé because they are not man enough okay they are not man enough you sit down you be discussing your wife with somebody ẹ má máa ṣe òṣìbí wàá sọ fún obìnrin yẹn mo ti ngbà tí mi ti mọ̀ rí nǹkan bábà ló ṣẹlẹ̀ sí o tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ finish obìnrin yẹn kan ló tún máa defend ẹ lọ́dọ̀ ẹ̀ pé ah bí lọ́jọ́ kan táwọn kan máa ó ló máa sọ fún ah kí ló dé wọ́n kẹ́rọ mẹ́rin kó kàn kàn pa ni ṣèbí tí tiẹ̀ dé tiẹ̀ kì í ṣe by force wọ́n lálẹ́ ọjọ́ kan ni kì í ṣe òbí àti ẹ̀ ṣalẹ́ ọjọ́ kan ẹ̀ tí wàá fẹ́ràn mú ni èmi mo kọ̀ tiẹ̀ ni èmi kọ̀ gbogbo nǹkan tá a lè lè fi ṣorogún tó bá tẹ̀ pọ́n fẹ́ ṣorogún wọn gan la ní aláyà alẹ́ ni mú mi mo máa respect gan oúnjẹ wà tí n bá báyìí mo máa tọ́jú ẹ̀ pa ni <laughs> ọlọ́run elédùnmarè ń gbọ́ ó wá pè wọ́n ní kó wọn ní kó máa lọ ẹ ó wá ẹ yẹn wá I told I said to her ó wá ń sọ òyìnbó ló ń sọ I said to her that I met you I know you I ṣe kìnì kan kìnì kan kìnì kan that very night and ó wá fẹ́ máa pápá pẹ́pẹ́pẹ́pẹ́ mo ní kì í ṣe bí mo ṣe ń sọ̀rọ̀ gẹ́gẹ́ lè máa wò mí ó wà London sí i ó ní wọ́n ní àánú kì í ṣe bó ṣe sọ̀rọ̀ pé ó mọ̀ kan tó ṣẹlẹ̀ táyé ó ní pé ńgbà tí ẹ lọ sí patí ní ọjọ́ kan báyìí páwọn táwọn ṣẹ̀ṣẹ̀ dé àti kọ́pà pé òun ògúnsanwó àti Mr Adébáyọ̀ àti kìnnìkankìnnì kan wípé àwọn ń kọ́ àwọn ẹ̀yìn mẹ́ta ìkan kí lórúkọ fáwọsà àbí kí lórúkọ ìkejì tó ti rìn yẹn bẹ́ẹ̀ ni pé àwọn ṣáà yín sọ́wọ́ pé ìwọ ló wá jámọ̀ lọ́wọ́ lálẹ́ ọjọ́ náà pé ìgbà tó dẹ̀ díjọ́ kejì ó lóun ti ṣe òun ti lọ ń gbùdùgbò nígbà tó máa jí láàárọ̀ ẹni tó ti yó ó lóun wá rí pé òní pọ́s ní gbogbo ara tó ti yé yín mẹ́rin pé o ní ara ẹ̀ ní righteous pé torí ẹ̀ ni o ṣe reject ẹ̀ kò sọ dáadáa mo bá a sọ ó wá fẹ́ máa gbẹ́nu gbígbígbígbí kò mọ̀ pé mo ti gbẹ́gbà sẹ́gbẹ̀ẹ́ bó ṣe gbẹ́ báyìí ni wọ́n gbé jáde wọ́n ní wọn pé abóyáwèrè ọ̀rọ̀ tí mo ń sọ fún yín tí gẹ̀yẹ́ fojú mi rí olólọ irú wọn máa wà lọ́nà sí mo máa sọ pé ah princess ó burú chance ọ̀kan tó ń ṣe fún mi mọ́tò mi èmi mo ni moto ti prince ń lọ gbà náà ó dẹ̀ máa wọnú ẹ̀ á dẹ̀ máa gbógun tì mí bí ẹni máa kú ó tún máa gbógun ti ṣọlá tún máa wá ṣọlá kiri wọn máa ní kí tíṣà dì pẹ̀lú ẹ̀ tẹ̀lé mọ́ a ó báwọn èèyàn ṣe máa devilish báwọn èèyàn ṣe wà devilish mi ò báyàn ṣe orogún ó ní ara àwọn kan tí àwọn èèyàn máa fi sọ pé mo burú nìyẹn ìsìn yẹn mo kàn sọ so láti ọjọ́ tí mo ti wá mọ gẹ́yẹ̀ tí bá ti ń drive lọ́ba kó wọn bíire mọ́ kó sọ kó rí àtijọ́ yẹn kò lè rí prince mọ́ kó sọ pé òun fẹ́ prince á lóun fẹ́ dá mọ́tò ẹ̀ dúró tí bá lọ lójú títì gan ẹ́ tí bá ń lọ tó bá jáde lẹ́nu gate tí nu kọ́mbà níbẹ̀ nu gọ́ọ̀mẹ̀ kọ́lẹ̀ ni mò ń gbé òun náà gbọ́ máa ṣe òun gbé nu mọ́lájòyè ló ń gbé ṣó ti yẹ yín kó tó dẹ̀pẹ̀ tó bá ti ń lọ níjọ́ kan báyìí mo wà lójú tí òun dẹ̀ náà máa ń rán ni ọbájìmí máa ń rán pé kọlọ̀ gbowó wá ń gbà mí ní tó máa fẹ́ lo owó náà máa lọ gba káàṣì ó ṣe lọ níjọ́ kan báyìí láago kan ọ̀sán bẹ́ẹ̀ náà ṣe ti ṣọ́ọ̀bù tí mo fẹ́ jáde báyìí mo kàn rí ni mo drive mo ti rí wèrè báyìí mo kún mo bá tètè yà kó lọ́nà àbó ya wèrè ni. àwọn èèyàn ló máa ń sọ̀yàn di nǹkan tó ti ṣe fún ẹ tí ò dáa ẹ wọn ò ní sọ síta irú relationship yìí wọ́n máa sọ pé kò sí ẹni tó rí mi ní nǹkan tí mo ṣe rí ẹbí jẹ́ bó ṣe rí lélẹ́yìí o because wọ́n ti nà mí gan-an prince ọ̀yẹ́ pé physical and net ni seven days pàtó di ọjọ́ keje bí ọjọ́ kẹrin hmm? tí wọ́n ta tí tó ń flick nǹkan kò sí nǹkan bí ẹ̀fún ni àwọn gẹ̀ẹ́sì yẹn kẹ̀dẹ̀rẹ̀ wọ́n tún ń ṣoògùn bẹ́ẹ̀ ni mo sọ àwọn gẹ̀ẹ́sì yẹn bí mo ṣe sọ fún yíyan àwọn ọmọ nàìjíríà ó ń kọ́nà gbé sórí facebook yẹn kayamata wọ́n tún ṣoògùn bí ẹ̀fún bí èdè ni kọ́ tó wí kọ́ tó bọ̀ èmi kọ́ ni mo jẹ̀bi o wọ́n kò nà fọ́tí fún innocent person ni so ọjọ́ ti máa mọ̀ pé so gbogbo ògùn yẹn nìyẹn ó mọ̀ pé ó ti fẹ́ nìyí rí ó máa treat me, ìwọ fúnra rẹ máa rí pé ó máa treat mi ó máa rí pé ó ń bú mi ó tún ó ṣe gbogbo nǹkan tí ìwọ ṣe tẹ́mi ò mọ̀ á máa fìyà jẹ mí má dẹ̀ máa pé mi ò mà fẹ́ tẹ̀ mi ò mà fẹ́ ṣe ṣe àwọn èèyàn torí pé yóò ti yé mẹ́ẹ̀ torí pé ń bẹ̀ ẹ́ nífẹ̀ẹ́ wọ́n ní group ọjọ́ tí àṣírí ẹ̀ ti dé báyìí ọjọ́ ẹ̀ ni mo ti bọ́ lọ́wọ́ ẹ̀ tí bá kọjá lẹ́gbẹ̀ẹ́ bá máa ṣe kọjọ àbáyé ò fẹ́ dání ó máa sáwọ́ gbọ́ ni tí bá kọjá báyìí ó máa sáwọ́ gbọ́ ni pé ta ni ẹ̀ǹtí èmi èmi ó yẹ kẹ́mi máa gẹṣin lọ káyé èèyàn mọ́lé ni àwọn wèrè kan máa gẹṣin wá káyà mi tó bá ṣe náà ni Auto Bola yẹn ní ti Auto Bola náà ń pè ní Bola yẹn ti burú jì fíṣẹ̀ yẹn ti burú jù kí ni wọ́n ṣe fún mi kí tó burú káwọn èèyàn fìyà jẹ àwọn èèyàn àwọn èèyàn béèrè lọ́wọ́ mi nígbà kan pé ah kí ló dé Bọ́lá tó fi jẹ́ pé o dúró for to this level to this long time tó fi waited so long ẹ wọ́n gbogbo nǹkan tí mo ṣe tí mo sọ gbogbo testimony sọ sọ fáwọn èèyàn tí n bá jẹ́ni tó burú ni do you think they can do it for me àwọn èèyàn máa ṣe nǹkan fún mi wọn ò ní ṣe lákọ̀ọ́kọ́ i mean tó máa ṣe lákọ̀ọ́kọ́ màá fọ̀gọ́ ẹ̀ wọ́n ṣe lẹ́ẹ̀kejì wọ́n ṣe lẹ́ẹ̀kẹta wọ́n ṣe lẹ́ẹ̀kẹrin wọ́n ṣe lẹ́ẹ̀karùn wọ́n ṣe lẹ́ẹ̀kẹfà <laughs> mi ti rírọ ẹ̀ so ọjọ́ tèmi bá wá yarí mọ́ wọn lọ tèmi bá bínú mi tètè recover when i get angry i don't recover easily but to get angry is not easy i don't get angry easily but when i get angry i don't recover quickly like if somebody was bullying my daughter she used to tell me ọmọ mi lo irun kan ó ní irun ẹ̀ pink so tó bá ti wá irun mi ẹ̀ ń ṣe gbọ́dọ̀ mo dẹ̀ mo ní wọ́n lè jẹ́ pé wọ́n ràn sí ẹ pé kó ṣàmà ṣe á ṣàmà búlẹ̀ ọmọ mi tọ́mọ bá ti wọnú mọ́tò tí má lọ gbọ́ mi á máa complain ma ní go and report to teacher don't bitter don't let anybody make you bitter okay you have a lot of, when you coming from school you have a lot of work to do and somebody will be disturbing you go and report and don't worry mommy kò fẹ́ report because ó bìlí pé tó bá report n sí o máa get into trouble But the person you are not reporting, the person is getting you into trouble by you thinking and you are not happy with what he is he or she is doing to you. The same thing he has learned that from me. Long suffering. Kéèyàn máa forí tì nǹkan tí ò yẹ kó forí tì. Ó máa ń jẹ́ kó kàn téèyàn bí ọ̀dẹ̀ ni. Kó ṣe pé èèyàn rí ìyá ṣẹ́lẹ̀ yọ̀dẹ̀. <laughs> Ah, Ọlọ́run dáríjì mi. Mi fẹ́ sọ ilé mi ò lè ṣe mọ́ná ẹ ti understand ẹni yẹn bó ṣe wá gbà mí yẹn mi ò lè irọ́ ò prince tọ́ bá ti fún prince báyìí wọ́n máa jọ fún wa pọ̀ ni ó máa gbé kíní blender tó wúwo yẹn tó dàbí ìgò yẹn á fling ẹ̀ báyìí tẹ́mi náà bá gbẹ́ ní tí màá fling ẹ̀ lady yẹn in tó kọ̀sì nínú ilé wa àwọn èèyàn máa ń kọ̀sì problem gbọ̀ tógúntógún nìyí bẹ́ẹ̀ ni because ọmọ gbogbo àwọn tó wá láti ìjẹ̀bú gbogbo bẹ̀yẹn òmù gbogbo àwọn eré àìpẹ́ yẹn they can't deal with you with that ogun ọmọ èkó wọn ń ṣoògùn mi lè sọ́nsìn tọmọ èkó bá ti ń ṣoògùn o ọmọ èkó lóde wọn ń ṣe oògùn yàtọ̀ sí pé kọ́ kàn dẹnu kàn jà kàn láyọ̀ lásìkà kàn sọ pé wọ́n ṣe jàgàgídàgà jàgànjàgàn ẹ̀sùn ọdún sáà bẹ́yẹn bọ̀ kàn lọ ṣe oògùn bọ̀ ti jẹ̀bú yẹn àti gbogbo ọ̀nà bí tí mo sọ yẹn wọ́n ṣe bastard oògùn. ẹ seven days ni la máa fi jà bí pé bóyá a máa máa jà bí pé òjò ń rọ̀ ni wọ́n ti fún yín pọ̀ ebi dẹ̀ kọ́ ni mo ní kó lọ ṣe oògùn yẹn àbí ni mo ní kó lọ sùn pẹ̀lú ẹ̀ ọjọ́ tèmi náà bá ti wá rí ìgboyà kẹ̀lẹ́ ó máa ń ba oògùn jẹ́ sẹ́mọ̀ ni ìgboyà ó máa ń ba oògùn jẹ́ ni níjọ́ tí mo ti wá mọ̀ pé ẹ́ẹ̀ o ti fẹ́ rí ló fi fìyà jẹ́ mi tó ti sẹ̀sẹ̀ lélẹ̀ náà máa ti máa sọ pé kí ló dé tí wọ́n fún wa lóúnjẹ you complain ìjọ ìjọ àbá fún ẹ lóúnjẹ tí ò lè jẹun lé ni mo ní but is that right we are we went to party and everybody won serve everybody wọ́n dẹ̀ ń jẹun kí ni wọ́n ní fáwa lóúnjẹ mi lóúnjẹ fún kí ni mo ṣe the man will be defending them down tí wọn bá fún mi lóúnjẹ á jẹun màá jẹun lè náà ṣé oúnjẹ wọn ni mi ò ní oúnjẹ wọn ni wọn jẹ but wọn fún wọ anikẹmi jẹ lè màní kí ni wọn máa fún wọ lóúnjẹ tó ní fẹmi fún tó dẹ fún yàwó lágbájá tó fún yàwó tàmẹjù tó fún yàwó kàlàkà yẹgbẹ àwọn yẹn gan gbà yẹn ta ló ti má rì gan gbà yẹn torí àwa gangan la kọ́kọ́ èmi nìkan àwa la kọ́kọ́ má rì nínú wọn so àwọn yòókù tó wá tiẹ̀ wá tán ní girlfriend tó máa gbé girlfriend wọn wọn máa fún wọn lóúnjẹ àwa tá má rì o wà ní fún mi lóúnjẹ wọn máa sọ pé kí ni yóò dé tó máa ṣe kiri kan simply because ẹnìkan ṣe o wọ́n máa fìjà yẹn bá èmi jà ó ò lè fi bá mi jà tó bá níyàwó yẹn ó jà àwọn nǹkan kan wà tẹ́ pé ìwọ gan ló lè gba ọkọ ẹ lẹ̀ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ó sọ fún mi gbà yẹn ẹ kò ní lè ṣe to that extent kò ní lè wọnú mọ́tò mi ẹ mo lè sọ fún pé excuse me ṣe bẹ́ẹ̀ ti fẹ́ wọn rí kí ló tẹ́ fẹ́ máa wọnú mọ́tò ẹ̀ kí lẹ́ ń tàì láti cause tó bá ti sọ fún mi láti ilé pé excuse me pé nǹkan báyìí báyìí ni o bí mo ṣe ti ń complain pé ó ṣe báyìí fún ṣọlá o ó ṣe báyìí fún mi o ó kí o lè jà nìyẹn mi ní kó jà á ní jà kì í ṣe pé a fẹ́ nura wa mo kàn sọ madam kí ló ṣẹlẹ̀ kí ló tí a bá ti débi tẹ máa lè jùmọ̀ wa kí ló dé èmi mo ní kàn doyin for free ni ẹ jẹ́ torí ọlọ́run business mo parent ni mí àbáfọ̀ pé mo jẹ́ mo lọ́mọ mi mo dẹ̀ ń sanwó fún school yẹn ẹ ti understand parent ni mí kó tó ti pé mo wá bí you can't be rude ọmọ ò lè máa kó máa yẹ owó mi lẹ tí bá ti sọ yẹn á ti wá pé yes bọ̀bọ̀ yẹn ti sọ fún bèbí yìí ó máa pààkà rẹ̀ ni kò nílẹ̀ àwọn máa tọ̀mẹ́tì ẹ àwọn kan wà tí wọ́n máa tọ̀mẹ́tì ẹ wọn ò ní ọkùnrin yẹn fẹ́ mú but wọ́n fẹ́ ba relationship gbogbo relationship tó bá ti ní wọ́n fẹ́ máa bàjẹ́ ni so if you are a man under my under my voice today don't give your woman to somebody else to bully for you or your ex okay you are going to lose because tó bá tún wá lose tẹ́ bá separate á tún bú ẹ gan kódà kó padà wá bẹ kódà tẹ́ bá padà wá fẹ́ra yín gan á sọ fún ẹ pé à ń ṣe bí ìkẹyìn ó fẹ́ nìkan tó lọ nàá kí ló tó ṣe bó ti fẹ́ òun ní kó tó wá padà wá kí ló tó ẹni ò lè dúró pé ìwà ẹni ò jẹ́ kó dúró so n tó bá sọ ẹ́ dànù máa fi bú ẹ so don't release your wife to somebody èmi dẹ̀ hate irọ́ mo hate irọ́ bàjẹ́ another titi mo hate ni irọ́ èyí tí mo fẹ́ sọ lẹ́lẹ́kejì irọ́ ni mi ò láì that guy yẹn àwọn àwọn family ẹ̀gbọ́n mi máa ń sọ fún mi gbà pé bọ́lá ojú ẹ pé nǹkan tó tún máa ń jẹ́ kí ẹ̀gbọ́n mi bínú sí mi gbà tó wá yá dàgbà ẹ̀gbọ́n mi máa ń jealous mi that my sister Jùmọ̀kẹ́ yẹn ó máa ń sọ fún mi pé mo máa ń fẹ́ àwọn èèyàn tó yàtọ̀ so, àǹtí mi máa ń sọ nítorí ẹ̀ máa ń fẹ́ nu ẹ̀ sọ á lóun lè anybody to wa. wò èmi máa ń sọ nígbà mo kéré bí mi ò ṣe rí èèyàn tọ́ mi ní school tí mi ò dẹ̀ lọ gbogbo education mo ti lọ mo ti ṣe àwọn nǹkan díẹ̀ díẹ̀ tí mọ́ mi ò mọ̀ ìgbà tí mi ò lọ sí secondary school àǹtí ayọ̀ ni mo ti wa lọ sí school ó ti yé yín nǹkan tí ò ti jẹ́ kí n parí gan torí pé tíṣà yẹn tó máa ń disturb mi bàbá yẹn dẹ̀ ti bi ẹni tó jù mí lọ bàbá olú ni teacher yẹn tó kọ́ mi gbàgbà tí wọ́n bẹ̀rẹ̀ secondary school i mean night eh, iṣẹ́ tí máa ti wá ṣe tán níṣẹ́ màá lọ sí school tó ti yé mẹ́rin so i did many things for myself by myself okay lọ kọ́ṣẹ́ catering kí n ṣe oúnjẹ mo tún lọ fún náà ó ti yé mẹ́rin mo try láti teach myself but tí gbogbo ìgbà yẹn tèmi àti àǹtí mi bá ń sọ̀rọ̀ àti ehm, àbúrò mọ̀mọ́ mi kan báyìí àti olú wọn àwọn èèyàn wọn láìkì iṣẹ́ máa ń fẹ́ ọkùnrin tó bá lówó kó ṣọwọ́ tó tó tó báyìí so àǹtí mi yẹn wá sọ fún mi ó máa ń sọ pé òun lè fẹ́ anybody mo lè mí wọn lẹ́yìn tí ò bá kàwé mi lè fẹ́ because mo mọ̀ pé I'm short of something I'm in need of that thing ní tí mi ò ní yẹn ọkọ mi gbọ́dọ̀ ní ó ti yé mo máa ń sọ ma ní ẹni tí ò bá kàwé wọ́n ti tí mo máa ń tó máa ń jẹ́ priority mi bàbá aṣọ dání nǹkan lórí burúkú ó ní ẹ̀kan náà ni òde kàwé ní gbogbo ọmọ yẹ so mo ní ọkùnrin tí èmi bá máa fẹ́ yẹ mọ̀ pé ìyẹn kẹ̀dẹ̀ pàtó mo fẹ́ wọ secondary I mean mo ti ṣetán ní school ti pẹ́ ṣá mo ti wọ bí ah, i'm going to be mo ti kọjá eighteen ṣá so èmi àti mo ṣáà máa ń sọ fún sìtá mi pé ṣeré mi o i cannot marry somebody tí tí ò kàwé so mo máa ń gbogbo àwọn èèyàn tí mo tí mo fẹ́ ni mo sọ yìí ẹni tí ò bá kàwé tó máa ṣe bí ras i mean ras mo máa ń like ẹni tó wà educated torí mo tún ti ní nínú mind mi pé i need a peaceful life i don't need them mo máa ń bìlí pé àwọn tó bá tí ò kàwé wọn máa ń ṣe bí ras gbáyàwó létí wọn ní wọn kò máa ṣe rárá da wọn ṣé ti yé bẹ́ẹ̀ so mo ti ní mind ó ti yé mẹ́ẹ̀ hmm. pé èmi ò mi ò lè fẹ́ ni tí ò bá mi ò lè fẹ́ less than graduate mo máa ń sọ àǹtí mi yẹn máa ń sọ fún mi gbà pé oh you are too mean you are too proud ó máa ń bèrè pé ìwé mélòó lèmi ka kí ni qualification tèmi tèmi máa sọ pé mi mi fẹ́ tó tó kàwé ṣó ti yé bẹ́ẹ̀ mo ní ní tí mo fẹ́ ni mo sọ so wá ní mi ò kí ń parọ́ ó ti yé yín mẹ́rin ní tí mo dẹ̀ fẹ́ dẹ̀ come to pass kì í ṣe bó come to pass ó tiẹ̀ bó tiẹ̀ bá ṣe rí mi gan ò lè ohun tó bá jẹ́ yọ̀ǹda kó o lè kọnu sí mi ó ti bẹ́ẹ̀ ẹ̀ so. ó wá di mo mo láìkì rọ àǹtí mi àmì èmi bọ́lá mi láìkì rọ tí n bá láìkì ẹ̀ máa ní mi láìkì ẹ̀ ṣùgbọ́n tí n bá ti submit fún ẹ mi ò kí ń parọ́ fún yàn tí bá ní mi ò ní dà ẹ́ mi ní dá ẹni tí n bá ṣe tí n bá tí n bá ṣe nǹkan kan fún yàn tó bá dàbí pé betrayer i mean betray ẹni yẹn ti ṣe nǹkan kan fún mi kí n tó ṣe ayé ẹ̀ bẹ́ẹ̀ wo èèyàn lè fi ìyà ten years jẹ mí tí n bá fi ìyà ọdún méjì jẹ nìyẹn àwọn èèyàn máa sọ pé mo ti fi ìyà jẹ jù ni torí pé mi ò expose ìyà ten years tó ti fi jẹ mí sẹ́yìn ó ti yé so mo máa ń lójú àmì mi ò mi ò kí ń parọ́ ó wá ní this person gbogbo àwọn èèyàn tó tí wọ́n kọ lẹ́tà sí mi tí wọ́n fẹ́ nígbà yẹn ẹ ti ọdún sáà jẹ́mọ̀ tó báyìí grow many ọkùnrin máa wá bọ̀ tí wàá ń wò tó fẹ́ wù ẹ́ níbẹ̀ ṣùtìyé this particular person yìí ó promise ní gbogbo heaven àti ayé àtọ̀run ó máa promise o ó wá jẹ́ ọmọ <laughs> so this person is a lawyer ó ti yé yín gbogbo àwọn ẹbí ẹ̀ tó ń bá wá wọ́n ti lówó gan sí wọ́n ti lówó ọmọ olówó lòun náà ọmọ olówó gan ni but èmi ò mọ family èmi ò dẹ̀ ní mo fẹ́ mọ family ẹ̀bọ̀ òun ló wá bá mi ṣáàtó lòun fẹ́ marry mi kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn introduce mi sí. Si, gbogbo àwọn fámìlì ẹ̀ inú haúsá ni that's ọmọ yólà yeah so nígbà tó introduce mi èmi èmi jẹ́ mo máa ń wà committed gan ṣé ti understand tó bá sọ fún mi pé yes i will base on that yes ọ̀rọ̀ tí mo sọ yìí mi ò sọ́rí o bẹ́ẹ̀ tó pé mi kàǹtì ẹ̀ ṣé lọ́jọ́ tó bínú ọ̀rẹ́ mi kan ṣoṣo ló ń lo use mọ́ because ìyẹn náà máa ń ẹni tí ìyẹn náà fẹ́ bí haúsá ni Gani ni ọ̀rẹ́ mi yẹn jẹ́ ó wà lábújá haúsá so the two of them olómọ olómọ sí yẹn ó ṣe sọ fún mi tó introduce mi sí àwọn family tó wà lẹ́kọ̀ọ́ àwọn wọn ní sibling bọ̀ bàbá àti ìyá wọn kan wà ní ọ̀nà yólà lọ́hùn yẹn ó wà ní yólà lọ́hùn yẹn so ńgbà tó wá yá ó tún yóò padà lọ sí school ó ń lọ sí tó ṣàlọ kì í ṣàkọ story in short pàtó wá fẹ́ máa ṣe yàmàyàmà ti eyín tó kọ́kọ́ wá sọ fún mi pé wọ́n dẹ̀ pé màmá òun ó dà pé àwọn fámìlì ẹ̀ wọ́n ti sọ pé ó ní serious eh, nìkan tó ti sọ pé òun fẹ́ tó lóun fẹ́ fẹ́ ṣe ti yé bẹ́ẹ̀ wọ́n ti sọ fún wọn ní ọ̀hún yẹn wọ́n ṣe no ti yé yín ó wá sọ fún mi ó ti yé kò kọ́kọ́ sọ ó sọ àwọn fámìlì ẹ̀ àbúrò ẹ̀ kan àbí sísẹ̀ kan ṣáà sọ òun ò kó fẹ́ Yorùbá wọ́n fẹ́ kó ṣe kíríkọ kíríkọ ìgbádákùn bàbá ṣàtò kò sọ fún mi mọ́ ṣe sọ fún mi báyìí ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi <laughs> ọ̀rẹ́ mi yẹn ló sọ fún mi pé don't do that mo lọ sí mo mú picture báyìí mo lọ sílé printer <laughs> printer ọlọ́run <laughs> dáríjì mi ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi o ọlọ́run dáríjì mi o bó ṣe sọ nígbà tó ń pè mí báyìí mi ṣe kúrò ní ilé ọba tí mo bọ̀ láti ẹ̀ẹ́dẹ̀dọ̀ eh, báyìí mi ṣe bọ̀ láti estate wọn wà bí ṣe ń pọ̀ tí mi délé bá gbogbo ẹ̀ mo bá láti eh, ọ̀rẹ́ mi yẹn níta ilé wa mo ilé kan lájọ gbé ọ̀rẹ́ mi yẹn ìná mo bá àwọn àtọkọ ẹ̀ níta ó ṣe ó máa bèrè náà pé ọ̀rẹ́ o wọn máa jọ tó wá ti rí bọ̀bọ̀ yẹn wọn máa jọ sàwúsá ẹ̀tọ́ ọjọ́ sáré yẹn mi ṣe mú kíní yẹn mo ṣe mo lọ ní kí bá mi print ẹ̀ nìkan bá mi ṣe òbítúárì <laughs> láti ní ẹ̀mí eh, Gani ọ̀rẹ́ mi gàdí ní àǹtí Bọ́lá ó ti gbójú pé ìgbé tó bá lọ rí kó ti kú dà mo wà nínú láìpù mi ó ti kú mo lélẹ̀ yìí ó ti kú tipẹ́tipẹ́ inú <laughs> mo ṣe ènìyàn tí mo sọ kọ́lọ̀ dáríjì mi mo lọ ṣe òbítúárì pépà ẹ̀ ní mo ní mo kọ́ bá mi lẹ̀ kọ́ sí bíṣọ́ọ̀bù mi kọ́ dẹ̀ bá mi lẹ̀ kọ́ sí ilé wa <laughs> kò sẹ́ni bọ́ọ̀dì tí ẹnìkan bá máa kọjá wa ó ti ẹnu sáré. <laughs> lẹ́nu ọ̀rẹ́ mi yẹn ló àti bọ́lá ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo sọ èmi sọ́rí o so this lens tí mo lè ṣe tí mo bá bínú ẹ ti rí ẹ mo mọ̀ pé mi lè lọ <laughs> ó ti kúnnú ayé mi ó ti rí tẹ́ẹ̀mù ó purọ́ fún mi pọ̀tì wọ́n ní pé kan àwọn yẹn ṣáà pé kì í ṣe kó purọ́ kì í pé family bàbá ẹ̀ àtìyá ẹ̀ <laughs> àwọn ẹ̀ tó sọ you understand me so mo wá mo lọ ṣe ṣe ẹ ti ẹ ti ṣe ẹ̀ṣẹ̀ ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni so mo ṣe pósítà mo kọ nígbà yẹn tó máa kọ mo kọ kọ obituary sí mo ní kọ́ bá mi ṣe obituary kiri ẹ̀ ni kọ́ bá mi gbọ́ ọ̀rẹ́ mi yẹn ló ní òjẹ́ kí n lẹ̀ <laughs> ọ̀rẹ́ mi yẹn ní òjẹ́ kí n lẹ̀ because you know I'm sorry I know a lot of people are watching they are listening to me but you know what mo máa ń wà committed to whatever I'm doing mo máa ń wà committed gan ẹni tí mo ń sọ yìí ìgbà tó ṣe tán ní law school nǹkan tó wá ṣe gangan ó wá ṣe ṣe mọ̀ pé ẹ mọ̀ pé law school yẹn ó wà ní bíi márọ̀kọ́ so law school yẹn ibẹ̀ ló wà ṣé ti yé yín ó ń gbé ní dolphin ó ti yé yín so law school yẹn mhm. ìgbà tó ti ṣe tán bẹ̀ sọ̀rọ̀ àníbẹ̀ náà ló ti ń practice ẹ̀ ti understand so mo jẹ́ kind of person tó yẹ pé mo máa ń wà committed to everything during that um, 1993 tí wọ́n fi ṣe election yẹn ẹ mọ̀ ó dà pé um, ṣé Tofa àti Tofa àti Abiola ṣe ti yẹ so during that, that, that is that time ẹ ti understand bẹ́ẹ̀ yẹn so èmi máa ń I don't like mi ò kí ń like láti disappoint èèyàn ok mo máa ń fúyò ní long road gan-an mo dẹ̀ máa ń rí pé àwọn èèyàn kẹ̀dẹ̀rẹ́ tó bá fún wọn ní long road náà tó bá fún wọn ní long road in tó fún wọn yẹn náà dèrè àwọn ló kọ́kọ́ béèrè fún o okay wọ́n wá ní okay do this thing for me okay now I now create my time I give my time and I'm doing it what you ask me to be doing for me to do mo ṣe with my mind pẹ̀lú ọkàn mi mo ṣe okay ó wá tó stage kan o okay okay mo dúró nìyẹn o ní time gbogbo nǹkan tí mo dẹ̀ ń sọ ń gbà yẹn tẹ́ bá tún wá wo time yẹn everybody tó bá ti wà tó ti lówó lọ́wọ́ tó ṣiṣẹ́ dáadáa àwọn èèyàn máa wá sọ́dọ̀ wọn wọ́n lè ní wọ́n fẹ́ẹ́ fẹ́ wọ́n kàn mọ̀ pé at this time mo need ẹ̀ láti fi ṣọ́ọ̀kì ara mi ni ó ti yé yín wọ́n mọ̀ pé àwọn ò ní lè fẹ́ o torí gbà tó kọ ẹnu fún èsèmi múna haúsá ni owó ọ̀gbẹ́ni yìí èmi yorùbá haúsá mo mọ̀ pé wọ́n máa ń fẹ́ yorùbá ó ti yé yín mẹ́ẹ̀ pọ̀ kò kọ́ mọ̀ ó ti yé yín wọ́n máa ń fẹ́ yorùbá but kò kọ́mọ̀ haúsá tó bá máa fẹ́ yorùbá jẹ́ èyí tó ti wà independent kò ṣe èyí tí àwọn parent yẹn ló tọ́ ẹ pé wọ́n máa ti ní ìyàwó tọ́ ẹ pé wọ́n á ti máa fojú wo wọ́n ṣe máa ń ṣe nílẹ̀ haúsá rẹ̀ ọmọ ọ̀rẹ́ wọn wá ti wò pé ọmọ lágbájá báyìí láti ìgbà tán ti bí tán ti pọ́n kéré yẹn wọ́n á ti fojú dá eléyìí pé eléyìí máa fún eléyìí this is what they do so ọmọ wọn wọn ò ń fẹ́ kí ó kọ̀ lọ mú ìyàwó wá ó ti yẹ yín wọ́n máa ń fẹ́ shoes àwọn haúsá bọ́n ṣe máa ń ṣe nìyẹn àwọn wọn máa ń train obìnrin tán máa fẹ́ títí wọ́n máa fi dàgbà ní so tán bá dẹ̀ ti ń train ẹ̀ tán ti ń train ẹ̀ tán ti ń deposit like pé wọ́n ń deposit owó wọ́n invest lórí obìnrin yẹn wọn ò ní fẹ́ lose ẹ̀ ó lè wá fẹ́ tán kó lọ fẹ́ lòmíì ó ti yé bọ̀ wọn ò fẹ́ lose ẹ̀ so bó ṣe ti sọ fún mi gbà mo sọ pé ah because èmi mo tún wá ti use mọ́ bíi mo ti lọ sí ẹ̀wọ̀n mo sọ pé bàbá Ṣọlá wà ní gongola wukari um, jalingo uh, kí lorúkọ gbogbo ọ̀nà ọbẹ̀ yẹn ṣá you know you know my people you know so mo ti wá rí wọn pé the way right? for the few times tí mo gbé sí ọlá lọ fíìsì tí mo ti lò lò mẹ́ẹ̀ mo rí pé this is what they do ó ti yé mẹ́ẹ̀ they are loving people they are very nice but they are, this is what they do okay so Yola people are very nice nígbà tí wọ́n wà ní Gongola sí they are very very nice that's Gongola state they are very very nice very very One nice gan wọ́n dẹ̀ wọ́n very pleasant people ṣe ti so but nǹkan wọ́n ní wọ́n ní àṣà gbogbo Hausa wọ́n ní àṣà ó ti yé because wọn ò ní fẹ́ kí ọmọ wọn mistake pé tó bá marry tán because they don't love divorce wọn ò like divorce Hausa ò like divorce èyí tó máa fi divorce tó máa ń níṣù pẹ̀lú ìyàwó wọn lè níyàwó míì ó ti yé yín mẹ́yẹn pé ibi tí ẹni yẹn ti flop yẹn ẹlòmíì máa block i mean mo block ẹ they don't like divorce so ìkọ ìyẹn ẹhẹ so reason tí mo fi ṣe kiri yẹn ni pé ẹ mọ̀ pé mo sọ sí the worst thing tí mo ṣe nìyẹn so mo máa ń wà committed to my relationship i don't like people come and fi mí sọ́wọ́ èèyàn àbí torí àwọn èèyàn tó bá ti fi marriage àbí relationship ẹ̀ sọ́wọ́ èèyàn wọ́n máa bà jẹ́ kò sí spirit kankan bí kankan ẹlòmíì tó rò pé ó lè ba marriage ẹjọ́ máa bàjẹ́ tó bá sọ pé ah, àmẹ́ tó lè bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ gan tó máa máa lè bá sọ tó máa gbọ́ <laughs> ẹni tó ní kó bá sọ tó gbọ́ ìwọ̀n kọ́kọ́ ló máa dayé ẹ̀rú ló máa balẹ̀ ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àti rí ẹni tó ń báyàn sọ̀rọ̀ rí tó máa máa sọ fún pásọ̀ tá a máa ń sọ pé a lọ gbé mo kàn sọ̀rọ̀ pásọ̀ ìnáwó ẹ̀ ókè a fẹ́ máa jẹ́ kí ó máa bá wa sọ ní à pásọ̀ at least tá a bá tiẹ̀ ní kankan máa máa sọ fún pásọ̀ yẹn pásọ̀ líle pásọ̀ yẹn á dẹ̀ sọ fún ọkọ yẹn á ní wò sórí ìyàwó ẹ̀yìn àjẹ́ ni o sórí ọkọ yẹn tó rí ọkọ tó fẹ́ yẹn òun ló lo gbogbo kátàkà ẹ̀ wò ó máa pẹ́ ó máa ṣe you know two things between you and your husband and your wife ẹ wà kọ́díà don't submit many things to the outsider okay tó o bá submit many things ọwọ́ àwọn èèyàn ò ní ní problem tí ìbá jẹ́ actually pé àwọn parents yẹn nígbà yẹn ìgbà tó ti wá rí pé ó ti ṣe tán ó ti wá ríṣẹ́ ó ti yẹn ìgbà tó wá sọ pé ah kò ní ìgbà tó ti wá rí iṣẹ́ tó ti wá settle down tó ti wá wà òkè ó ti yẹ yín mẹ́yẹn ó dàbí pé irú ó bá newspaper ó bá newspaper kan ṣiṣẹ́ àti um, àti tv station kan gbà yẹn lọ́nà ìkòyí yẹn ló bá ṣiṣẹ́ so pàtó tí wọ́n rí kó settle down nígbà tó bá dẹ̀ ti settle down tó ti ṣe yẹn the next thing ni pé torí wọn ní fẹ́ kó kóbìnrin kó máa lọ káàkiri this is what Hausa used to do tó bá ti lówó so wọ́n fẹ́ kó settle down kó marry so wọ́n ṣe wá um, sísẹ̀ yẹn kàn sọ ni kìrìkan kìrìkan ìdàmọ́dá kìrìkan kìrìkan mo kàn wó ni ife ọtí mo kàn wó ń gbà pé kí ni mo lè ṣe o tó máa dùn bọ̀bọ́ yẹn tó bá rí o àti àwọn èèyàn ò fi ní béèrè lọ́wọ́ mi mọ́ wọn ní béèrè rárá mo kàn ṣe bẹ́ẹ̀ ni pé my life is dead but ọ̀rẹ́ mi yẹn ni àwọn ah, má ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi yẹn títí dọ̀là bọ̀bọ́ tó fẹ́ yẹn but ìyá ọkọ tiẹ̀ yorùbá ni bàbá ọkọ ẹ̀ láwùsá so láwùsá lọkọ ẹ̀ so ọ̀rẹ́ mi yẹn láti Zainabu Ija amíyàn gbà mí láti dàgbà ń sìn ọmọ tó bí mà ní nineteen ninety three kọ́ ló bí mà nineteen ninety three ọmọ yẹn ti wọ thirty years náà sí so so ìyẹn that's one thing tí mo my relationship àwọn èèyàn míì kì í tètè overcome nǹkan honestly ẹ máa rí i pé gbogbo ọ̀rọ̀ tí mo sọ nípa lórí májèmbú um, májèmbú nísìn ẹ rí i pé mo sọ̀rọ̀ kéwọ̀n gan ó ní mo sọ̀rọ̀ ẹ̀jù nínú gbogbo wọn ó ti yé bẹ́ẹ̀ although it's the genesis because òun ni mo believe pé mo feel cheated mo feel mo feel pé ah mo feel cheated because I don't come for it I don't mi ò ń mi ò ń tètè give my life to people like that you understand me but when I give my life mo máa ń rí ọwọ́ màá rí pé eléyìí ó like me eléyìí wọ́n dẹ̀ fẹ́ kí n ṣe nǹkan kan but I don't want to I don't want because tó bá téèyàn bá request fún ayé ẹ̀ tán tó bá wá yá òun request fún o tó bá fi ayé yẹn lé lọ́wọ́ á wá lọ gbé sọ́wọ́ àwọn ẹlòmíì á ní kó máa gbá ẹ kó máa gbá ẹ bí ball that's not relationship it causes a lot of problem nǹkan tí mo ṣe worst ni mo ṣe nìyẹn mi ò mi ò mi ò ń ṣe kayamata mi ò lórí nígbà tí mi ti ẹ̀ born again ó ti yẹn we don't do it ó ti yẹn because àwọn kan ti ẹ̀ wà láyé tó yẹ pé tán bá gbé ògùn lé wọn lọ́ọ́ báyìí ṣe ló máa bàjẹ́ kò ní ṣiṣẹ́ òdìye so we don't use kaya kayamata we use pure heart we use just use our attitude we use what we have a lo ìwà wa àti iṣẹ́ tá a bá ṣe dedication I dedicate aye wa fún relationship wa that is what i do Into tí mo ṣe tó wọ̀ ṣẹlẹ̀ mi lo mi tó bá ṣẹ́ a kó píṣọ ọkùnrin yẹn a ṣe mẹ́nìtì tó bá ti jẹ́lé ológun lo. lọ a kó lọ sílé ológun á dẹ̀ láyé ẹ̀ máa bàjẹ́ ni ó ti yẹ yín aláyé ẹ̀ máa ni sẹ́ẹ̀ mo ti rí obìnrin tó ṣe bírú ex mi ìyàwó tó ẹni tó bímọ fún lákọ̀ọ́kọ́ yẹn ó ti bímọ òtítí hmm. ọlọ́run gan ọlọ́run ló mọ bó ṣe tò ìrìn àjò ayé mi fúnra rẹ ọlọ́run nìkan ló mọ̀ èmi fúnra mi bí ṣe jókòó mi ìmọ̀ rárá ọlọ́run ṣe ṣe ayé mi mi ò mọ bọ́lọ́run ṣe tó to God who made me ọlọ́run nìkan ló mọ̀ because mo máa rí pé àwọn ẹlòmíì máa kò rí pé eléyìí mo mọ̀ rí from anywhere somewhere ó dẹ̀ ti mọ ẹ̀ tí mo fẹ́ rí ó ti yẹ yín títí yẹn mo ti ṣoore fún rí honestly speaking mo ti ṣoore fún rí mi ì dẹ̀ mọ́ pé máa padà wá tó ti yẹyin ó dẹ̀ ti márì kí n tó ó ti lẹ́ni tó fẹ́ kí n tó di pé mo pàdé bọ̀bọ̀ yìí o ẹ ti understand tí mo bímọ hmm. mo ti mọ òun tí mo lẹ́yìn kan introduce ẹ̀ sí mi tó máa ń fi kéṣẹ́ sìmẹ́ǹtì fún mi tó kàn sọ pé ẹ̀mí princess ẹ jọ̀ọ́ ẹ bá mi help ọmọdé yìí ó fẹ́ wá ṣe exam ní school yín nǹkan tó bá máa need kí wọ́n allow àwọn teacher láti lè jẹ́ kó free tó bá need assistance nǹkan tó bá lè kọ ẹ̀tàn understand ní special ẹ̀ṣà mọ̀ tó máa lè gbé kíní wọlé ìdí ṣe pé wọ́n máa aláwọ̀ wọn kó gbé wọlé but pé kán lè jẹ́ kó free tó bá ṣe nǹkan kó má lọ sí ti pépà ẹ̀ so tó bá dẹ̀ sọ pé òkè àbúrò mi ni o mo mọ̀ rí o wọ́n lè fi ọ̀wọ̀ yẹn wọ́n kàn lè gbójú kúrò lọ́dọ̀ ẹ̀ kì í ṣe pé wọ́n tó bá rí wọ́n lè má ṣe kankan fún ṣe ti yé wọ́n ti ṣe irú nǹkan bẹ́ẹ̀ wọ́n ti pè mí wọ́n ti hand over ẹ̀ mi mo ti ṣe dáadáa fún kó tó ó tó wá ó wá sọ kankan fún mi ó wá sọ kankan ó lóun sọ fún bọ̀bọ̀ yẹn tó lédi yẹn gbóná gan àtìyá ẹ̀ wọ́n máa ń fògùn boost ẹnu ẹ̀ mo ti kọ́kọ́ gbọ́ pé ẹsẹ̀ ò ní pé mẹ́rin lórí bẹ́ẹ̀dì bọ̀bọ̀ yẹn. mo wá béèrè lọ pé ẹ tún gbà mí kí ló tún jẹ́ pé ẹsẹ̀ ò ní pé mẹ́rin lórí bẹ́ẹ̀dì ó ní kò sí ẹsẹ̀ ò ní pé mẹ́rin lórí bẹ́ẹ̀dì ó ti lọ́kọ̀ o bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ wà ní ọkọ̀ tiẹ̀ ó lẹ́sẹ̀ ò ní pé mẹ́rin ní orí bẹ́ẹ̀dì nítorí pé bóyá ó promise ẹ̀ ó lóun fẹ́ fẹ́ bọ̀bọ́ yẹn dẹ̀ fẹ́ fẹ́ bọ̀ màmá tó bí bọ̀bọ́ yẹn ó ní kò lè fẹ́ nítorí pé ó ń ṣoògùn wọn máa ń pàdé wọn já pọ̀ mọ́ra wọn ó ti mẹ́rin olóògùn alágbára òkùnkùn àti alágbára wọn múra wọn so màmá délé ló sọ pé ògè ò ní fẹ́ bèbí yìí o torí pé òun mọ̀ ìyá dáadáa àwọn dẹ̀ jọ mọ ara wọn pé so òun ò fẹ́ fámílì ẹ̀ ṣe máa pé àwọn tó bá burú náà wọn ò ń fẹ́ ẹni tó burú ẹni tó bá ń ṣèkà kò ń fẹ́ ẹni tó bá ń ṣèkà because ó bìlì pé wọ́n lè gbé dà kọjá lórí òun amúdàpá ìwọ̀n fẹ́ kọ́ gbé dàkọjá lórí wọn ó ti yẹ mẹ́rin so ó máa ń sọ pé òun ò fẹ́ kí ẹsẹ̀ kó pé mẹ́rin nínú ilé yẹn bó wá bèèrè lọ́wọ́ ẹnìyẹn pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tó sọ yẹn ìyẹn mi pé kò lè rí obìnrin tó máa jẹ́ pé tó bá jẹun tó lálẹ́ tó sóúnjẹ tó jọ tí wàá tọkọ ẹ tẹjọ ṣe tán ẹ máa jọ wà lórí bẹ́ẹ̀dì ó ti yẹ mẹ́ tọmọ yín bá tẹ wá lọ́mọ kan á wà ní àbí kó wà tó bá dẹ̀ ẹ ti understand bẹ́ẹ̀ so ẹ̀yin mẹ́rin ẹsẹ̀ mẹ́rin ló máa wà lórí bẹ́ẹ̀dì yẹn ẹsẹ̀ mẹ́rin lẹ́yìn tí tẹ bá dẹ̀ fẹ́ ṣe ẹsẹ̀ mẹ́tẹ́ bá fẹ́ ṣe tẹ́ fẹ́ jọ lólé ayé yín ẹsẹ̀ mẹ́rin lẹ́ máa jọjọ rìn tí o bá fẹ́ lọ́kọ̀ ń sìn wà tọkọ ẹ máa dẹra yín mú ẹ má máa rìn ẹjọ́ máa rìn ẹsẹ̀ mẹ́rin ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ìtumọ̀ ní pé ẹ lẹ́sẹ̀ ò ní pé mẹ́rin lórí bẹ́ẹ̀dì èdè tó sọ nìyẹn gbogbo oògùn ló ṣe tì í lady yẹn ó máa ń post fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa ń pè mí lórí fóònù nígbà tó wá yá lady yẹn ṣẹ̀rífà no títí ló ń jẹ́ amúdàlà ìyá ẹ̀ ló ń jẹ́ ṣẹ̀rẹ̀ ó pè mí ní ọjọ́ kan ṣé ibi ṣe máa ń nice people don't know me ó ti yẹ mẹ́yẹn wọn ò mọ̀ pé mo máa ń gbàdúrà ó pè mí níjọ́ kan bá bẹ̀rẹ̀ sí ń tẹ́tì mi lórí fóònù ó ní kí n lọ bèrè dáadáa lọ́wọ́ àwọn èèyàn tí délé máa ń fẹ́ ipò òun ti sọ fún pé ẹsẹ̀ ò lè pé mẹ́rin lórí bẹ́ẹ̀dì ẹ̀ ipe àwọn tó nífọ̀n tó tún lè kánná ó ti yẹ bó ṣe ń pèrè fèmí nìyẹn o torí kò mọ́lé mi ó láwọn tó nífọ̀n tó lè kanná torí olówó ní ọmọ kan tó ń fẹ́ ń gba ìwọ̀n bá déjọ ó láwọn tó nífọ̀n tó lè kọ́rọ́ ó ní wọ́n gbọ́n mú ó ní wọ́n sáré ó ní wọ́n sá lọ ó ní talkless of èmi tí mi ò lè bímọ <laughs> ọ̀rọ̀ tó sọ nìyẹn ọmọ ó kéré sí mi gan ó ní talkless of èmi tí ò lè bímọ ọlọ́run gbọ́mọ̀ tiẹ̀ ni mo lóyún ah bí mo ṣe sọ̀njọ́ ẹ̀ ló mú mi lọ pátápátápátá lórí ohùn mi lọ sókè bó ṣe sọ̀rọ̀ báyìí inú bí mi ah inú mi rú ẹnìkan bèèrè lọ́gbìn pé kí ló ṣẹlẹ̀ ta ni mo bá sọ̀rọ̀ tí mo ń tọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo ń pariwo bí mo ṣe ń pariwo gangan ni tí mo bá bí bẹ́ẹ̀ ni mo ṣe ń pariwo gan bó ṣe bá mi sọ̀rọ̀ lórí fóònù mo kàn rí fóònù mi ó kàn ríǹgì nígbà ẹ̀ fóònù ìyá bí fóònù mi ṣe ríǹgì mo ò mi òun dọ̀jú kọ́ mo bá lẹ̀ ló bá lẹ̀ òní òun iṣẹ́ mo máa ń tó ń sọ̀rọ̀ kò ní ìdí mọ́ òun kiri kan lo títí lórúkọ tó ń jẹ́ ìyá banji kiri kan kiri kan ah mo ní yes kí ni kí n ṣe fún ẹ o ló bá bẹ̀rẹ̀ sí bú mi ló bá bẹ̀rẹ̀ sí halẹ̀ oògùn mọ́ mi bẹ̀rẹ̀ sí lu àyájọ́ kí ni yẹn kò wá sí máìdì mi ni mo ní wò ó jẹ́ ń sọ fún ẹ dáadáa yéé rí abóso táyàbà mo ní ìyá ẹ ìyá ẹ ṣẹ̀rí fà máríkà pọ̀ mo ní kò lè bá kò lè bá anybody kò lè bá ọlọ́run jagun hey God ah God don dey fight for me no be today mo dá mi ìdárúkọ ẹ̀ mo ló kéré mo ní mọ́mì ẹ̀ tán ló ṣe tó jó lórí yín yẹn ẹ́ mo ní yàrá ìjà ẹ̀. ìgbà tó padà rí torí ẹ̀ nígbà yẹn tí mo fi ń sọ̀rọ̀ mo fi ń sọ̀rọ̀ títí people don't know mo ajá bí ẹni máa mo ní bó ṣe lẹ́sẹ̀ mẹ́rin òun pé ń bẹ̀ yẹn oríṣiríṣi kan tó wá ṣẹlẹ̀ sí yẹn àwọn èèyàn sọ fún mi màmá ẹ̀gbọ́n wa pè mí ni ó máa sọ fún mi bọ́dà ṣe bọ́dẹ̀ ti bímọ ti rọ́mọ tó ń wá ṣe bọ́dẹ̀ máa fi ọmọ ìsílẹ̀ òun fẹ́ lò kàn mo ní màmá kò sí gbogbo yín mo ní kò sẹ́ni bọ̀ tí mo fẹ́ yọ̀ǹda ẹ̀ fún mo ní gbọ́ kò sí ẹni bọ̀ tí mo fẹ́ yọ̀ǹda ẹ̀ fún gbọ́ kò sí ẹni bọ̀ tí mo fẹ́ yọ̀ǹda ẹ̀ fún gbogbo yín bọ̀ tí wọ́n bá ti rí èmi wọn tó bá ti mọ̀ pé lọ́dọ̀ tèmi ẹ̀mí èṣù lè wọlé àwọn tí ó bá súnmọ́ mi náà máa lọ wọlé látọ̀dọ̀ ẹ̀mí èṣù kò lè wọlé ìwọ ní ìṣe láì mo dárúkọ yẹ exchange bó ṣe pè mí lórí fóònù ah ìwọ tí mo ti ṣe help fún mo tún rí ẹ lọ́jọ́ tí mo rí ẹ ń báǹkì gan tí wọ́n ti sọ fún mi pé ẹni tó bímọ fún ẹ mo tún ka owó mo tún kó fún ẹ tó tún kó fún ọ mo tún kó kó mo tún kó fún ọmọ ẹ ń bẹ mo tún ṣe dáadáa fún ẹ ṣe yálà mo jẹ yálà yẹ ẹ lówó ni for that alone bí mo ti kọ́kọ́ ṣe dáadáa fún ẹ lọ́jọ́ tó wá ṣe sáàmù ní school tó wá ṣe gist tí mi ò jẹ́ kí wọ́n mo pọ́n ilé mo tún gbé ẹ dẹ́pẹ́ mi ò mi kì í ṣe pé gbogbo ọ̀rọ̀ mi ìmọ̀ ìyá ẹ̀ rí ókè tó bá rí mi nìkan mi ìdẹ̀ sọ pé èmi kan mo díjà lẹ̀ láàrin yín tẹ́ bá ti wá lóbìnrin kan a ní ẹ̀yin obìnrin tẹ́ máa ti rí obìnrin tẹ́ máa rí ẹni tí ọkọ yín pa ẹni tí ó fi yín lẹ̀ tó bá ti fi lọ fẹ́ tẹ́ máa bẹ̀rẹ̀ sí ń bàjá I no dey do like that for anybody èmi Bọ́lá ẹ̀rù bàjá kọ́ ló ń bà mí kéwọ̀n nígbà tó sọ fún mi kò fẹ́ bẹ̀ mọ̀dá èmi ò kí mo fẹ́ fẹ́ rìn yín wọ̀ ẹ bá kọ́kọ́ ja ogun àwọn obìnrin wọ̀nyẹn tán wọ́n máa ṣògùn síra wọn ẹni tí ò bá ti ní ìyá kò ní gbé ìgbọ́n mo fẹ́ lè ògùn mo bí ń tógun bọ̀ mo máa ń gbàdúrà mo lè dẹ̀ àdúrà mi lè pa ó lè àdúrà mi lè kò sí ẹni tí àdúrà ò lè pa tó bá fẹ́ kó pa wọ́n kò sí ẹni tí àdúrà ò lè gbà tó bá fẹ́ kó gbà wọ́n ó halẹ̀ mọ́ mi mo lè nì yíí mo bẹ̀rẹ̀ àdúrà oṣù yẹn ni mo lóyún ọmọ mi oṣù yẹn mo ní nígbà tí mo lóyún yẹn gbogbo ìsàlẹ̀ bá máa dà pé oyún yẹn fẹ́ jábọ́ ah èṣù máa ń ṣe kàbàkàbà náà níbọ̀ tí èṣù tè èṣù jẹ́ ọlẹ́lẹ̀ èṣù níbi tọ́lọ́run wà ọmọ yẹn so ìgbà tó wá yá tí n bá ń jáde lọ ńgbà tí mo tẹ̀ tí wá lóyún tó ti wá pè mí ibi tó máa ń gbé ibi tó máa ń gbé mi tó máa ń wà níbi tí ọkọ ẹ̀ máa ń wà mo máa ń mọ̀ mọ́ lọ páàkì mọ́tò síbẹ̀ tí bá ti fẹ́ lọ ra nǹkan lábẹ́ ayétòrò máa ń wà bí ayétòrò bí tí ọkọ ẹ̀ máa ń wà pàtó ibi ilé ọkọ ẹ̀ láyétòrò yẹn o ó gbélé ọlọ́run ló gbọ́n ilé ọlọ́run ló gbọ́n tó wà láyé tó rúbà máa lọ páàkì síbẹ̀ yẹ máa páàkì síbẹ̀ ni máa páàkì mọ́tò mi sí tí mo halẹ̀ mọ́ mi face to face to face ni tó bá lóògùn kó wá lálò máa bọ́lẹ̀ mi ọjọ́ kan báyìí mo ṣe mo ṣe páàkì sínú mọ́tò báyìí kò rí mi mo ti páàkì sínú mọ́tò kò mọ̀ ó ń pọ̀ mo ṣe rí pọ́ ń bọ̀ báyìí mo kàn bọ́lẹ̀ mi mo lọ fàyà kó ẹ kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ṣe bí ó lè sọ̀rọ̀ you understand mo bọ́lẹ̀ ní mo bọ́lẹ̀ ní mọ́tò ti pè mí lórí fóònù mi ò mi ò bá sọ̀rọ̀ ọ̀bọ̀ mo kàn kọjá lẹ́gbẹ̀ẹ́ bóyá máa máa fẹ́ gbọ́gbọ́ sí wá jẹ́ stupid ambassador yà wọ́n máa ní Auto Bola burú ẹ wo nǹkan tán ti ṣe fẹ́mi ẹni tó jẹ owó mi wá ṣe dáadáa fún wọn tán tó bá ṣe tán wọn máa èmi ò bẹ́ ní bọ́ọ̀dì ìjà torí ọkọ mi ò mi ò mi ò rí ọkọ lọ́kọ ìyàwó oníyàwó kí n lọ máa ra scott for bead mi gbẹ mi ò gbà kọ lọ́kọ mi gbà kọ nìkan mi ìbọ́kùnrin kọ̀kọ́ kọ́kùnrin kọ̀kọ́ tí mo bá obìnrin lọ́wọ́ ẹ̀ tí mo gbà mi ò lè do am mi ò ṣe é òun ni tó bá pé mo máa ń bá èèyàn jà lórí ọkùnrin Bisola Badmus kò lè pè mí kí ẹlòmíì ò lè gbé kọ́ Bisola Badmus náà gbogbo àwọn tí mo mọ̀ pé kéwọ̀n ló ń dóyàn tán dẹ̀ mọ́ ń dẹ̀ máa wálé mi bí màá kàn wò pé ṣe bí kò dẹ̀ fẹ́ ọmọ ní ìgàn tó bá dà wọ́n kò kí wọn kí ló kàn mí pẹ̀lú ẹ̀ kí mo máa máa bá anybody jà no dis ẹ̀yin obìnrin tẹ bá wà níbi tẹ máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀yin tẹ ń ṣerú ẹ̀ náà wà lábẹ́ voice mi tẹ́ bá ti rí ẹni tí ọkọ yín fẹ́ rí ẹ máa bẹ̀rẹ̀ sí wọn máa lọ bàjá bíi pé tí ọkùnrin yẹn ṣe fún yẹn máa gbẹ̀sán lára ẹ̀ ẹ máa lọ ṣé bíi pé òun ló ṣẹ̀ ni you are a fool ẹni tó bá ṣe orúkọ bẹ́ẹ̀ ó ní mental problem ni ó ti yé ọkùnrin tó bá dẹ̀ ṣẹ̀ nínú tẹ́ bá dẹ̀ ti lọ lọ́kọ náà gbà mí tọ́lọ̀ bá tún ti wá lọ crown yín pẹ́ effort yín pẹ̀lú success you should let go àwọn èèyàn kan sọ fún mi pé bí bàbá ọmọ mi ṣe ṣaláìsí epo yẹ lo fẹ́ mi ló kú sí èmi ò ṣe widow mo ti fi sílẹ̀ ó ti yé bẹ́yẹn ọwọ́ obìnrin mi ló kú sí ó kú ó dẹ̀ ṣojú pẹ́rẹ́ kò ṣe bí pé kọ̀ọ̀kan ṣe èmi sì ń sọ̀rọ̀ títí dòní torí pé I love my daughter and I work so much kì í ṣe pé bí mo fẹ́ fẹ́ for you to know that commitment mi bí mo ṣe ń ṣe nìyẹn that is me I don't lie and mi mi èèyàn lè ṣe mistake pa irọ́ díẹ̀ díẹ̀ bí kéèyàn má mọ̀ ọ́ pọ̀ pé kí n kàn dídì fọ irọ́ mọ́yàn lórí kí n kàn jókòó pé ọkùnrin mo fẹ́ fọ irọ́ mọ́ lórí kò sí nǹkan tí mo fẹ́ ṣe tí mo fẹ́ ṣe ọjọ́ tí mo fẹ́ fi bàbá Bùkọ́lá lẹ́gùn báyìí àjọsọ mo mo declare fún mo sọ fún mi ò pretend àti jà ó ti bẹ̀ mí o bọ̀kó ti máa nà mí tó torí obìnrin yẹn mo ti sọ pé lè mo ti sọ nínú ọkàn mi pé èyí tó ṣe mo ní last one ló ṣe mo ní ó dẹ̀ máa ṣọ́ọ̀kì ẹ̀gàn mo dẹ̀ gbé sórí íńtánẹ́ẹ̀tì I'm no longer for this person I'm for this person ó ti yé tí àwọn eléyìí sọ pé ah wọn mọ kan tó ṣe ẹjọ ní sábẹ yẹn so but bó ṣe ṣe yẹn náà mi ò fẹ́ kó kú but èmi ò kàn fẹ́ kẹ́nìbọ̀dì kan fún mi pa because majority marriage tó dàrú lónìí àwọn obìnrin àtọkùnrin àjòjì tí wọ́n ti lọ bára wọn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n máa sa òwò sí inú ilé ara wọn sí ìyàwó tó wà nílé yẹn wọ́n á ba yé ara wọn jẹ́ wọ́n máa bára wọn jà lẹ́sẹ̀ rí pé ọkùnrin míì títí bí bá ṣe ń sọ̀rọ̀ yìí in fact kó tó di pé wèrè ìwà ṣe ké wọn àwọn obìnrin kan tó ti fẹ́ tó ti fẹ́ tó ti fẹ́ eléyà sọ pé eléyìí ò ní dúró eléyà sọ pé eléyìí ò ní dúró eléyà sọ pé eléyìí ò ní dúró eléyà sọ pé ò ní dúró ẹ ṣe bẹ́ẹ̀ eléyìí ó ṣe báyìí fún mi a máa máa retí ọjọ́ tóun náà máa tó máa ṣe báyìí náà ni bó ṣe di pé kì í ṣe òun nìkan bó ṣe ń ṣẹlẹ̀ sí many marriages nìyẹn àti many homes tí ẹlòmíì fi fáìn ara wọn ní gbogbo ibi tán dé lónìí because obìnrin míì a máa bá àwọn ẹlòmíì jà ẹni tí ò yẹ kán bájà máa for fun wọ́n máa bájà for lawfully tó bá gbẹ́ lómi sórí bíbà ń sẹ́nu mi tó ti fẹ́ tó yẹ pé ìwọ kọ́nà á kàn lọ á kàn dé àfàmà àfàmà ti yéyéyéyéyéyéyéyé abẹ́rẹ́ sí máa lọ sọ pé kán lọ máa da ẹni tó ń fẹ́ láàmú yẹn téèyàn bá dúró tẹ́mi ò dà ẹ́ láàmú tó bá ló fẹ́ dà mí láàmú mo dúró tó rà mí ló máa sọ pé ọtọ́ bá yẹ burú gan àwọn tó bá fẹ́ wájà mi sọ fún wọn kán má sọ ẹ lọ kọ́ọ̀bù wọn kẹ́ẹ̀kẹ́ẹ̀kẹ́ẹ̀kẹ́ẹ̀mí ẹ lọ ṣẹ́ẹ̀kì wọn kẹtí understand ẹ try láti correct wọn kẹ sọ fún wọn kó tọwọ́ mọ́ báṣọ má máa sọ pé tí n bá ti wá bínú tán má sọ pé kò ní sùúrù báwo ló ṣe máa ní sùúrù mo ní sùúrù bàjẹ́ bàjẹ́ èmi gan fúnra mi mọ̀ pé mo ní sùúrù àfi kí yá dìjọ rẹ̀ mi ní sùúrù ni wọ́n kọ ọmọ sí mi lọ́wọ́ ni mo tọ́mọ dàgbà lẹ́ni náà dẹ̀ màmá wáyé mi ní sùúrù ni hmm, oh god mi ní sùúrù tí bá máa ní sùúrù nǹkan làwọn girlfriend ni má máa jẹun nínú ilé mi mi ní sùúrù ni èèyàn máa gbé girlfriend wá lọ́mọ máa jọ gbélé ló máa máa pè fún mi ní sisters mi ní sùúrù èèyàn máa nà mí tán lọ́wọ́ máa sọ fún girlfriend lórí fóònù lọ́wọ́ máa sọ fún pé I almost kill her today o in fact by the time she realizes she know that I'm gone gone I'm gone forever gbogbo nǹkan tó dẹ̀ ń lò tó fi ń calculate èmi mo ní èmi mo ra orúkọ mi kì í ṣe pé mo kó káàsì sílẹ̀ báyìí orúkọ mi ń gbà yẹn ní South Africa òun ló wọnú as in tí mo lè fi èmi ni mo níwèé tí mo lè ṣe nǹkan ẹ̀tàn ti sáà bẹ́ẹ̀ tí mo lè ra jàwìn tí mo lè ra gbogbo nǹkan ó tán o èmi ni mo ń ṣe majority àti àdúrà náà èmi máa dúró bí ọkùnrin ìwádìí àwọn máa ń fi àwọn máa ń gbé ayé mi sọ́wọ́ obìnrin kan àwọn obìnrin yẹn máa lọ sa oògùn tì mí wọn ò ní rí ìwọ bíi threat wọ́n máa rí ìwọ bíi love of their life wọ́n máa rí èmi bíi threat wọ́n máa ta oògùn àbìlù àbìlù kẹ̀dẹ̀rẹ́ tó bá ti ń sa let me now tell you something n sí àwọn ọkùnrin míì tó máa ń ṣàgbákò tí wọ́n mọ̀ nìyẹn àwọn nǹkan míì tó ṣẹlẹ̀ sí obìnrin tó ṣẹlẹ̀ àwọn misfortune mi tó ṣẹlẹ̀ sí ẹlòmíràn tákàn dédé pé business ń lọlẹ̀ àbí owó kò flow bí ti tẹ́lẹ̀ àbí problem dédédé àwọn nǹkan tó máa ń fà rèé. Madam Bola na how are you? I'm fine. I don't call you for what? For the car? ṣebí gbàtíwọ̀ náà kọ́kọ́ pè mí olóòfẹ́ ra mọ́tò lọ́wọ́ mi ṣé wọ́n náà pè mí ní mọ́tò gbà fúnra jí ń gbà fún bàdà àdẹ̀tí ìra wa rí face to face àbí mo ti rí yín rí ni mi rí yín rí náà orí fóònù náà orí facebook náà lẹ ti connect mi pé ń ta pé wà ní japan ṣé bí gbogbo nǹkan tá a jọ sọ náà ṣe lórí facebook náà ni ẹni mi pè yín mọ́ kí ni mo fẹ́ pè yín fún nísìnyí gan gbà tẹ́ ti ṣe bẹ́ẹ̀ ṣe ṣe ń tẹ́mi ní ìyóò tí ẹ̀ wọ́n dé sábẹ́ ṣe ṣe gan so i don't want to even put myself into any relation any any business that me tí bá tẹ́nìkan bá lòun fẹ́ ra mọ́tò sí ní ìmọ̀lẹ́yìn ìmọ̀nà yín gan kí wá sọ pé kí wá send owó sí kí wá ní kẹ́ lọ rà wá tẹ́ bá lè send mọ́tò sí wa a máa tà nàìjíríà bọ̀ tẹ́ bá lè send ká send owó kò possible nísìnyí kẹ́dẹ̀rẹ́ mi ò tí lè jáde ní bíbá ẹ̀ ṣáà ti rí mi ó ti yé yín so mo like Toyota Hiace but at the same time I can't we can't do things um, kò ṣe rú bísí ẹ má dì divert mi ṣó ti yé yín so ẹ mo rí message yín di ọ̀dà lè tẹ́ lọ comment sábẹ́ kí ni mi pé mi ò pè yín mọ́ ṣé a máa ń pera wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni ẹ lẹ́ ń ta mọ́tò yẹn àmì ẹlẹ́wàá ń jẹ̀pá mo ní mọ́tò jẹ̀pá yẹn la máa ń tà Dubai mo ti máa ń ra mọ́tò Japan nígbà yẹn àbí bẹ́ẹ̀ kọ́ mo sọ fún yín mo dẹ̀ ní kẹ́ sẹ́ni tó bá wà ń bẹ̀ kí ní níbi tí mo ti rà á yìí Dubai ni mo ti máa ń ra mọ́tò gbà tí mo gbé Dubai tí mo gbé Dubai torí mọ́tò yẹn ni mo ṣe lọ gbé Dubai Toyota Yaris mo ṣe ń gbé Dubai because mọ́tò yẹn ó máa ń ó máa ń dàbí ọtí tí wọ́n tá jọ sọ nìyẹn pàtó mo dẹ̀ ti pè yín jẹ́ tí mo ti rí pé ẹ tún ń ṣọwọ́ bàkẹ́lẹ̀ wà lábùjá wà níbìkan ẹ̀wọ̀n ah, mọ́ àà jù bẹ́ẹ̀ náà lọ àbá sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ ni no so mi ìmọ̀ yín ju bẹ́ẹ̀ náà lọ bẹ́ẹ̀ ṣe ń sọ pé mi ò pè yín àti pé bóyá ṣe la máa ti ń jọ interact tá a ti jọ ń ṣe so I need to be careful okay so ìyẹn bó ṣe jẹ́ tẹ́ bá dẹ̀ fẹ́ máa kọjá fún mi tẹ́ fẹ́ máa kó mọ́tò fún mi kí n máa tà bó dẹ̀ jẹ́ pé fẹ́ máa send pass bí kò tiẹ̀ lè ṣeé ṣe ó ti yẹ yín tẹ́ fẹ́ ṣe mo ti yẹ mọ̀ téèyàn bá fẹ́ báyọ̀ ìṣòwò ẹ máa mọ lé ẹ ẹ máa mọ nú ẹ ẹ máa mọ yan mọ ẹ máa ẹ dẹ̀ kì í ṣe blogger kọ́ mọ̀ bá sọ pé nísìnyí báyìí kò sẹ́ni tí ò mọ̀ mí gbogbo story mi ló wà lórí Facebook wọ́n mọ lé mi kò sẹ́ni tó fẹ́ track mi tí wọn lè rí mi track ẹ̀yin báyìí sì mi ò mọ̀ yín ojú yín kan mo rí mi ò mọ bẹ́ẹ̀ ṣe rí bóyá dúdú yàbẹ̀ pupa a kàn sọ̀rọ̀ ní so ìyẹn bó ṣe jẹ́ ẹ máa sọ̀rọ̀ mi lọ so those of you men or and women that are under my platform today tó jẹ́ pé ẹ máa ń fi relationship ẹ̀yin especially ọkùnrin a sọ pé kọkùnrin má ṣe ṣìnà but many problems. ti ẹ mo fẹ́ sọ̀rọ̀ kó tó ti pé mo sọ lẹ́ẹ̀kan tí business ẹlòmíì fi collapse òun náà ni wọ́n pe kíní kan ní àbìlù òun náà máa fi ń ya ọkùnrin àti obìnrin àbìlù náà máa fi ń ya ọkùnrin àti obìnrin àbìlù tó bá gbóná dáadáa tó bá gbóná tí wọ́n bá fi ya ọkùnrin àti obìnrin tí wọ́n bá wà kẹ́fù ẹ́ àbìlù tó gbóná tán bá ya ọkùnrin àti obìnrin tó jẹ́ pé wọ́n flick wọ́n yà wọ́n ni àbìlù lè pa kan tí ò bá pa wọ́n lè pa ó lè tí òun bá wà kẹ́fù ó lè pa ògo wọn àbí ló darkness tó ń rán in a full force àwọn èèyàn tó ti dà ó dẹ̀ pé ẹnìkan tó ti dodidi tẹ wá pín wọn sí méjì of course wọ́n máa ṣèṣe ẹnìkan ṣoṣo tẹ pín sí méjì ṣé wọ́n máa yè meanwhile téèyàn ò bá wà spiritually again alive the business and whatever he's doing also is going to be affecting it so people need to be spiritually alive physically alive for their things whatever you are doing to be back to life so anybody tó bá fẹ́ join pẹ̀lú ìyàwó tó fẹ́ fẹ́ ọkọ tó fẹ́ fẹ́ you have to be in one unit don't allow anybody to bring you to separate you and at times àwọn ọkùnrin àtobìnrin wọn ń béèrè pé separate wa but ọkùnrin máa ti lọ forí kó obìnrin yẹn kò ń ṣe pé ó fẹ́ fẹ́ ọkùnrin yẹn mọ́ ó ti wá di adẹ́tẹ̀ tó jẹ́ pé a máa ní èmi o mi ò lè fún wàrà yẹn mọ́ o ṣùgbọ́n mo máa dànù ó ti yẹ yín obìnrin mi ti wá jókòó a wá wí pé èmi o bí mo ṣe jókòó yìí o òun ò nílè fún wàrà yẹn mọ́ o ṣùgbọ́n òun máa máa dànù ni ó ti yé a máa da wàrà yẹn nù àbìlù tó gbóná ẹ tán bá fi ya ọkọ àti ìyàwó ẹ tójọ́ ni wọ́n fi rán sí wọn lára àbìlù yẹn ni ẹ̀fún wà lára àbìlù yẹn ni èdí wà lára àbìlù yẹn ni ṣe iṣẹ́ dìjà wà lára àbìlù yẹn ni ìkórìíra wà lára àbìlù yẹn ni ìbínú wà lára àbìlù yẹn ni oríṣiríṣi nǹkan tí ò kì í díjà tẹ́lẹ̀ òórùn burúkú lára àbìlù ni àwọn iṣẹ́ tó máa ń fi àbìlù ní tó máa ń pèsè ara wọn kan tó máa ń lò fún àbìlù rèé kò ṣe irinṣẹ́ kan kò dẹ̀ ń ṣe àwọn èròjà kan náà ń lò fún àbìlù máríbó so táyàbà ṣe rí pé mo ti gbé sí ànúdà dimension ó ní pé wọ́n máa ń lo ìgbẹ́ yes wọ́n máa ń lo eṣiṣi àwọn ìdọ̀tí ìdọ̀tí ìdọ̀tí ìdọ̀tí ó ti ẹyin mẹ́yẹn àwọn nǹkan tó máa ń irritate èèyàn ìmíì nínú wọn wọ́n lè lo abahun ahun yẹn ẹ ti yé ìmíì wọ́n gbogbo àwọn èròjà ó depend àwọn èèyàn tó bá chronic àwọn ìka kan wọ́n wà wọ́n ní wo táwọn bá ṣe é fún tó bá tún gbérí wọ́n ní kó pè wọ́n lọ́mọ àlè àbìlù burúkú tó bá sàti ọkọ àti ìyàwó nínú ẹ̀ wọ́n máa jà nínú ẹ̀lé wọn tí iṣẹ́ yẹn bá wọlé pọ́n àyẹ àyẹ nìyẹn lè máa gbà báyìí ó bá ṣe pìpìpìpìpìpì tí wọn ò bá ṣe nǹkan kan tó bàdì fúnra wọn wọn ò ní sinmi àjàtúká nínú ẹ̀ ní àbìlúwà àjàtúká àbìlù ni orúkọ tí wọ́n máa ń pè é tó bá ti lè ṣe é fún obìnrin àtọkùnrin tó fi pín wọn níyà yé bí ò etí ò gbàdúrà nínú wọn ọ̀run làlà torí gbogbo àwọn èèyàn tó máa máa pa àwọn èèyàn tó máa ṣe burúkú fún àwọn èèyàn tó ó tọ́ ni mo sọ fún yín àwọn èèyàn tó máa ṣe burúkú fún tó máa ṣe burúkú fún torí ẹ̀ mo máa ń hẹ̀tà àwọn tó máa ń ṣe òògùn mo máa ń sọ ma ní à be careful prevention nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí prevention náà ni òògùn ẹ̀ prevention is better than cure ṣé ọ̀rẹ́ tó bá wá strong dáadáa tó strong ẹ̀ kò sí bó ṣe lo strong tó tán bá fi àbìlù sàyín tán fi sàyín àfiwọ́ tí ò bá ń ṣe ṣìnà nínú wọn tán bá sàbìnrin yẹn tí èèyàn bísíǹsì ẹ̀ lè nǹkan ẹ̀ lè máa lọ fíìm fíìm fíìm in fact ẹlòmíì máa bìlí pé ayé ló ń ṣe òun ọkùnrin míì adédé sọ pé òun ti lówó rí awádìí pé kò lówó mọ́ ẹlòmíì a sọ pé à á ń tẹ bá rí òun ní hundred like trailer òun ti ní hundred coaster bus òun ti ní kíníkan kíníkan ó ti yé suddenly a máa wò pé ìyá kan ni àwọn ìyá kan náà máa gba glory pé ah, àwọn ni àwọn ti sọ pé máa padà wá tọrọ owó ah, abilimọ náà máa lọ sàtìẹ ṣìnà tó máa lọ sí màní ẹni yẹn wá rí pé o dùn mọ́hùn ó wá rí pé owó wà ńlẹ̀ ó wá rí pé ọlá wà ńlẹ̀ òun ò dẹ̀ mọ́ pé gbogbo àwọn àbìlù yẹn tán náà máa fi ya ìyálé àti ẹni tó wà ní tẹ́lẹ̀ yẹn kò mọ̀ pé ó ní side effect bó bá ṣe ṣiṣẹ́ lára ìyàwó yẹn bẹ́ẹ̀ náà ló máa ṣiṣẹ́ lára ìwọ ọkùnrin tán ṣe fún nítorí pé orúkọ ẹ̀ méjèèjì náà fi ṣe pé lágbájá àti lágbájá ẹ̀ gbúdọ̀ ṣe papọ̀ mọ́ o tẹ́ bá ṣe papọ̀ báyìí báyìí báyìí ni kó máa ṣẹlẹ̀ o so lára ẹ̀ méjèèjì ló máa ti dáhùn ó ti yé tó wá dẹ̀ ti ń dáhùn ara rẹ̀ nígbà tó ń sọ pé ókè o lágbájá máa kórìíra lágbájá o ìkórìíra tán ní kó máa kórìíra lágbájá yẹn náà wà ó wà ló wọ́n forúkọ ẹ̀ sínú ìkórìíra yẹn so definitely ọlá tó bá ní á máa kórìíra ẹ owó tó bá ní á máa kórìíra ẹ àwọn ọ̀rẹ́ tó bá ní á máa kórìíra ẹ àwọn ẹbí ọkọ máa kórìíra ẹ ẹbí ìyàwó á máa kórìíra ẹ àwọn tó bá ṣe business rẹ á máa kórìíra ẹ àwọn tó bá tó bí tó bá lé wọn máa kórìíra ẹ because wọn ti sá àbìlò majority of these things being caused by women I mean men ó ti yé bẹ́ẹ̀ yẹn so wọ́n máa wò pé business wọn nítorí ìdí àbìlù yẹn a máa rí oríṣiríṣi nǹkan in fact tó bá ń ṣe dáadáa á gbìyànjú ẹni tó bá sa àbìlù tì ọkùnrin àbóbìnrin á gbìyànjú láti dá ní ìwà á máa gbìyànjú láti dá ní ìṣe a máa ní ṣé kì í ṣe òun ò tó ni ṣé wà òun ò dáa tó ni níkan kìnìkan kódà in fact ó lè nice but tí wọ́n ti sàbèlò a máa ṣe gbogbo kinní yẹn because there is something to cover tí ó jẹ́ tó wà spiritual kinní wọ́n break wọ́n wọ́n injọ wọn spiritually they cut the two of them they are one but they now pieces them so before kíkan tó lè eh? èyí tí ò bá dúró dáadáa yẹ pé tó ń kọ̀tì tí wọn ò lè wọ́n pọ̀ is going to be injured ìmí lè tí ò bá wà kẹfọ lè kú ìyí tí ò bá lè kú nǹkan míì lè ṣẹlẹ̀ sí wọn ohun tí tí wọ́n bá match together with their another ibi tó ń miss yẹn kó padà match together you understand me so abilu eh? ó pọ̀ gan lẹ́sẹ̀ máa rí pé lot of things in Nigeria we have a lot of story ogun lé ogun igbá ogun àwo ṣìnà ló fa majority of it àgbèrè òun ló da majority ilé àwọn àgbèrè àti gbogbo ìwà burúkú wọ̀nyí náà ó wà nínú àwọn tó da gbogbo ìgboro rú irú ọmọ wọn àwọn àbìlú yẹn náà máa ṣiṣẹ́ lára ọmọ wọn lè máa ṣe rí pẹ̀lú mi tó bá kọ ọkùnrin báyìí tó bá kọ obìnrin yẹn sílẹ̀ báyìí á kọ tọmọtọmọ ọlọ́ ilé ìdìmọ̀ àdìkò ní wọ ọmọ yẹn mọ́ nítorí pé àti wọ́n ti sa ìkórìíra tì ìkórìíra yẹn ti run ọmọ yẹn ó ti yé ọmọ tó bá dẹ̀ ti wá fi ìkórìíra yẹn tí wọ́n bá wà kẹ́fù ìkórìíra yẹn náà máa wà lára wọn ò ní gbàgbé sí yẹn ọmọ yẹn gan tó bá dàgbà tó bá yá sọmọdé kó fọgì bàbá àbí ìyá ẹ̀gàn a máa rántí pé bàbá tó ṣe báyìí fún bàbá tó ṣe báyìí fún a máa ó ti wá di nǹkan tó yẹ pé tó bá ṣoore á ti di ẹ̀dẹ because the stigma is now there okay so onígbà mi náà máa sọ pé má ṣàgbèrè má ṣọ́ra fún àtòtórí ara ẹni kì í ṣe tòtórí kì í ṣe tòtórí èèyàn àgbèrè ti cut life ọ̀pọ̀lọpọ̀ short bẹ́ẹ̀ ni abiru <laughs> yàrá ibo so táyé kaba the lord ọlọ́run ló fi wọ̀n mí o ọjọ́ tí ọlọ́run fi wọ̀n mí i pray it eh and eh, i don't want to mention people's name again ká máa fi wọ́n ṣe sample pé kíní so tó bá ń ṣe oògùn ẹ eh? tó bá ń ṣe oògùn pé láti máa sọ pé ẹlòmíì tí bá ti rẹ́nìkan tó yẹ pé wọ́n máa ní ah, àwọn ọmọbìnrin yẹn wọ́n ti ṣèdí wọn lo kayamata <laughs> I dey sorry for them hmm. tí n bá rí ẹni tó ní ṣe wàyí because I need to be careful tó máa sọ pé you know this your husband is a man of the people o he love women so much o you have to bear with him o because if I bear with him iye tó bá lọ forí kó gbọ́ ilé agbóǹta mi ló máa padà wá bá hmm. tábánikà máa wí ilẹ̀ àṣìlẹ̀ àmọ́ ọmọ kan tán fi sẹ́ẹ̀tì bàbá Bukola ọ̀pọ̀ ní èkó báyìí wọ́n pe ọmọ náà ní oyin ṣùgbọ́n èmi pe ọmọ náà ní ìkorò ọmọ tí mo pè lóyin ń sì tẹ́ bá rí sí òun àti di màdámù ẹ má lè rí pé èèyàn gidi kan wọ́n máa ta ọmọ tó fàìn ní fífàìn ó ń fẹ́ lára àwọn mi ò fẹ́ kéèké abirù náà ló ń fẹ́ ṣá wọ́n náà fi sẹ́ẹ̀tì ìgbà tó ń fẹ́ wá plant tó ń fẹ́ gba post yẹn lọ́wọ́ dádì Bukola wọ́n fẹ́ gbé fún um, um, Kazeem Mr Kazeem àgbàlagbà ní Kazeem wọ́n ju dáàdì Bukola nù so wọ́n fẹ́ gbé fún Mr Kazeem Ogbara gbogbo àwọn games wọ́n play tí wọ́n play fún nìyẹn but lórí that time dẹ̀ ń sọ fún mi be careful o àwọn èèyàn kan tó bá mọ̀ mí àwọn èèyàn tí ẹni tó bá rí mi nígbà míì wọ́n lè má mọ iyì tí ọlọ́run àwọn iyì tí ọlọ́run fún wọn àwọn tó ní mí wọn ò mọ iyì tí ọlọ́run fún wọn àwọn tó ti rí ni rí tí wọ́n nílò kìíní wọn ò mọ ìtì ọlọ́run fún wọn kì í ṣe nìkan kì í ṣe ni mò ń sọ ti the Lord showed me everything about these things kò sí ọlọ́run màmá ah nísìnyí ìran díẹ̀ díẹ̀ lọ́lọ́run fún mi torí mi ò kì í deliver many of it so it's not showing me okay nígbà yẹn ọlọ́run fi everything wọ̀n mi ọlọ́run fi irun wọ̀n mi gan now mo sọ mo ní ọmọdé yìí mo ní wọ́n rán wá sí ẹni o àríkúròjọ gbogbo èèyàn máa rán síyàn èmi gangan nígbà yẹn kò mọ̀ pé grace ni wọ́n ní orí ọ̀fẹ́ ni òun jẹ́ but pé mo ti ní ọmọ mo wóyún mo dẹ̀ ń wọ́ ọmọ mo ti wá rọ́mọ yẹn you now believe that bí pé lòun ṣe help fún mi torí ẹ don't believe that you want to help me if you actually have what I have I mean what I needed you may need something that you you may need something tó wà nínú èmi náà tí ìwọ náà ò tí mọ̀ ó ti yé ọmọ yẹn gbà tó wọ́n parí iṣẹ́ pẹ̀lú bàbá ọmọ mi ẹ mọ̀ nǹkan tó ṣe ó ṣe báyìí ó ṣe wá sọ fún un ó ní mo sọ ọ gbogbo ìgbà tí ó ti wá di ojú ẹ̀já kò lè sọ ojú wa tì í mo ní wọ́n ràn wá ni bó ti gbogbo nǹkan tí máa sọ pé wọ́n ṣe báyìí ni tí mo bá sọ yẹn ìyíṣù ha ó máa ń rìn ìmájí pé mo ti mọ̀ báwo mo ṣe mọ̀ we need the Lord reveal something to me and you are telling me báwo ṣe mọ àná ọlọ́run gan reveal ẹ̀ fẹ́mi kó ba lè save ni but when the people they refuse to listen that thing they won't be saved from it torí bẹ́ẹ̀ hmm? bí mo ṣe ń sọ̀rọ̀ lónìí tí mo ní bàbá mi kú yìí tí bàbá mi náà tí ò bá ṣe ju bó ṣe yẹ kó ṣe ó lè ṣì wà láyé so be careful and me, o mi yìí ṣe pé àwọn tó bá ti ń ṣoògùn tó wà fẹ́ tí ìṣayé tẹ̀ àwọn èèyàn máa ń sọ pé ó máa ń help iṣẹ́ tí oògùn ṣe ó pọ̀ bàjẹ́bàjẹ́ ju iṣẹ́ èyí tó bá ti jẹ́ spiritual tó ń kọjọ́ yẹn ni o tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ fọ́ ẹsẹ̀ àgbo is another thing pọ̀ tó bá ti wá tó ń pe ẹ̀mí òkùnkùn àlùjọ̀nú bẹ́ẹ̀ iṣẹ́ burúkú náà máa ń ṣe àwọn náà ló ń ṣiṣẹ́ àbèlò yẹn irú àwọn tó bá sa àbìlùtì irú yín ẹ lè máa lálàá ẹ máa rí ṣiṣẹ once in a while ẹlòmíì dẹ̀ lè máa rí déédéédéé ẹlòmíì lè máa sùn kó máa bá rẹ̀ ní toilet ẹlòmíì lè máa sùn kó máa bá rẹ̀ ní kó máa rí ìgbẹ́ káàkiri ibi tó bá wà ẹlòmíì dẹ̀ lè wà kó máa rí rẹ̀ ní pé ibi tí ẹrọ̀fọ̀ ẹlòmíì tó bá sùn ó lè máa rí èéfín àwọn iṣẹ́ lómìnì tó bá sùn tó máa sa àbìlù tó ti ṣiṣẹ́ burúkú tì ó lè sùn kó máa rí ìgbín lójú oorun ó lè sùn kó máa rí turtles that is ìjàpá ó lè sùn kó máa rí ọ̀bọ ó lè sùn kó máa rí àbìlù ní o under this thing tí mo sọ yìí ó wà ní under àbìlù chronic àbìlù hmm? chronic àbìlù tó jẹ́ pé <laughs> àbìlù yẹn oríṣiríṣi àjọ ló wà ń bẹ́ẹ̀ ó máa ń kó àwọn legion of demon rìn kiri àwọn demon yẹn ló máa ń ló máa ń descend lórí àwọn property àti nǹkan tẹ́nìyẹn bá ti ní sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa fẹ́ jẹ tán gẹ́tì mi tó máa fẹ́ jẹ nǹkan tí ẹnìyẹn ti ní sílẹ̀ tán àwọn àpò máa rí pé igi eléyìí lọ ohun ọmọkan tó ṣẹlẹ̀ ó lè gbé mọ́tò tí ò bàjẹ́ tẹ́lẹ̀ koríko déédéé bàjẹ́ àwọn kan ti àwọn àlùjọ̀nú ti dé wọ́n ti sàbìlù tí àwọn àlùjọ̀nú ti ń ba wa mọ́tò yẹn wọ́n ti pọ̀ wọ́n ti kó iwin dé tó bá ti sùn wọ́n máa ma wa mọ́tò so wọ́n ń lo mọ́tò wọ́n fi ń kókùtà wọ́n fi ń ṣe iṣẹ́ tí òun ò lè fi ṣe lójú ayé so definitely mọ́tò yẹn máa bàjẹ́ ara iṣẹ́ àbìlù ni àbìlù wọ́n bẹ àwọn ìdọ̀tí ènìyàn wọ́n bẹ àwọn nǹkan tí òun gbénu lé wọ́n bẹ nǹkan tó máa ń dà sọnù wọ́n bẹ nǹkan tí òkín tó máa ń tí òun dáadáa tẹ́ẹ̀ lè bá ṣe wọ́n bẹ̀ sí ènìyàn ni so be careful àwọn mí àwọn sọ pé kayamata kayamata kayamata àwọn mí wọn máa sọ pé wọ́n kó oríṣiríṣi nǹkan mọ́yàn bí mo ṣe wà ń sìn bí mo ṣe máa ń bá àwọn èèyàn <laughs> mi ìfẹ́ sọ̀rọ̀ ó níbi ó lọ́wọ́ ẹni tí mo máa ti ń gba ìpara tí máa fi para ní ilé gbá kì í ṣe pé bóyá mo gbéraga mi ìdẹ̀ nítorí tí n bá gbà mo believe pé ó máa dey help mi o àti mi ìnira kí n for that moment bọ́ṣẹ́ mo fẹ́ máa gbà forever ni ó ti yẹ yín mẹ́yẹn ẹlòmíà kàn wo ìdí èèyàn pa mo dẹ̀ fẹ́ ṣáǹsì gẹ̀yẹn ni o bí nǹkan tí prince ṣe ń gbà yẹn fún mi tí gẹ̀yẹn wá tó wá di wàhálà rẹpẹtẹ ó fún un lórúkọ ó fèmí náà lórúkọ tí mi bá sọ lónìí kí n ṣàlàyé kò sẹ́ni tó bá gbọ́ story yẹn ọmọ yẹn tó ṣe wà ní London ìgbà tí mo tún rí prince ní bíi ọjọ́ kan báyìí gbóni mo ti ń bọ̀ náà tí mo rí tó lóun lọ wọn lọ gbá bọ́ọ̀lù tó wọ́n sọ pé àwọn gbà wọ́ọ̀dù àwọn ṣe kí nìkan ó ṣàmúrí àrílẹ́gbẹ̀ẹ́ nìkan ó gbé bọ́ọ̀sì èmi náà òun ń sọ fún mi pé à òun tiẹ̀ rí táyé wà ní London o tún you know o ti ẹ̀hún ni mo sọ pé fẹ́ lára ọmọ ọmọ school ọmọ ọmọ tó ọmọ ọ̀rẹ́ mi kan báyìí tí o ẹ̀nu you understand ẹlòmíì irú nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn sì gbogbo ìgbà tìjà tá máa ń jà yẹn ó lè má jẹ́ ordinary ó ti yẹ yín bẹ́yẹn abilu ẹlòmíì ordinary person kan tó wà níta ló máa ṣaṣẹ́ burúkú tẹ̀ tó bá yá tó bá ní ọgbọ́n dáadáa àbí gbàdúrà tó bá lọ sọ́dọ̀ pásọ̀ kan pé nǹkan báyìí ló ṣe wọ́n lóògùn ilé ló ń ṣiṣẹ́ wọ́n lè ní ìyá àti bàbá ẹ̀ ló ń ṣe wọ́n lè lẹ́yìn kan ló ń ṣe míì wà ẹni tó ń ṣe kan wà lẹ́gbẹ̀ẹ́ ẹni tó ń ṣàwùn tí ó lè jẹ́ girlfriend ọkọ ẹ̀ kan àbẹ́ni tọkọ ẹ̀ ti fẹ́ tó promise ó fẹ́ tọkọ òde fẹ́ sọ fún ẹ̀ kò fẹ́ hàn tẹ́ pé kó má sọ pé ó fẹ́ nìkan rí so let your husband know your past like some people wọn kì í fẹ́ gbọ́ pé ó sọ̀rọ̀ ìyàwó wọn sọ̀rọ̀ past wọn àjàjà kó tiẹ̀ jẹ́ kó ti kú àbówà láyé wọn fẹ́ gbọ́ they jealous to that level No, it's painful, but it's haunting. But at the same time, I'm telling, telling you, it's building you actually. That's one, one, one of those things. Going to build you. You understand me? Kò ní di future kó máa haunt ẹ. Because since tó bá jealous of those things, in future is going to haunt you. Definitely you know that this person have dated somebody before. Ó ní ọmọ náà ó ti bímọ. Tó bá wo ọmọ mi tẹ́lẹ̀ mi náà fi fún ọ. Màá overlook ẹ̀ ni pé this time around we are not talking about uh, àwọn uh, mistake àti ṣe sẹ́yìn. We are talking about how to build life now and how to be together and tí à ní ṣe mistake tá a ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ ṣé ti yé bẹ́ẹ̀ yẹn tá a lè ní máa kó sọ́wọ́ àwọn èèyàn àwọn èèyàn máa ní wọ́n lo kọ́ya mátà wọ́n náà fi ń tómìnira ah ó ṣiṣẹ́ fóun gan ah hey God lọ́wọ́ lọ́wọ́ dáadáa ta ló bá sùn nígbà tó bẹ̀rẹ̀ sí níyáwá ta ló bá ẹ̀sùn èmi bí ṣe wà ní mo máa ń wọwọ́ èèyàn ọmọ mi tolúwa ni mi ti máa ra nǹkan fún báyìí ti máa tó wò bá sílọ̀ mi máa sàn pé pé ah jẹ́ ẹ̀ ń dẹ́mi try to kí n ṣerun fọ́mọ mi kí n gbé lọ fún shopping kí n ṣe nǹkan tó bá nídìí fún ọlọ́run elédùnmarè ń gbọ́ the lord will just bless me kì í ṣe kì í ṣe nísìnyí ó ti pẹ́ tí màá ti ṣe ọmọ mi lókèdè rèé mo máa ń sọ mo ó máa ní i don't want to i don't want to get my mommy cross ọmọ mi ò gbúdọ̀ mú mi bínú tí ó bá mú mi bínú lásán ó lè ní flu lẹ́sẹ̀kẹsẹ̀ kó máa imú ẹ̀ máa ro kíákíá ni máa bẹ̀rẹ̀ sí gbàdúrà because ọmọ ọmọ tí mo bí tí inú bá kàn bí mi pé mọ́ Sarah why you do this kì í ṣe pé bóyá ó ṣe nǹkan burúkú náà yín kàn bí mi ó lè bẹ̀rẹ̀ sí sick ó lè bẹ̀rẹ̀ sí ó lè fẹ́ máa ní temperature because my spirit doesn't want anybody again to haunt me it's not even me so quickly I have to appeal to myself and I have to appeal to God please Lord protect my daughter for me you must not foresee you sickness abode oya jade agbára olúfẹ́ you understand me so ìyẹn bó ṣe jẹ́ ó ti yé báyìí let us let us we can come ọ̀rọ̀ tí mo sọ lónìí ó ní ìtumọ̀ tó pọ̀ o it cause a lot of problem, society problem also all this thing náà pẹ̀lú o okay especially our system that i'm abili pe i'm free to have as many as i like o oh. i'm a man o oh. i'm using my money o oh. ha the money can make you ó lè jẹ́ kó kú kíákíá ó lè lè tún destroy partner kíákíá ó lè destroy ọmọ ẹ̀ kan kíákíá ó lè cause everlasting life fún ẹ tí ò ní mọ ibi tó ti ń wá you understand me it's good to enjoy yourself but àwọn nǹkan tó bá lè i mean tó bá lè prevent okay to defend future problem so defend i mean prevention is better than cure so let us okay so tẹ́mi náà bá jókòó ń bá mi máa sọ pé mi máa ní sùn káàkiri wọ́n yẹ máa ní o kọ̀rẹ́kùnrin ni o ọkùnrin wà tó bá ṣílẹ̀ bẹ́ẹ̀ ni ọkùnrin wo ni ò sí ọkùnrin máa wà bẹ́ẹ̀ nígbà tí lọ́wọ́ ní jẹ́ ká rógun àlebọ̀ ẹni tó bá ti rí jà ṣọ̀pọ̀nà àti ṣọ̀gbórí kò ní máa bú ọba olúkòso ẹni bá ti rí ìjà àwọn ènìyàn kó báyàn sùn kéèyàn báyàn sùn káyé ẹ̀ dẹ̀bẹ̀ sí rí bákan kò ní sọ bẹ́ẹ̀ mọ́ ó ti rẹ̀ yẹn mhm. kò ní sọ mọ́ ipe òkè o nǹkan báyìí báyìí ẹni tó ṣe yẹn gan ẹni tó bá sùn yẹn gan tó fa bá lọ̀gẹ́ kò ní mọ̀ torí ó lògùn sára ni pé oògùn yìí o kó máa lọ́ọ̀vù òun àwọn àlùjọ̀nú ló pè ní pé kó bá òun ṣiṣẹ́ àwọn àlùjọ̀nú tó dẹ̀ pè tó bá òun ṣiṣẹ́ yẹn wọ́n gbé ẹ̀rìn àjò tí pé kì í ṣòun nìkan ló gbé ẹ̀rìn so definitely tó bá ti lọ ó ti drop àlùjọ̀nù tiẹ̀ àwọn àlùjọ̀nù yẹn máa ṣiṣẹ́ wọ́n máa máa bá ẹ gbé wọ́n máa fẹ́ bá ẹ òun wá jẹ lára ẹ àwọn àlùjọ̀nù yẹn máa bá ẹ jẹun wọ́n máa bá ẹ jẹ nǹkan tó bá ń jẹ wọ́n máa bá ẹ jẹ nínú owó iṣẹ́ tó bá ṣe wàá wá rí pé ah ó ti yé bẹ́ẹ̀ yẹn so be careful ó bá mi wí ó bá ẹ wí o ó ti yé bẹ́ẹ̀ yẹn so ẹni tí ò bá ṣàgbèrè mo máa ń wo àwọn èèyàn tó bá ṣe pé à ṣorí àwọ̀ ṣorí ká máa báyàn sùn ká máa dóko yẹn ó máa ń jẹ́ kára dán ni àwọn tó lẹ̀ ni wọ́n ń dókó tára wọn dán yẹn ara wọn ṣá gbálámọ́lá báyìí ara wọn ò ná kankan àwọn ò lè fi kírímù táwa fi ń para wọn ò lè fi para wọn ò lè fọṣẹ oríṣiríṣi táwa máa fi ń wẹ̀ kán fi wẹ̀ kí bóyá gbogbo ara wọn ò ti ní bàjẹ́ kò jẹ́ kára dán ó máa ń ba ògo jẹ́ tó bá ti sùn pẹ̀lú multiple relationship ó máa ń ba ògo jẹ́ ọlọ́run gbọ́ ó máa ń ba ògo jẹ́ tó bá ti ṣe lónìí tó dẹ̀ ti máa ń ṣe be careful wo tó fẹ́ bá rìnrìn àjò kó spiritual life kó wo kódà ọkùnrin obìnrin tó fẹ́ fẹ́ kó yẹ pé tó bá kúrò lọ́dọ̀ ẹ̀sìn àsùn pẹ̀lẹ́lẹ̀ tó bá kúrò lọ́dọ̀ ẹ̀sìn àsùn pẹ̀lẹ́lẹ̀ ìza ọmọ ní owó lòún gbà ìwọ ti rí àwọn aláṣẹ́wó tó yẹ pé wọn ò fowó mọ́nítọ̀ wọn ò fowó stọ̀ mi ì tí ì rí aláṣẹ́wó tó ṣe pé aṣẹ́wó ló ṣe látàárọ̀ dálẹ̀ ó wá kọ́ ilé yẹn o òun náà tí ìkọ̀kọ̀ ò ní ṣe irọ́ ni aṣẹ́wó ló dẹ̀ sí tó fi kówó yẹn jọ tí ìkọ̀kọ̀ ò dẹ̀ ní ṣe tó bá tí wọ́n fi darúgbó irọ́ ni àwọn ọmọ ọlọ́run nìkan ni mo rí tí ó jẹ́ pé wọ́n rí wọ́n rí owó láti ara Ọlọ́run gbogbo nǹkan tó ń ṣe tó ń ṣe lórí òtítọ́ tí wọ́n sì ti ń dúró síbẹ̀síbẹ̀ tí ò sì ní bẹ́ẹ̀ ni wọn ò dì ní ṣàárẹ̀ wọ́n rẹ́ni tó ṣaṣẹ́wó títí títí òní ti kó àìsàn kan orẹ́ni tó ṣaṣẹ́wó títí títí ayé òní ti ké spiritually tabaníka tún mẹ́nu bàyẹn ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ẹ jẹ́ léyìí bẹ́ẹ̀ lónìí ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ wá sórí platform mi ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ tẹ́ wọ́n ní ìjímèrè ṣọ́ọ̀gì kò má bàa gungi aládi ọ̀pọ̀lọpọ̀ ló gungi aládi tó ti kú ọ̀pọ̀lọpọ̀ ló gungi aládi tó ti dòkú ayé àtòkú ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣoríire tí ò dẹ̀ ṣe mú torí igi tó gùn torí ẹ̀mí ṣe pariwo síta rí pé mo pariwo ni tí o bá bá mi tó fọ́kàn mi lásán tí mo rẹ̀ pé orí mi bẹ̀rẹ̀ sí ń gbá yín ìwọ ló fọ́kàn mi sí ogúnlódé tí mo bẹ̀rẹ̀ sí rí somebody calling me. hello. Okay. Okay, no problem. Okay, should I do it myself and send it to them, to the payroll? Alright, because i don't want to miss it because i need it for this week i have not paid for my rent Alright. Alright. all thank you thank you thank you Alright. bye ìyẹn ni bó ṣe jẹ́ o. Mm-hmm. ló ṣẹlẹ̀ lókè àgbẹ̀ ẹ wọ ìjọ mi àgbẹ̀ o so ìyẹn bó ṣe jẹ́ ó ti yé bẹ́yẹn so ẹ jẹ́ kí. ẹ jọ̀ọ́ ẹni tó bá ti fẹ́ ra oye Toyota Corolla ẹ pè mí o two thousand and twelve Toyota Corolla two thousand and eleven ó wà o ẹ pè mí o ẹ pè mí o ẹ dúró èyí tí ẹni stand lónìí ẹ pè wá o ẹ jọ tẹ bá ti fẹ́ ra mọ́tò tẹ fẹ́ ra ọkọ̀ ẹ ṣe ti rí lexus báyìí náà ṣe ti rí ṣe rí lexus màá post ẹ̀ sí i'll ẹ pè mí o ẹ bá ti fẹ́ ra mọ́tò ẹ pè wá tẹ bá dẹ̀ ti fẹ́ ra ọṣẹ náà ẹ pè mí o ẹ rí ẹ GLK náà wà ti eyín ẹ pè wá o ayé wa ò ní bàjẹ́ o ẹ ṣé thank you so much à ń lọ báyìí so may almighty God help us okay ó dá ìkóra ẹni ní ìjánu ṣe pàtàkì tó bá ti fẹ́ dókè tó dẹ̀ dókè tó fẹ́ maintain òkè pátápátá tó fẹ́ jábọ́ o gbúdọ̀ sá fún ẹ̀ṣẹ̀ kò ṣe ìpànìyàn nìkan ló máa ń sọ ní dẹnilẹ̀ kò ń ṣe ẹ̀ṣẹ̀ tó burú náà ìbásùn ìbálòpọ̀ ohun tó jẹ́ májẹ̀mú burúkú ni fún ẹni tí ò bá ní bá tó ní ayérayé future fún ṣọ́ra ṣọ́ra torí pé bẹ́ẹ̀ ni ṣọ́ra mo ti yẹ mẹ́rin ẹ jẹ́ ká ṣọ́ra ẹ ká ṣọ́ra a ní àwọn ẹ̀mí tó máa ń lò wá tó sì máa ń gbénu wá tí àwọn ẹ̀mí yẹn bá wà nínú èèyàn hmm, ẹ̀mí oríṣiríṣi àwọn èèyàn oríṣiríṣi ẹ̀mí ni wọ́n gbé ó ti yé bẹ́ẹ̀ yẹn ẹlòmíín lè sùn tó bá sùn báyìí akọ̀ndédé fi some presents presents tó máa fi yẹn a rí pé bíi pé àwọn àlùjọ̀nù kan present oríṣiríṣi ló máa ń wà tó bá sùn tó fi ò tó fi kù ò tó sùn tó ní sansley tọ́lọ́ ń fi ràn wẹ́ ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ ni pé kó o sùn kí o wá feel níbì kan kórè ẹ̀ máa wú kódà ìpa rẹ̀ fẹ́ máa move at that time kò feel some present that is not of God you understand me irú àwọn èèyàn bẹ́ẹ̀ ń gbà mí wọ́n lè déédéé wọnú trance káwọn kan fẹ́ wá rìn wọ́n mọ́lẹ̀ àbí kán fẹ́ wá bá wọn ṣe àwọn èèyàn mi pé familiar spirit also is there and àwọn tí familiar spirit ẹ̀dẹ̀ máa yọ lẹ́nu ni àwọn tó ti sùn pẹ̀lú multiple obìnrin àbí multiple ọkùnrin ó máa ń yọ wọ́n lẹ́nu dáadáa tó bá ti sùn pẹ̀lú multiple ọkùnrin ó possible kó máa lálàá pé wọ́n bá ẹ sùn dáadáa lójú oorun ẹ̀ eh, because àwọn àlùjọ̀nù náà ni àwọn tó bá dẹ̀ ń báyàn ṣe náà ó láwọn kan tó máa ń dìde bá obìnrin sùn àbí bá ọkùnrin sùn láti máa lè jẹ́ kán lọ máa bá wọn sùn padà lójú oorun wọ́n á bá ẹ sùn ó lè má ju ẹ̀kan àbẹ́ẹ̀mejì lọ wọ́n wá mẹ́ padà wá láti ojú oorun láti wá máa bẹ́ẹ̀ sùn láti máa kó ẹ lógo lọ so be careful so when you stay with a lady that tó ti ní gbogbo iṣẹ́ burúkú lára iṣẹ́ àwọn tó ti sín gbẹ́rẹ́ sí dì í wọ́n sín ojú ara wọn wọ́n sín àyà wọ́n sín bàdí wọ́n tún lo ìkàyàmátá wọ́n fi wẹ̀ wọ́n fi fọṣọ wọ́n fi jẹ wọ́n jẹ sínú wọ́n tún jẹ àtinúdénú ìmí tún wà tó jẹ́ pé ìfẹ́ àtinúdénú ni then you be loving the person the person will not love you òun ló máa jẹ́ sára òun ló wọ́n ló máa lọ́ọ̀vẹ̀ ara ẹni iṣẹ́ yẹn máa ti dáhùn á dẹ̀ máa tó bá ti ń ṣiṣẹ́ lára ẹ̀ wàá máa lọ́ọ̀vẹ̀ ìbádìlé bó ṣe ń lọ́ọ̀vẹ̀ ìbádìlé yẹn because you want to see that person wàá máa kò sówó tó lè lọ yá o lè lọ yáwó fún ní bank o lè fara ẹ o lè fi lè dúró because o ti lọ àtúndínlẹ́nu fún ẹ o ti bẹ́ẹ̀ meanwhile kò dẹ̀ ní lọ́ọ̀vẹ̀ such person he will not love you anybody tó bá lọ́ọ̀vẹ̀ ń gbà mí náà no ẹni tó bá ti wà fetish kan wà fetish ni some people also love you they will do that because they are fetish that's what they know how to do but èmi o the only thing tí mo lè ṣe fún ọkùnrin náà ni pé olúwa jọ̀ọ́ o ìfẹ́ mi sókun àyà rẹ̀ bàbá má jẹ́ kó ṣẹ̀ mí o má jẹ́ àmì tó bá ṣẹ̀ bàbá jẹ́ pé lè dáríjì o bàbá mi àti ọlọ́run mi má jẹ́ òṣìṣe o má jẹ́ òṣìṣe o máa kọ́ mi mọ̀ ọ́ ṣe o ní tí bá ti ṣe ó ti bẹ́ẹ̀ and that is the best òun ni òkè expire you be new every day in the presence of your wife and your husband ọ̀tẹ́ tó bá ti ṣògùn yẹn iṣẹ́ ògùn máa ṣe wéré wéré wàrà wàrà á dẹ̀ kan jẹ́ pátá tó bá dẹ̀ ti bàjẹ́ á lọ kò dẹ̀ ìṣòro yẹn wà ní kúrò tí wọ́n bá ti jẹun jẹ gbogbo tó ń bá lọ́wọ́ ẹ̀ tó ń bá jẹ tán wọ́n á tún wá takú sínú ilé ẹ̀ ní tó bá wọlé díẹ̀ díẹ̀ tó bá tún wọlé wọ́n á tún máa bá ẹ fẹ́ jẹ́ she because you were invited them already there is no place for them to live they are being comfortable in your home and that's why ẹ ṣe rí ẹlòmíín tó ti jẹun rí tí ò wá jẹ mọ́ tó wá fẹ́ máa jẹ̀jẹ̀ ìyàwó wa máa ń scarce fún wọ́n lè máa gbé program tó máa fi náwó sọ̀rọ̀ ẹni tó máa fún lọ́kàn balẹ̀ wọ́n lè má gbé fún ní tí òun jẹ́ kọ́kàn balẹ̀ wọ́n máa wù ó ti yé bẹ́ẹ̀ yẹn so is a i'm just telling you today if if i tell you that i have known wọn ti sàbùlù ti ọ̀tá wa rí wọ́n ti sàárí ó ti yé irú ọmọ tá a sọ how many people ló ti sà á èyí tó nà tí mo wá tí mo gbára mi lọ́wọ́ ẹ̀ tí mo pè táyé ó ti sàárí bẹ́ẹ̀ ni ó ti sàárí èyí tí bàbá ọmọ mi fẹ́ ó ti sàárí ta ló tún ti sàá tí mo mọ̀ I know a lot of them people like tó ti wọ́n ti sá in-law mi mother-in-law mi ti sàárì father-in-law ti sàárì tó bá ti ń ṣe pé fọmọ mi lẹ̀ tó ń dẹ̀ ló ń sa oògùn pé ẹ bá wa yà wọ́n ara iṣẹ́ àbèlè náà náà máa ṣe ó ti yé bẹ́ẹ̀ so be careful if you don't have partner if you don't have um, uh, promise you don't want to stay with somebody you don't want to marry the person don't deceive anybody okay don't say àwọn ah, owó mi mo fún lówó náà lọ́jọ́ tó don't say that because tó ṣe lówó yẹn àbí tó ẹni tí ò ní hmm. <laughs> àwọn agbára kan wà nínú ayé tó máa ń jà o bẹ́ẹ̀ ni so in tó bá mọ̀ pé ò ní jẹ má fi irun mú ẹ̀ ó ti yé má fi irun mú àwọn mùsùlùmí ṣe pé òkè tó bá fẹ́ tẹ́ pé you love multiple relationship you love ọkùnrin kò lè satisfy ẹ̀ àwọn muslim wa ni wọ́n marry so that wọn ò ní máa dẹ́ṣẹ̀ káàkiri máa sùn kiri ìgboro so I'm not advising people, but you also do study spiritual cleaning. Spiritually is very, very important. If you want to marry somebody also, the person must not be a man that tó ti sùn tóyìn sùn lọ́wọ́lọ́wọ́. Nísìnyí báyìí ọkùnrin kan ẹlòmíì máa sọ pé ó fẹ́ fẹ́ bẹ́ẹ̀ mi ṣe wá ń sìn for years now. I'm not been sleeping with men. Kì í ṣe pé kò sọkùnrin. Kí n tó wá sí Canada ẹnìkan sọ fún mi tó ń fẹ́ ṣe ìwé fún mi l'Amẹ́ríkà kí n má rí òun. Àwọn èèyàn bẹ̀ mí pé Bọ́lá pé Adébọ́lá ẹ fún ẹ ní ní chance ẹ kò jókòó ẹ ní bọ́kùnrin kankan ṣeré kò dáa mo ní tó gbé mo fẹ́ gbàwé má lọ máa sùn pẹ̀lú ọkùnrin tó bá lọ fọ́ mi mọ́lẹ̀ nǹkan as in kó lọ disappoint mi èmi ò ní tètè kárí rẹ̀ wẹ̀ má kàn tún ṣépè fún ayé ẹni ẹlẹ́ni á tún lọ bàjẹ́ mo ní no I don't do that I don't do I don't do the way people do bó bá ṣe ń dẹ́ṣẹ̀ láti gbà nǹkan I don't do my things like that so mo dẹ̀ mọ̀ pé God's time is the best tó ń bá fún mi ní mo mo ti bá tọ́ sí the Lord will give it to me yóò ti yé bẹ́ẹ̀ so please please anybody tó bá bà anybody tí o bá ń ṣe tó dẹ̀ ń lo kayamata fún ọkùnrin àbí o máa lọ ń lo àbìlù fún èèyàn tí o ẹni tó fẹ́ fẹ́ ẹni tó ń fẹ́ o fẹ́ yà wọ́n this is the repercussion of it o tó bá wá fẹ́ ọkùnrin náà tán tí o bá sówó lọ́wọ́ ẹ̀ mọ́ torí pé o ti yà á pẹ̀lú ẹnìkan àbìlù yẹn náà máa tẹ̀ lára tiẹ̀ o wá délé o wá rí pé kò sówó at the end of the day tí o bá dẹ̀ sówó yẹn kankan ni wọ́n dẹ̀ fẹ́ jùmọ̀ wá délé gan gbà tí ò bá sówó mọ́ owó náà wọ́n náà wá sá lọ ìwọ́de ló kọ̀ sí ẹ̀ wàá máa ní ẹṣẹ́ kó wá jókòó sínú ìyá ni so a kàn sọ fún yín lónìí onípa títí ta kọ́ ìpè a lot of iṣẹ́ burúkú ni àbùlù àti àwọn kìnìyàn máa ń ṣe o tẹ́ẹ̀dẹ̀ nímọ̀ àwọn òyìnbó dẹ̀ sọ pé àmì the bible said that ó ní àwọn èèyàn ṣègbé tó pé wọn kò ní ìmọ̀ the people my people perish because they lack of knowledge when you don't know you be doing it at ah oh help me now ó ní mo lò fún tó fi fẹ́ mi ó wáyé lè kú torí mi àwọn tó bá ń bá mi sùn báyìí ó máa ń dákú ni wọ́n máa pariwo orúkọ mi tó bá rí mi báyìí wọ́n gbàgbé at the end of everything ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ni ẹ́ akọ̀rin fún gbàgbé débẹ̀ gbogbo nǹkan dàrú ni wọ́n ṣe ìyìn owó báǹkì gbogbo nǹkan ṣe bákan ìgbádàṣòkò agogo bá ṣe àsùn kò sí ẹ má fògùn fọkùnrin ẹ má dẹ̀ fògùn fóbìnrin natural love is best okay make sure pé obìnrin yẹn okay ẹni tó o lè mú jáde ni ẹni tó lè boast of ni ẹni tó love ni ẹni tó tó capable tó tó like orí nǹkan tó fẹ́ lára ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ yẹn ẹni tó yẹ pé òkè òkè o nǹkan díẹ̀díẹ̀ tó kú ó lè má jẹ́ hundred percent tí ilé ìbá rówó mi báyìí ó máa wà òkè gan ọmọ ilẹ̀ gidi lélẹ̀ yìí ti yé bẹ́ẹ̀ ẹ̀hẹ́n so wàá ti mọ̀ pé òkè à ilé mo like bó ṣe ń gbàdúrà mo like bó ṣe máa ń múra mo like bó ṣe máa ń sọ̀rọ̀ mo like boldness ẹ̀ mo like bó ṣe dúró mo like wá ṣàrí wàá make sure pé nítorí lára ẹ̀ ó ti kọjá fifty percent tó bá ti mú fifty to sixty gbà bẹ́ẹ̀ èyí tó kù yẹn manage ló kù o lè manage ẹ̀ èyí tó máa ṣe wà ń bẹ̀ èyí tí sùúrù máa ṣe wà ń èyí tó jẹ́ pé o kàn máa wò pé ṣé ti bẹ́ẹ̀ cause we cannot be hundred percent okay ìyẹn bó ṣe jẹ́ o ẹ jẹ́ ká máa lọ for now love you guys ẹyẹ tó love mi ni mo love o ẹni tó kórìíra mi ọlọ́run kórìíra rẹ̀ kì í ṣe pé so say no to APC but say yes to PDP. Alhaji Atiku Abubakar the next president of Nigeria òun náà ni o bye for now.